sálámà tí àfáàwá tí a mà sí lisanu sunna sheikh wa abdulmumin tí wọ́n ti sá sí gbogbo ilé èmi náà sásá bẹ̀rẹ̀ láti kí wa pé ìkí ọlọ́run ọlọ ọlọ́run orí ajẹ́njẹ́ tán ẹ̀kọ́ mọ́sà máa bá ẹnìkọ̀ọ̀kan wa gbé gẹ́gẹ́ bí ó ti di àṣà àti ìṣe mọ́ wa lọ́wọ́ wípé lóòrèkóòrè àti ìgbàdégbà a máa ń pera wá jọ lábẹ́ àsíá àwọn jama wa as-siratul mustaqim tó lè papọ̀ mọ́ hadha bayanu linnas àti gbogbo òjòkó súnà bẹ́ẹ̀ láti pàdé ní ààyè yìí láti bára wa sọ̀rọ̀ nípa ntàwáyé wá ṣe. Kila la wáyé wá ṣe àwa sìn lọ́hùn ẹ̀sìn yìí náà lọ́lọ́hùn ó sì bí wá nígbà tí a bá padà dọ́dọ̀ rẹ̀ kí ọlọ́run kó dá jọ́ọ́jà kó jẹ́ kí amú ẹ̀sìn náà délé insha allah òní náà kò ní yàtọ̀ sí yìí tí a ti máa gbọ́ nù ṣe àǹfààní ńláńlá ń bẹ́ẹ̀ náà láti máa rí nǹkan mú lọ lé ẹ rí i pé àwọn àfáà wa tí wọ́n bá a sọ̀rọ̀ lónìí wọ́n ti wà níkàlẹ̀ gẹ́gẹ́ bíi pé elétò ni wọ́n a ṣẹ̀ṣẹ̀ máa fi ẹ̀rọ sọ̀rọ̀sọ̀rọ̀ lé wọn káàkiri ìpè bọ́lẹ́dé táwa máa gbẹ́mí ókè wọ́n ti ń bẹ pẹ̀lú wa sẹ̀pẹ́ sọ̀tọ́ bá wá rí bẹ́ẹ̀ ni wípé a kí gbogbo wa àfisọ́kàn àwa náà kú ìdìde gbogbo bí àwọn bàbá wa chairman ni wọ́n ṣe máa ń kí kálukú wa nì tí wọ́n bá ń bẹ nílé àwa náà kí wa bẹ́ẹ̀ àwa tá a wá láti Èkó tá a wá láti Kìṣí Èkìtì ó fi lórí àwa tí a láti inú ilé náà ìgbìyànjú kan ò kéré gbogbo ẹ̀ náà ló ní ládá púpọ̀ níwájú Ọlọ́run olúwa wa ò ní dùn wá ní ládá ẹ̀ náà mo ti gbé náà mo ti gbé ní èyí tó fẹ́ ṣe bí a ń jìnnà jù èkó ni àríbá yìí èmi ìlẹ̀ ń bẹ tó jìnnà jù bẹ́ẹ̀ lọ gbogbo wa náà la pípé ọlọ́run ọba ọba àlekè ọlá kò ní dùn wá ní ládàá ìjòkó náà bá a ṣe débi pẹ̀lú ìrọ̀rùn ọlọ́run jẹ́ apadà dé ààyè ẹnìkọ̀ọ̀kan wa náà pẹ̀lú ìrọ̀rùn a sì bá ilé wa dáadáa pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run a sì kíra wa kú iṣẹ́ ládá àkú òǹbẹ ní èyí tó jẹ́ pé oṣù yìí oṣù àlùbáríkà ni àwọn àlùbáríkà tó sodo síbẹ̀ òun náà ìjókòó tòní ló tún fi yàtọ̀ bí ti máa yàtọ̀ ní gbogbo ọdọọdún tí wọ́n máa ń ṣe ní ọ̀kan gbòógì láti tún fi gba àlékún ládá níwájú ọlọ́run láti máa gbára wa lásìkò nítorí pé oríṣiríṣi ọ̀nà ni ebi máa ń gbà ṣiṣẹ́ lára ẹnì kọ̀ọ̀kan bẹ́ẹ̀ lómi bá ti jòkóó tó bá ṣe díẹ̀ nírú àsìkò yìí eh, tó wà ó lè fa kí ẹsẹ̀ ó máa gbọ̀n tí máa ti ń pẹ́. bẹ́ẹ̀ lómi bá ti jòkóó tí máa ti ń pẹ́. kí jàmbá ọmọ bínú sí wa inú àwẹ̀ la wà ó sì sọ dáfà dédé ìgbà tí ń sọ báwẹ̀ tí máa ń ṣiṣẹ́ lára kálukú bí ṣe ń ṣiṣẹ́ lára tiẹ̀ náà ni sọ láti má gbára lásìkò torí pé gbogbo àná la mà wípé àsìkò yìí àsìkò tó yàtọ̀ ni lónìí pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run èyí tí wọ́n máa bá wa sọ̀rọ̀ lé lórí òun náà ni anikahu fil islam marriage in islam a ẹsẹ̀ ọ̀rọ̀ tó ṣe pàtàkì púpọ̀ ni gbogbo wa náà la mọ̀ wípé kí ìgbà tí ọlọ́run bá ti ṣeun tí mùsùlùmí tó lẹ́kọ̀ọ́ tó sì jẹ́ olùpáyọ̀ ọlọ́run èyí tó kù nípa ìyàwó gidi bẹ́ẹ̀ náà lobìnrin náà tóun náà bá ti dáàyè kan dúró gẹ́gẹ́ bí mùsùlùmá kóun lọ lọ sílé ọkọ ni bá a ti wá wí ohun bẹ́ẹ̀ kọ́ ló mọ̀ ó ní àwọn nǹkan tó gbáà pé ìbáàdà ni ọ̀pọ̀lọpọ̀ lónìí ni wọ́n ti wá wọ́n ti sọ di bá míì kàkà kí wọ́n gba ládá lára wọn kíyàwó gbá lára ọkọ ẹ̀ ọkọ náà gba ládá lára ìyàwó ẹ̀ ó ti wá di àdánwò ńláńlá ìdílé mùsùlùmí ò wá gbọdọ̀ rí bẹ́ẹ̀ èyí ò ní la fi wá gbé àwọn àfa wa tí wọ́n jẹ́ ògúnná gbòǹgbò tí dátọ́ lẹ́nu ògbín níbi ká pèpè sójú ọ̀nà tọ́lọ́hún ní gbogbo nàìjíríà lápapọ̀ àmọ́ aládàásà ní ọ̀làmẹ́kọ̀ mọ́ Ogun State lọ́hùn ká farabalẹ̀ dáadáa pẹ̀lú ògbólọ́dọ̀ ọlọ́hun a tún rí nǹkan àbí méjì mú lọlé lónìí tí ó sì wá láǹfààní ọlọ́run kọ́ mọ́sàbà ṣe àmàna wọn ọlọ́run kọ́ mọ́sàbà tán wọn sọ́nà kí ọlọ́run kó dákunjẹ́ ọjà rẹ̀ kó tún gba ilé náà ní ìbáàdà fún wọn bísímìlá. ọlọ́run kúbọ̀ wá dúpẹ́ fún àwọn Sheikh Abdulgani Owóyalé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìfisíwájú tí wọ́n sọ fún wa. gbogbo àtàbà ti ń gbọ́ wá sí nǹkan méjì náà ni olúwa pè wá sí o wa idha kure al-Qur'an fastami'u lahu wa ansitu la'allakum turhamun nǹkan méjì nù gbàdúrà bá ti bẹ̀rẹ̀ wá sí pásítánì owó làwọ èèyàn máa dẹ tíṣe ni wà á ń sì tú èèyàn tún wá ṣiṣẹ́ lérí ẹnu rẹ̀ ẹ dákun sẹ́ńgbọ́n fàyẹ̀jọ ànábì Muhammad tí wọ́n bá ti bẹ̀rẹ̀ ṣiṣẹ́ wá sí tí wọ́n máa ya Kùránì wá tí wọ́n máa ya Kùránì wá lóríṣiríṣi nǹkan méjì ó ti di èèwọ̀ fún yàn oorun gan déwọ̀ tí ìbáyìí kó oorun bá wá wá fúnra rẹ̀ ní tipátipá pásítánì ìwú ọlọ́ọ̀ni mọ́ fásitami ò máa etí rẹ bí wá sí ní kọ́ máa wá gbogbo gbà wà á ń sì tú èyí ó tún wá di èyí ó tún wá mú ẹnu rẹ lọ́wọ́ tí ò ní máa fi sọ ọ̀rọ̀ nígbà bá ti ń ka kúránì olúwa tó bá lè ṣe nǹkan méjèèjì yìí là á lakùn tọrẹ hamun lẹ́yìn bá ti dìde ń bi wá sí ìkẹ́ ọlọ́run máa sọ̀kalẹ̀ fún wa ìjòkólẹ̀ tó iná abẹ́ ọlọ́run kó tún ṣe ní ti ìkẹ́ fún wa náà aké sí àwọn afáwa fọdúlà tó ṣe الحمد لله الذي أهل النكاح وحرم الزنا والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إخوة الإيمان إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba aláwọ̀ ọba tí ìmá gbéyàwó ní ẹ̀tọ́ fún wa ó wá ṣe ìbálòpọ̀ ti sìná ọlọ́run bá ṣe ilé èèwọ̀ lérí ilẹ̀ rẹ̀ èèwọ̀ ni ọba yìí ọ̀tọ̀ wa sọ́nà ibi tí a ti rí ìgbádùn ó wá dí wa lọ́wọ́ ibi tá ti kàgbákò ìfẹ́ ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run ọba tó rán sí gbogbo ayé kó máa jẹ́ rahma àánú àti ìkẹ́ lára ìkẹ́ta nábì mú wá òun náà ni tá a fẹ́ sọ̀rọ̀ lélẹ́rìlẹ́ ni ọlọ́mọta bá kí ànábì náà wọ́n bá kí àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n ti lọ ẹ̀yọ́ màyá mi nínú ìgbàgbọ́ ẹjẹ́ àlọ́lẹ̀ mà yí pé ọ̀rọ̀ tí èèyàn máa ń tẹ́tí gbọ́ nínú ayé èèyàn tí máa ń ṣàǹfààní tó lóore jù òun náà ni ká máa kàlù kọ̀ránì fún yàn èyí tó dáadì nínú mọ̀nà èyí tí èèyàn máa ń tọ̀ téèyàn ò ní sọnù òun náà ni kéèyàn gbẹ́sẹ̀ lé eré súnà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n má ṣàṣe tó ó sì má ṣàṣe jù mẹ́màlẹ́yìn ṣe súnà tí bá ń ṣàṣe tó kò ṣe súnà tẹ́ńbàlẹ̀ yẹn ń ṣe súnà tí yín bá ń ṣàṣejù kò ṣe súnà àlùwàsàtìyà káwà láàrin gbùngbùn ká má ṣàṣe ètò ká sì má ṣàṣejù ni wọ́n ń pè ní súnà kọ́lọ̀ má ṣàṣẹṣẹ gbogbo wa nílẹ̀ rí ní súnà tòótọ́ ẹ̀rí gbogbo tán bá ní ká wá fi jọ́sìn fọ́lọ́wọ́n bá wa ta ní kan fún wa lẹ́rìí rẹ̀ nínú alukur'an kí wọ́n júwe bí ọ wà nínú súnà tí wọ́n rí kan mú lẹ́nu méjèèjì òní wọ́n ń pè ní bídíà àdádálẹ̀ anabi ni kullu bid'atin dalala anabi ni gbogbo ní bá ń ṣẹ̀sìn tá ànábì ò ṣe àbí ń ṣe lọ́nà tá ànábì ọgbà ṣe ó ti bọ́ sínú àánú ẹni tó bọ́ sínú àánú yìí yọ gbẹ̀san àmọ́ kò ní gba alálìjánná inú náà ni ó ti gbẹ̀san rẹ̀ kọ́ ló má ṣe wá lọ́mọ aná mo kí gbogbo àwọn àwọn àlùfáà wa tí wọ́n bẹ́ ń kalẹ̀ àtàwọn mashayikh alfadala àwọn àfa ńláńlá àti gbogbo àwọn imams tí wọ́n jẹ́ àwọn ẹni rere tí wọ́n ń pèpè sójú ọ̀nà ọlọ́run mo kí gbogbo wa mo kí gbogbo àwa bàbá bàbá àtàwa ìyá ìyá àti gbogbo àwa tá a jẹ́ sisters àwa brothers àti gbogbo àwa tá a jẹ́ ọmọlẹ́ kí ó bí tèmi báyìí ìpè asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. ètò wọn ní kágbéyẹ̀wò láàárọ̀ yìí òun náà ní an fil islam fil islam ìgbéyàwó nínú ẹ̀sìn tiwa ẹ̀sìn Islam ló ṣe jẹ́ pé dábàá ti ń bọ̀rọ̀ lọ ibẹ̀ lọ̀rọ̀ ó ti máa kílíà sí wa yìí pé ọ̀tọ̀ ni ìgbéyàwó Yahudi ọ̀tọ̀ ni ìgbéyàwó Nasara ọ̀tọ̀ ni bí wọ́n ṣe ń gbéyàwó lọ́dọ̀ àwọn abọ́gi bọ̀pẹ̀ ọ̀tọ̀ ni bí wọ́n ṣe ń ṣèyàwó tí wọ́n ṣe ń gbéyàwó nínú ẹ̀sìn Islam nánú mùsùlùmí wàlíláì mùsùlùmí òdodo ni wá a sì dúpẹ́ fọlọ́wọn ọba lérí rẹ̀ tẹ́yìn bá fẹ́ gba islam èyàn gba islam tófintòfin ni èyàn gba gbogbo ẹ̀ pátápátá ni èyàn ò ní fi kanlẹ̀ láì gbà àkídàtàn ó ní ìgbàgbọ́ nínú ọlọ́run nìkan wà ìbádàtàn ó máa sìn ọlọ́run nìkan wà àkàlákàn ìwà rẹ̀ ó sí gbogbo àwọn èèyàn wà muamala ó máa wá oúnjẹ òòjọ́ rẹ̀ sínú haram sínú ẹ̀tọ́ sínú halal ó máa wá oúnjẹ òjọ́ rẹ̀ sínú halal ó jìnnà sí haram. ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa nínú àwọn etí sharia islam tí ó fún ní agbára tá a gbọ́dọ̀ ṣàkólé kan lérí ẹ̀ òun náà ni àníkà ọ̀rọ̀ nípa ìgbéyàwó lianna islam adínú mutakamil ẹ̀sìn wa yìí ẹ̀sìn tó pé pérépéré ni tọ́jẹ́ pé kò sí tí ọ̀dá sí ọ̀dá sí ìgbàgbọ́ ọ̀dá sí bá a ṣe sin lọ́nu mọ́sálásí ó tún dá sí bá a ṣe lo ayé wa tabako nu mọ́sálásí àìgbàgbọ́ yẹ̀sìn ni kéèyàn máa sọ pé àṣì mọ́sálásí o ó bá ṣe wù mí mo lè ṣègbàgbọ́ mi ẹ̀sìn ìsìláàmù tó bọ́ ọdẹ mọ́sálásí náà ni ó tún tí ọ jáde mọ́sálásí yọ́mọ wa darí rẹ̀ káàkiri gbogbo lílọ bíbọ̀ rẹ̀ oyè ìsìláàmù ni ó darí ẹ̀ nígbà náà ló tó di mùsùlùmí òdodo àwa fẹ́ yàwó àbíkábèrè lọ́dọ̀ àwọn àlùfáà bó wọn ṣe ní ká fẹ́yàwó bó la ṣe ṣèyàwó ní islam ìtàlámù ikhwatal iman kálọ̀ lèémà ẹ̀yọ́ máa yá mi pé azawájú matlabun shari'i káfẹ́yàwó ṣẹ̀ríà gbé e kalẹ̀ pé káfẹ́yàwó ọlọ́run ọba ní afẹ́yàwó ànábì ní afẹ́yàwó جاءت على مشروعيته الأدلة المتواترة الصحيحة من الكتاب والسنة ọlọ́run dídì sọ fún wa nínú àyà tọ́pọ̀ rẹpẹtẹ pé ẹ lè gbéyàwó ẹ̀yin náà ẹ lọ́kọ o anábì ṣàlàyé fún wa nínú àwọn àdìsí rẹpẹtẹ tó lálàáfíà yìí pé ẹ má dágbé ilé ayé yín ò ní rójútù ara àgbàdùn ayé ni kéèyàn oníyàwó ara àgbàdùn ayé ni kéèyàn ọlọ́kọ bọ́lọ́run bá sọ̀rọ̀ fún yàn lé ayé téèyàn ọlọ́kọ tí ò níyàwó orí rẹ̀ ò pé àpá àti ẹni obìnrin tí ò lọ́kọ wọn ò ní mọ̀ pé yà ń jẹ àwọn ó dìgbà tán bá má rí nígbà ni wọ́n ti wá mọ̀ pé ìyá ti jẹ àwọn síwájú ọjọ́ ayé rẹ̀ ti wá dínkù. ikhwatal iman ẹ̀yọ́ máa yá mi gbogbo tá a bá fi múlẹ̀ níbí lẹ́nìí òun náà ni ká máa tọ́ka wa síbi ọba wà náà al-Qur'an ìdí yẹn fi ń jẹ́ àfa sunna nìyẹn. ọmọ sọpọ́lọ́ ń sọ báyìí anábì sọ báyìí pẹ̀lú àgbọ́yé àwọn sàhábà tánjọ́ máa wà nábì radiyallahu ta'ala alaihim ajma'in ọlọ́run ọba sọ fún àwọn Qur'an al-Karim ba'da a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní wa ankihu al-ayama minkum was-salihin ọlọ́run ọba ní ẹ fẹ́ yàwó fáwọn tí ò níyàwó kẹ́ ẹ sì wá fi ọmọ yín kẹ́ ẹ fi fún àwọn èèyàn dáadáa ẹ̀wọ̀n tọ́lọ́run ọba tọ́lọ́run kó papọ̀ nínú àyà yìí ọlọ́run ní ẹ fáwọn tí ò níyàwó ẹ bá wọn fẹ́ yàwó àti àmọ́ aráyàn lọ́wọ́ lérí ìyàwó lẹ́yìn náà ẹni eré ní kẹ́ ẹ fẹ́ ọkùnrin àbí lóbìnrin sọ́tò nọ́ọ̀rọ̀ àyà thirty two ọlọ́run bá tún tẹ̀síwájú ọlọ́run ọba ní fáwọn kẹhù máa tọ́ bálákùn mìíràn nìṣá ọlọ́run ọba ní ẹ fẹ́ ìyàwó ẹ̀yin ọkùnrin ẹ fẹ́ àwọn obìnrin káwọn náà sì fẹ́ yín àwọn tó bá wá wù yín nínú àwọn obìnrin ní kẹ́ ẹ fẹ́ mọ́tínà ẹfẹ́ méjì méjì wàsùláàtà ẹfẹ́ mẹ́ta mẹ́ta wàrúbáà ẹfẹ́ mẹ́rin mẹ́rin fàyìnì khiftum aláta àdìlú tẹ́lá mà pé ẹ̀ lágbájá ẹ̀ nílé ṣe déédéé fawáhìdá fawáhìdá ẹjọ́ mọ́lẹ́yọ̀ kan àmọ́ pilẹ̀ méjì méjì ọlọ́run ọba ní asekínì ọlọ́run ọba ní afẹ́ tí ọba wa ságbádá ni wàá múyàn fẹ́ ẹyọ kan nípa ń gbọ́ yín bẹ́ẹ̀ ikhwata al-iman ẹ̀yọ́ mayami suratu an-nisa ayẹlẹ kẹta lọ́lọ́run ti ń sọ bẹ́ẹ̀ nítorí wàá ti wà nínú alukur'an mọ́mọ́ dáwọ́tò ẹ̀ mọ́ nítorí wàá ti wà nínú sunna mọ́mọ́ sèyí méjì nítorí òfin jẹ́ mùsùlùmí náà nìyẹn alukur'an àti sunna ni wọ́n máa ti wà lọ sí gbogbo tá a bá ṣe àníká sunnatul anbiya gbogbo àwọn anabi ọlọ́run tí wọ́n ti lọ wọn ò jẹ́ anabi ọlọ́run ọba kan wọ́n dàgbà máa fẹ́ yàwó ipe nítorí pé àwọn ànábì ọlọ́run wọn bísí púpọ̀ wọ́n jíṣẹ́ ọlọ́run ọlọ́run wá ṣe ìyàwó ní ìwọ̀ fáwọn torí pé e, e, wàhálà wà ń bẹ káfẹ́ ìyàwó látara àwọn ojúṣe wa tá a máa ṣe kí ni tá a máa ṣe bí ṣe àwọn ànábì ọlọ́run ọba ṣe pọ̀ tó ọlọ́run ọba ní àwọn náà fẹ́ ìyàwó wọ́n sì bímọ ọlọ́run ọba ní wàhálà kọ̀dì àrẹ̀sálínà rúṣúlám min qablik ọlọ́run láwọn òjíṣẹ́ tá a ti rán síwájú ìwà nábì gbọ́n àwọn òjíṣẹ́ tá waj'alna lahum àti rán àwọn òjíṣẹ́ tó pọ̀ ẹ eh, bífọ̀ kí wà nábì ó tó dé waj'alna lahum azwajan wa dhurriyyah a fún wọn ní ìyàwó àti fún wọn láwọn ọmọ wọn sàbíàmà àwọn nábì ọlọ́run bóòlù ẹnìkan ó sọ wá pé wòlíì lòun nítorí wọn mọ fi jẹ́ wòlíì ni pé òun ó sínú ilé òun ò ní fẹ́yàwó àbí kó yíwà líyà lòun lóbìnrin ipò òun ò ní lọ́kọ ẹ̀sìn lòun kàn máa sìn sáà ọlọ́run láwọn anábì ọlọ́run ọba wọ́n fi ìgbéyàwó àti ìbímọ wọ́n fi sínú ẹ̀sìn tí wọ́n fi súnmọ́ lọ. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa òdìsálà muhammad sallallahu alayhi wa sallam anábì ni yáàmù ashara shabab anábì ni mo pe ẹ̀yin ọ̀dọ́ anábì jòkóńjọ́ kan ó sì pe àwọn ọ̀dọ́ àwọn àpọ́n tí wọ́n ti níyàwó ńlé anábì ni man istata'a minkumul ba'a ẹni bá kọ́ mọ̀ pé rárá tí ó fi fẹ́yàwó àdìsí yẹn ló jẹ́ àmọ̀ pé àti ká máa tètè fẹ́yàwó oore tọ́pọ̀ wà ń bẹ̀ lókun ìgbà tí agbára bá ti wà ànábì ní fa innahu aghaddu lil basar tẹ́yìn bá ti fẹ́yàwó yóò máa lè rẹjú ńlẹ̀ wa ahsanu lil farj yóò sì máa lè sọ abẹ́ ẹni tí ò níyàwó kò lè rójú rẹ̀ ńlẹ̀ torí àdá máa ń bẹ lára rẹ̀ bẹ́ẹ̀ ni tọ́lọ́wọ̀n bá dúró ti dáadáa kò lè mára dúró torí pé gẹ̀ríza àdámá tó jẹ́ ti sex ọ wà ní ara rẹ̀ tí ó máa tì í lópin ìgbà tó bá ti bàlágà ànábì wa ní gbogbo yẹn tẹ́ ti bàlágà yìí ẹni bá ti lágbára nínú yín o agbára níná agbára bùkátà obìnrin àti agbára ìbálòpọ̀ ànábì ni ẹ ti tètè lọ lè fẹ́yàwó ẹ má jù ọpẹ́ tẹ́ fi fẹ́yàwó wọ́n má lamu yẹsí tẹ̀tẹ̀ ànábì ni ẹni tí ó bá wà ní agbára nínú yín wọ́n àlẹ́ ibi sọ́ọ̀hún kọ́mọ wa gba àwẹ̀ púpọ̀ àwọn àwẹ̀ sunna fa innahu lahu wìjà ànábì ní àwẹ̀ yẹn máa di lọ́wọ́ láti má kọlu gbọ́ ọlọ nítorí pé tí èèyàn bá ti tó márì lọ́kùnrin àti lóbìnrin tí ó bá márì àyídà kọ́ máa yọ́lẹ̀ dà oyé àbí kára ó sì máa ní kò lè bọ́ nínú ọ̀kan nínú méjèèjì ọmọ rẹ ti tó márì lóbìnrin oyé ọkùnrin náà ti tó márì wọn ò wá lágbára àti márì ànábì ní ó yé wa yìí pé tí wọ́n bá gbà àwẹ̀ wàhálà ó ṣẹlẹ̀ àbáwọn kan tó jẹ́ pé àwọn òṣèwà rẹ́dí àti mari ọ̀wà máa gbà àwẹ̀ àwẹ̀ ni ọlọ́wọ́n máa wá fi rọ lójú tó fi ní ṣiṣe àbí tó fi ní fara nira rẹ̀ àsọ́wọ́mù àwẹ̀ wìjà ànábì ní mánìí ní máa ń dìyàn lọ́wọ́ ẹ wo ní Ramadan ẹ rí i pé ṣáwà wa máa ń dínkù nítorí pàǹgbà àwẹ̀ tọwárí wà pọ́ntọ̀ lágbára kò sówó kò síṣẹ́ kò sílé ọwọ́ á ní ìwọ ṣetán òye ṣetán o níta nẹ́bí ni kọ́ máa ṣe ni pé kó ṣetán fáwẹ̀ kọ́ máa fi súnmọ́ lọ́wọ́ ọba ó sì máa ṣàdúrà lóru kọ́ lọ́ jẹ ọjẹ sọ́fìn. já a sàlásàtú rahati min asuhabi rasulillah táàfin mọ̀ pé ìfẹ́ ìyàwó ó wà nínú ẹ̀sìn wa anabi sì fi sínú sunna fẹni tó bá àwọn mẹ́ta kan wọ́n wá bá anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n wá ń béèrè bóòlù ànábì ṣe ń ṣe ìbáàdà lọ́wọ́ àwọn ìyàwó rẹ̀ wọ́n wá ròyìn wípé ah ẹni wọ́n bá ti máa ń ṣe náà ni wọ́n wá fojú kéré ìbáàdà wípé ah ẹni wọ́n bá ti ànábì máa ń ṣe nìyẹn ah kọ́ọ̀lù ahaduhum ọ̀kan nínú wọn ní ama ana usolli alayla abada èmi ò ní farawé ànábì tó rà ànábì ju àwa lọ gbogbo òru tèmi ní màá fi ṣe náfìlà wà kọ́ọ̀lù akhar ana asumu dahara èmi ò máa gbàwẹ̀ ní gbogbo ọjọ́ ayé tèmi ni wàlà uftir èmi ò ní sínú ọjọ́ kan ọ̀kọ́lẹ̀ áhàr ẹnì kẹta sọ pé ana àtẹ́sílù nìsáà èmi ọ̀pọ̀ obìnrin ti pàlà àtàzáwájú àbàdà èmi ò ní mari láéláé torí pé kéèyàn mari yóò máa dìyàn lọ́wọ́ ìbàdà wọn ò gbọ́ yé sí pé ká mari gan ibadatun minal ibadati zahira nínú àwọn ìjọsìn tá a máa fi súnmọ́ ọlọ́run ọba ni anabi wa jáde sí wọn anabi ni antumul ladina kultum kaza wa kaza ẹ̀yin lẹ́ ń sọ sọkúsọ ìsọkúsọ lẹ́ ń sọ àníyàn wọn dá o àmọ́ tí wọ́n ń sọ yẹn ọ̀dá àmọ́ wàllá ànábìlẹ̀ mi tí mo jẹ́ òjíṣẹ́ ọlọ́run inni la akhshakum lillah èmi ni mo bẹ̀rù ọlọ́run ọba jù láàrin yín o wa atqakum lah èmi ni mo sì páyọ̀ ọlọ́run ọba jù lakinni asumu wa uftiru èmi ń gbààwẹ̀ láwọn àsìkò kan ìtìnú gbààwẹ̀ yìí máa sínú wa usalli yìí máa dìde lóru láwọn àsìkò kan wa arikudu láwọn àsìkò míì yìí tún sùn yìí tún sùn dáadáa wa atazawwaju nisaa èmi á máa wá fẹ́ yàwó fàmà rọ́gìbà à ń sunna ti ẹni bá lóun ò ṣe gbogbo sunna tí èmi máa ń ṣe yìí kí ni sunna tá anábìrin fàásì ká má máa fi gbogbo ọjọ́ ayé gba ààwẹ̀ lẹ́yìn náà ká má máa fi gbogbo òru sùn sunna nìyẹn o àdébìí ni lẹ́yìn náà kí ká wá sọ pé àfẹ́yàwó àfẹ́yàwó ah, ni anabi ní kò bá sunna mu anabi ní fama rọ́gìbá an sunnati gbogbo ẹni tó bá ti wá yẹsẹ̀ kó lè di sunna mi falisa minna falisa minni kì í sára mi ìtumọ̀ ẹni pé ìsìláàmù ti ń ṣe èyí kò di kèfèrí o níbi ọ̀rọ̀ tí máa ń dàrú mọ́ àwọn tí wọn bá farabalẹ̀ kéwú lọ́dọ̀ àwọn àfẹ́sìn tó ní falisa minni anabi ní kì í ṣe muslim falisa minni anabi ní ìtumọ̀ ẹni pé kò tí ì jọ wá kò tí ì ṣe kíni kò tí kò tí ì jọ wá kí súnà wa ò tí ì yé tó kì í ṣe pé ó ti kúrò nínú Islam lókun ìgbà tí ọba sọ pé zawaj haram ni tó bá ní ìfẹ́yàwó haram ni nígbà náà ló tó kúrò nínú Islam ẹ̀yọ́ mayami anabi wa ni wọ́n tọ́ wọn ò ṣe súnà ọwọ́ ni wọ́n ń ṣe súnà ọ̀fẹ́yàwó ọgbà là ń pẹ́ra alálùsùn náà àwọn ọmọ wa ti dàgbà mọ́ wọn lọ́wọ́ àfẹ́yàwó fún wọn àràn wọn lọ́wọ́ bọ́mọdé bá ń kọ́lé ó fún búlọ̀kù ọgọ́rùn-ún ọba lóun fẹ́ ra mọ́tò ọ̀sẹ̀ ní ọ̀rẹ́ tàùsàn sí kó fi kún owó tẹ̀ ra mọ́tò ọmọ lóun fẹ́ fẹ́yàwó òun sì ti wá lówó díẹ̀ ọmọ pé pírójẹ́tì nìyẹn náà làbúdá tó sáàyìdà ọ̀ràn yẹn ni kò ràn lọ́wọ́ sáàyìdù abúdá ẹkùn ẹ̀rọ àwọn ọmọ yẹn ọkùnrin lọ́wọ́ kan má rí ọ̀sáàyìdù bá náà ti kùn àwọn ọmọ yẹn obìnrin wọn kan ti dàgbà sí i lọ́wọ́ ẹ bá délé míì ẹ máa béèrè yi pé ẹ dákun alájà àbí umu àbúrò yín lẹ́nu yìí ni àbúrò èsì kọ́ wàláhì àkọ́bí ẹ̀ ni. nígbà míì àárò pé àbí ìyàwó kejì tán fẹ́ lè ọmọ ẹ̀sìn ni àwọn ọmọ wa ń dàgbà sí yín lọ́wọ́ èmi àlóhùn ń kàwé yọ ká kàkàkùkà náà tán yọ padà wá náà ni ọmọ àgbẹ̀ kọ́ màrí ọmọ ṣèṣì náà kó tó márì oyè tó lọ. ẹ̀yin miami ọlọ́mọ rẹ òun ló wá jẹ gọ́fúnà òun ní mínísítà àwa rí i pé ọ dalẹ̀ kó tó má rì kò sóore ń bẹ̀ fún ọ. ikhwatal iman ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa wali nikah fawaidu adida àǹfààní tó pọ̀ ló wà nínú kámárì lọ́kùnrin wa àti lóbìnrin wa tí ọlọ́run bá aláǹsọ nínú al-Qur'an tí ànábì ń ṣàlàyé fún wa nínú súnà rẹ̀ alákọ̀ọ́kọ́ nínú àwọn àǹfààní fáwa tá a bá ti mari ká lè mọ̀ pé nǹkan ń bọ́ fún wa àbáwa ti yà fáwọn ọmọ wa níyàwó àbá fún wọn lọ́kọ tá ń dìlé wọn ká lè mọ̀ pé àǹfààní ńlá ń bọ́ fún wọn alákọ̀ọ́kọ́ àǹfààní tó wà fún nìka bàkà unasile bashari ìmọ̀fẹ́yàwó yóò jẹ́ kí a máa bí sí ká máa rẹ̀ sí ilé ayé yóò máa kọ̀ntínú táwa kábàlà àmárì máa ń àbá àfẹ́yàwó àlọ́kọ mọ́ tá a bá ti kú àwọn ológun tó jogun wa kò sí ẹni tí ọ̀mari yìí ti ń sọ lisan lahal yìí ti ń sọ fún wa ní pé òun fẹ́ kílé ayé ó tètè parẹ́ nígbà tí ọba sẹ́yìn bẹ̀ mọ́. lẹ́yìn náà tẹ̀síìrù adadil mùsùlùmí afẹ́káwa mùsùlùmí ọ̀pọ̀ nígbà tí àwa tá a mari kéré tẹ̀yìn tẹ̀ mari pọ̀ bó làwọn ọmọ wa ó ṣe pọ̀ wọ̀nyí jáàbù mujahidina fi sabilillah afẹ́ bí àwọn ọmọ tí wọ́n máa gbẹ́sìn ga tẹ̀lé àwọn tí yẹn ṣe mùsùlùmí ọmọ kan ti tó àwọn àbọ̀mọ méjì nítorí pé fìtínà náà ni wọ́n lè rí ilẹ̀ tẹ́lẹ̀ àmọ́ àwọn tá a jẹ́ muslims àwa láàbí máa dáadáa kọ́pọ̀ táwọn ọmọ yóò máa wá tún rí ilẹ̀ sí àwọn ọmọ dáadáa ẹlẹ́ẹ̀kejì usulu sakani wa rahati nafsiya wọ́n ní àǹfààní tó wà níbi kágbéyàwó òun náà ni pé ìgbádùn kan bẹ nínú ẹ̀mí tọ́lọ́run máa ní kí gbogbo ẹni ọba níyàwó àbí ọlọ́kọ tí máa ń gbá ẹnìkan ò lè gbádùn gbádùn náà tí ọba má rí kò sọ́gbọ́n tí yọ dá sí gbogbo ìgbádùn tọ́ba wà nínú ẹ̀ tọ́ba ti lọ́kọ o ò tí ì rí gbádùn gbogbo gbádùn tó bá wà nú ẹ̀ tó bá tí ì níyàwó o ò tí ì ní gbádùn ànábì ní adúniya mata ànábì ní ilé ayé mà dùn wa khairu mata'iha èyí tó lóore jù nínú gbádùn ayé alimari atu saliha oníkéèyàn fẹ́yàwó kíyàwó náà wá jẹ́yàn dáadáa. ikhwatal iman ẹ̀yọ́ mayami ọlọ́wọ́n bá ní wa ayati nínú àwọn àmì tá a fi mọ̀ kọ́lọ̀ ń ani khalaqalakum min anfusikum azwaja àwa dá àwọn ìyàwó yín látara yín èèyàn náà làwọn náà wọ́n yẹ sàlìjànú litaskunu ilayha kẹ́ẹ̀lì bá a máa gbádùn lọ́dọ̀ wọn àjẹgbẹ̀ni ọba mari nítorí òun fẹ́ kọ́ máa gbá òní kọ́ máa gbádùn lọ́dọ̀ ìyàwó ẹ̀ waja'ala bainakum mawaddatan wa rahma ọlọ́run ọba ní àwa fi mawadda ìfẹ́ sáàrin yín ìfẹ́ tá a fi sáàrin yín tẹ́ẹ̀fín léra yín káàkiri ni ọlọ́run bá ní àmì tẹ́sán ọ̀pọ̀ ọlọ́run bá ń bẹ ni. wa rahma ọlọ́run náà tún wá ń fi àánú yín ṣíra yín lẹ́mìí àánú tí ń bẹ láàrin ọkọ àtìyàwó oyè ọlọ́run ọba ló fi síbẹ̀ la fi máa ń ṣàánú ara wa bí ìbá ṣàánú náà ni ìyàwó ọba ti kú lọ́dọ̀ ẹlòmíì bí ìbá ṣàánú ni ẹlòmíì ọba ti ṣe kínní oyè ìbá ti kọ̀ ìyàwó lẹ̀ ìbá ti máa dágbé àmọ́ la fi rahma àfàánú sí àárín yín inna fi dhalika la ayatin li qawmin yatafakkarun ọlọ́run ní ẹ wo ìgbádùn inú ìgbéyàwó ni àmì ní ìtàfimọ̀ fọlọ́run ọba ń bẹ ọlọ́run ní òòrùn àtòṣùpá náà àwọn àmì ìtàfimọ̀ fóun bẹ ìgbésí ayé lọ́kọláyà léyìí tí wọ́n bá ṣẹ́tù ni o èyàn ó sì máa wá gbà pé títóbi fọlọ́run ọba wa ọlọ́run ọba láwọn tí wọ́n bá ń ronú àwọn ni wọ́n rí àmì náà sọ́ọ̀tù Rome aya twenty one nínú àwọn àǹfààní fún azawaj ìgbéyàwó òun náà ni ìfáfòrò fúrúùjì wa ihsanuha من الاستمتاع المحرم هنا muharram òun náà ni ká lè sọ abẹ́ wa kúrò níbi azina ìbálòpọ̀ ti èèwọ̀ tí wọ́n ń pè ní àgbèrè èyí tó jẹ́ pé ìmọ̀ ń bà àwùjọ jẹ́ ìmọ̀ ń sọ̀yàn dó lórí ibú ṣìnà máa ń sọ̀yàn dó lòsì ṣìnà máa ń sọ̀yàn dẹ́ni tí ò ní lọ́mọlúwàbí kan láàmọ́ tẹ́nìkan kan ò ní rí àfikún kórìíra ẹ̀ tẹ́yìn ò ní wúlò láwùjọ tí wọ́n fẹ́ gbéṣẹ́ fún yàn tí wọ́n gbàgbé yàn téèyàn ṣàdúrà fá títí tí ò ní gbà iye téèyàn máa sin àrùn oyè yóò tún máa fún àrùn sáwùjọ yóò fún ìyàwó ẹ̀ yóò oyè ẹni tí wọn ń ṣe sìnà ìwọ tó wá ti mari tó mari náà tó ń ṣe sìnà ọ máa contribute àrùn sáwùjọ ọ máa gbàǹdì kan máa fẹ́ lómi lẹ́yìn náà ní balẹ̀ abẹ́ yìí wọ́n ní kò lè rọrùn àfi kéèyàn fẹ́ yàwó nítorí pé n tí ó mú ìgbádùn yẹn di ẹ̀tọ́ òun náà ní kéèyàn má rí ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó sì ti kì wá ń lọ ó ní zina ọlọ́wọ́n bá ní ẹ má sún máa tí ó mú yín ṣe sìnà ẹ má sún máa tí ó mú yín ṣe sìnà innahu kana fa'isha ọlọ́wọ́n bá ní ìbàjẹ́ ni lérí ilẹ̀ ọlọ́ wọ́sá àṣẹ̀bìlà ọ̀nà burúkú ni tẹ́yìn bá ti rìn pàdé aburú mbẹ́ anabi yusuf ó ní inna nafsa la amaratum bisu aburú tó wà mẹ́yẹn òun náà ni azina ọlọ́run ọba ròyìn sìnà pé aburú ni obìnrin yóò tí ń bá ń ṣe yóò padà sunkún ọkùnrin tí ń bá ń ṣe yóò padà sábàmà inú àǹfààní tí nìkan àfẹsẹ̀ fún àwọn náà ni pé kó dí wa lọ́wọ́ láti máa ṣe azina nítorí pé tọ́ọ̀ bá ti ń rọ́kùnrin tí ń wọ̀ ara rẹ̀ ó dìde bọ́ọ̀ bá ti ń róbìnrin ti ń wò ara rẹ̀ ọmọ dìde ànábì jáde ńjọ́ kan ojú rẹ̀ sá obìnrin kan ànábì rẹjú ó ti wá bí kíní ṣáwà sára ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ọkùnrin gẹ́gẹ́ bí èèyàn èèyàn lànàbì ànábì wá sáré wọlé ó lè bọ́ kan náà àwọn ìyàwó rẹ̀ wọ́n lásìkò tán ànábì wá jáde wọ́n sọ fáwọn sàhábà pé ẹ ọ̀dọ̀wọ̀ yín o ọ̀dọ̀wọ̀ ipa yín ò ká o ẹ bá ti jáde ẹ bá ti rí obìnrin tó yín kan sálọ̀ kan ẹ̀rẹ́dú o tẹ́bá rí i pé ara yín bù má sọ ẹ fẹ́ lásìkò ẹgbàlẹ́ lọ o ànábì òní ká gbòtẹ́ẹ̀lì lọ ànábì òní lọ ànábì ní lọ o èyí ànábì ní tẹ́ ọ bá gbalẹ́ lọ oye yín ti ń bẹ lára ẹni tó orí náà lọ́wọ́ lára ìyàwó rẹ̀ náà tọ́ba ti wá dọ́dọ̀ ìyàwó rẹ̀ gbogbo girigiri ni yóò ṣe kí yọ wà lẹ̀ torí pé tí wọ́n bá ń kọjú sí yín ẹ̀rẹ̀dù o tí wọ́n bá tún kẹ̀yìn sí ẹ̀rẹ̀dù o sallallahu alayhi wa sallam ipa sọ àbọ̀ ká ká tó wá pé wọ̀ ọlọ́run kọ́ ọmọlá lukura ni ẹ wá jókòó tira yín ìwà tó bìnrin ìmíì tó lọ́wọ́ ń sàṣàláàtù fáwọn obìnrin obìnrin lòun fẹ́ rí ọ oníkan máa bọ̀ nínú ọ́fíìsì ẹ tilẹ̀kùn onítorí pé ọ wòlíì dá ìyà ẹsẹ̀ ó rèé ó rèé ṣubú àwọn tí wọ́n lágbára jù wá lọ́dọ̀ àwọn sàhábà àwọn tí inú ìmánì àwọn lànàbí ń kìlọ̀ fún yìí pé tó ẹ tètè wálé ẹ̀yọ́ mayami lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wọn ò wá márì mọ́ wọ́n sì ṣe sìnà wọ́n ṣe ní skul wọ́n ṣe ládùúgbò wọ́n ṣe nínú ilé wọ́n ṣe ń ta àwọn mi ò ṣe sìnà alistimna masturbation ni làwọn ń ṣe yóò máa fọwọ́ bára ẹ̀ lásìkò yóò máa wá kọ àtọ̀jáde sára ọkùnrin ń ṣe obìnrin ń ṣe solution kan ọlọ́run ti sọ solution fún yín ọlọ́run ni ẹ márì ànábì ni tí ọba wa ti ṣe agbára tẹ́bi ṣe márèjì ànábì ni ẹ ṣe sùúrù ẹ ṣe má gbà rẹ̀. solution kan yẹn ẹni tí ń ṣe masturbation yóò padà gbàlejò àrùn lọ́wọ́ alẹ́ oní tí ń kọ àtọ̀jáde lára láì bóbìnrin lò pọ̀ aláàárẹ̀ ni wọ́n padà jẹ́ wọ́n ní ìmọ̀ ń dọ̀tí ọkàn ìmọ̀ ń dọ̀tí ọpọlọ ìmọ̀ ń jẹ́ kí mẹ́mórì ó wíìkì ìmọ̀ ń bá kásán ara àyàn jẹ́ bọ́ bá padà márì náà ò ní lágbára láti súnmọ́ dáadáa mọ́ tọ́wọ́ sí ẹ̀dùn mẹ́lòmí ìtàn kò sí ẹni má rí màá yín tọ́wọ́ máa ṣe láyé ní ìṣẹ̀lẹ̀ sọ́kùnrin ìṣẹ̀lẹ̀ sóbìnrin kò sí dáadáa ń bẹ̀ ẹ̀ṣẹ̀ ọmọ gbà àwọn medical doctors wọn nígbà míì yẹn lè ya wèrè tí ọpọlọ yẹn tó bá tàṣe pẹ̀lú ẹ̀jẹ̀ wọ́n ní ojú ò ní kalẹ̀ dáadáa wọ́n nígbà míì kan ò lè fọyàn lójú gbogbo ohun táwọn lẹ́yìn náà látọ̀ wọn arọ́kùnrin àtọkùnrin tán làwọn fẹ́ márì látọ̀ wọn arọ́bìnrin àtọbìnrin tán làwọn fẹ́ márì àlewàtú wa sahaq muharramani fi haza din èèwọ̀ nínú ẹ̀sìn tiwa táwa ń ṣe yìí kọkùnrin lọkùnrin lòún fẹ́ fẹ́ àbóbìnrin ó ní obìnrin ẹgbẹ́ òun lòún fẹ́ fẹ́ ẹ̀rí yunifásitì ṣe káàkiri polytechnic káàkiri ládùúgbò kọ́dà ibi tó ba nínú jẹ́ dé ọ wà láàrin àwọn tí wọ́n ń pera wọn lẹ́lẹ́sìn tí sì ń ṣẹlẹ̀ ẹnìkan wá rìpọ́ọ̀tù ọ̀rọ̀ kan fún mi jóni ó ní Ah, wọ́n lè mú wọn lé haúsá tábà gba àfáàfọ́ ma káwádìí ẹ o ẹlòmíín ha kùránì ní ìkan òye o ó sì pe ó sì pe ọ̀kan nínú àwọn ọmọ tí ń kọ́ńkéwú oyin àfáà ó sì pe ọmọkùnrin ọmọkùnrin ni o ọmọkùnrin ló pè àfáà náà ọkùnrin náà kọ́ oyin ó sì mú ọkọ̀ rọ̀ ó lóun fẹ́ bá a ṣe lè wàtò òun fẹ́ bá a lásìkò àfáà tí kọ́ ọmọ kùránì ìgbà ìgbà tí atẹ́gùn wa ń gbé ológì tó gbàgbé ntí ọha látara eh, ṣètánì tó sálámà sí ó sì ti pé sálámà sí ṣètánì yóò dàn kan rúmi ṣètánì tó kanlẹ̀kùn ẹ̀ ẹ jẹ́ aṣọ́ra wa o ẹ jẹ́ aṣọ́ra wa o ṣètánì lè má mú nínú ẹbọ ó lè má mú nínú bídíà ó lè jẹ́ kó inú sìnà ló ti ṣe kínni ni ó ti dọ̀rọ̀ ẹrú àfi kọ́ sọ́ra rẹ̀ ọlọ́run ọba ó kì wá ń lọ nínú sọ́ọ̀tì Isra àyà thirty two ìpè kẹ́nìkan má sọ má sìnà kọ́rọ̀ rẹ̀ ọmọ dàrú o ọmọ rẹ ti ń ṣe sìnà tí ò márì tó sì mà ti ń ṣẹ́yún ọ̀rọ̀ padà dàrú o nígbà míì o lè bí ma tó dé pé ọmọ tó bí yẹn gan yẹn ní mẹni tó ní òun ti mọ gbogbo èèyàn lọ́rùn ní mẹni tó ní ọmọ yóò ní bàbá rẹ bẹ láyé àbí bàbá ẹ. àníbàbà Muhammad sallallahu alayhi wa sallam lànàbì fi sọ fún wa fa ìmárèjì yìí àkọ́dù yóò jẹ́ kálí máa rẹjú torí wọn náà nílé tọ́ba ti nílé tẹnìkan ní yóò sì jẹ́ kó lè sọ abẹ́ rẹ̀ torí tọ́ba ti dé sí ọlá tọ́ba ti dé sí ọlá àfi kọ́ orí ibi tọ́ da sí tọ́ba ti wá rí wàhálà ti dé àníbi tí tọ́ba ti wá márì ó lè sọ abẹ́ rẹ̀ nínú àwọn àǹfààní nìka lè rí ayé tẹlifárí àti dọ̀ífà ti tọ́ba wọ́n ní márìjì ọlọ́run wa láti wá fi ran àwọn ìyá wa lọ́wọ́ àwọn obìnrin wa àwọn sisters wa nítorí pé ọ̀lẹ ni wọ́n ọlọ́run ọbọ̀ ò wáyé kí wọ́n wá ṣe wàhálà bí ìrìn àwọn làágùn òpóná àwọn làá wa tírélà àwọn làágùn ọ̀pẹ àwọn làá gbẹ́ kànga ọkùnrin ní ọbọ sábẹ́ mọ́tò tí ọmọ yìí lẹ̀ tí lè sún gbogbo àwọn aṣẹ́ àmàlù aṣáàkọ̀ téèyàn máa ń tètè gbó téèyàn bá ń ṣe àwọn ọkùnrin lọ́lọ́ ní ká máa ṣe káwọn kan wà nínú ilé ká máa tọ́jú wọn ni lọ́lọ́run fi ni wọ́n kọ́rìnà tí ibu yóò ti kún lọ́lọ́run ni ọlọ́run ọba ni ẹgbẹ́lẹ́ jòkó ẹgbẹ́lẹ́ jòkó wàlá tabarajina tabarujalijà ilé yàtìlẹ̀ òwúlà tẹ́bá wá ní bùkátà kan àbí kejì ẹ lo jàlùbáàbù yìí kí ni ìpìlẹ̀ fóbìnrin kódò kó lé yọ jẹun lẹ́ẹ̀mẹ́ta àbí òní jẹ yọ jẹ ta ọmọ fún ló jẹ ọlọ́run ọba àlá òní àrìjálù ọlọ́run lẹ́yìn ọkùnrin kò wá mú un àlẹ́ nìsáà ẹ̀yin ni òpó múlẹ́rú fáwọn obìnrin ẹ̀yin lọ̀gá bima faddalallahu ba'dahum ala ba'd àwa la ní kẹ́ jù wọ́n lọ àwa la gbé yín lékè wọn wa bima anfaqu min amwalihim níta ẹ̀fín jọ̀gá fún wọn náà ní pé kẹ́ ẹ máa náwó fún wọn kẹ́ ẹ máa tọ́jú wọn ẹ fún wọn lóúnjẹ ẹ fún wọn láṣọ ẹ fún wọn ní nǹkan ọ̀ṣọ́ ẹ tọ́jú wọn. wa ala al-mawludi lahu Allahu akbar Suratu Nisa ni àyà yìí tí mo kàn àyà thirty four ká máa sọ bí tọ́wà ìbẹ́lọ̀ ti ní ká máa tọ́jú àwọn obìnrin broda alusunna broda asalafi wọ́n bí máa ń fọkù ọlọ́run ni wọ́lọ́ máa ṣiṣẹ́ àwọn ni wọ́n máa nà níta gbọ́yé ni ọ̀wá ni máa kára ọ̀gbà pé ìbáàdà tọ́lọ́lọ́run ló ní kọ́ ọ̀nà bẹ́ẹ̀ máa sì ń tẹ̀lé àṣẹ ọlọ́run kí ní ń ṣeun ẹ̀yìn da ni ọgbàládà ewedu ọgbàládà sẹ̀mó ọgbàládà ẹran ọgbàládà ta ọgbàládà sọ ọgbàládà gbogbo ntọ́ bára fún ìyàwó rẹ̀ títí tó fi jáde láyé. ọlọ́wọ́n bá ní wa 'ala al-mawludi lahu ẹni abábímọ fún rizquhunna wa kiswatuhunna bil ma'ruf ẹni abábímọ fún tálámà bímọ fún jàmá ọkọ ìwọ ọkùnrin ìtàwọn obìnrin wọ́n kì í sọ́tò ó nàbẹ̀lẹ̀ màrú ó sì máa dáṣọ sí wọn lọ́rùn ọ̀ọ́dà tinú ọ̀ọ́dà tìta ó tún wá fi jàlíbáàbù lé fún wọn. ẹni bá ń pè rẹ̀ mùsùlùmí tí ó tẹ̀lé ńtọ́lá wọn bá ń sọ yìí ṣé mùsùlùmí ni sá wọn ni ọmọ wa ọ̀nkara ọ̀dà ságídí. aláàlú ní kọ́ náwó fún wọn torí pé a ní kí wọ́n má rìn torí kálí máa tọ́jú wọn. obìnrin náà káwọn náà máa wá ayọ̀ àyọ̀ kó sì máa dúpẹ́ nítorí iṣẹ́ iṣẹ́ ṣòro ṣe jama owó ti ṣòro dálẹ̀ ẹni bá wá lọ́jọ́ wá da owó lẹ̀ lẹ́yìn ìgbà tó ti làágùn òun nìkan lọ́dá sí ẹ̀sẹ̀ àwọn òun nìkan kí ọ̀dà náà yóò da káwọn ìyàwó nìkan máa appreciate tẹ̀ ẹ̀ máa dúpẹ́ ẹ̀ máa dúpẹ́ fáwọn ọkọ yín pé ẹ̀kú náwó àná ẹ̀kú náwó àná ọlọ́mọṣẹ́ bá wà pẹ̀lú yín ọlọ́run jẹ́ mi yóò gùn ọlọ́run bá kí ọlọ́run tó ní kí n rírun yín yìí àmọ́ máa dúpẹ́ ẹ mọ ọlọ́run tó ní kí n ṣe kò ń gẹ irú èèyàn dáadáa báyìí ọkọ wa ní kí lòun ṣe ó ní ẹbẹ bá mi ra sílẹ́fàṣì òun seventy naira wà lánàá Allahu akbar obìnrin ti ń dúpẹ́ léde sílẹ́fàṣì ìfẹ́ bá ara mọ́tò fún ṣe ní dúpẹ́ bẹ́ẹ̀ kọ́ ẹ́stéètì fóbìnrin míì yóò tún ṣépele yín láàárọ̀ náà yóò ní ṣe ń tẹ́gbẹ̀rẹ́ ń kọ́ sí kínní ìwọ ń kọ́ ọmọ bá dáadáa káàkiri ṣe ń tẹ́gbẹ̀rẹ́ ń kọ́ lọ́kọ́ àwọn èèyàn kọ́lé sí Abuja wọ́n kọ́lé sí London wọ́n wá kọ́ estate sí lọ́rin. ẹ̀yin Miami ọlọ́mọdé ọlọ́mọdé wọná o anabi ni tó mú yín wọná jọ àlùkìyàmọ̀ ẹ̀yin obìnrin òun náà ní kẹ́ mọ́ mórí ọlọ́mọṣẹ́wá ní alẹ́ ẹ̀yin Miami ni ẹ̀sìn wa nínú àwọn àǹfààní ni. yẹ́fta Allahu bíhi bábà fọ́dùlìhì téèyàn bá ń ṣe ìgbéyàwó ọlọ́run ọba àlá máa ń ṣínà fún ọkùnrin tó bá gbéyàwó sẹ́rí àárín yìí yọ̀dá ká gbọ́yé dáadáa sórí ìwọ tó ní ìwọ tó níṣẹ́ ò lówó ò ní ò nílé wọ́n ní kó ṣe wọ́n ní kó ṣe sùúrù kó sì máa ṣe kínní kó máa gbà wẹ̀. àmọ́ alihamudulilayi ó ní àmọ́kọ̀ pọ̀ púpọ̀ o sì lè dá jẹun fúnra rẹ ànábì sì ni oúnjẹ èèyàn kan yóò yó èèyàn méjì àgbọ̀ níyànjú kọ fẹ́yàwó o ti ní yàrá kan tó fi málèjì bí sísà tọ́ba lọ́wọ́n ọ̀fẹ́ nítorí pò ní four bedroom flat ọ wà lọ lè fẹ́ dèdè sáìsì rẹ tẹ́jọ́ máa gbé yàrá kan o tipa bá tún ka ẹ tún bọ́ sínú yàrá méjì tipa bá tún ka ẹ tún bọ́ sínú yàrá mẹ́ta àwọn bàbá wa àtàwọn ìyá wa rákan inú yàrá kan ni wọ́n ti fẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa ẹ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́wọ́n bá ní ìyẹ́kùnù fòkọ́rá ọlọ́wọ́n bá ní àwọn tó bá márì tí wọ́n bá jẹ́ ẹni tí ò ní púpọ̀ lọ́wọ́ ní yugini múlọ́ọ̀hún mi fọ́dìlì yugini múlọ́ọ̀hún mi fọ́dìlì yugini múlọ́ọ̀hún mi yakunu fuqaraa ọlọ́run ọba ní tẹ́ ẹ̀ bá ní lọ́wọ́ púpọ̀ tẹ́ ẹ bá má rì yughnihimullahu min fadlihi ọlọ́run ọba ní òun ó sì wá rọ̀ yín lọ́rọ̀ òun ó ṣàlékún àrísìkì yín lọ́kàn nínú àwọn sàhábà ló ní iltemisu algina fi nikah ó ní kí ló dé tẹ̀yìn ò má rì nígbà agbára díẹ̀ ti wà kẹ́ ẹ lè bá rí oore tọ́lọ́run ọba ní òun fi sínú márèèjì arísìkì inú marriage sóràtù nọ́ọ̀rù àyà thirty two nínú àwọn àǹfààní kéèyàn mari ìjábùl àwòláàdì àsálẹ̀ha wọ́n mú yusa'idunaka inda al-kibar wa yad'una laka ba'da al-wafat nínú àǹfààní marriage táàfin tètè marry òun náà ni pé gbogbo wa náà la wáyé àwọn nǹkan ló bí wa àwa ni à ń ṣàánú àwọn òbí wa nígbà tá a ti dàgbà sí wọn lọ́wọ́ ta ni ó ṣàánú wọ tó bá dàgbà nígbà tó bímọ o ò sì lè bímọ láì ṣe kínni láì fẹ́yàwó tẹ bá rí àwọn tọ́lọ́wọ́n bá fún lọ́mọ dáadáa kọ́ lọ́mọ sàfi kárí ẹnì kọ̀ọ̀kan wa náà èèyàn mọ̀ pé ìgbéyàwó da ìtètè fẹ́yàwó náà ń máa ń jẹ́ oore fún yàn lọ́jọ́ alẹ́ ó lè tètè gbogbo kọ́ńpìnì rẹ gbogbo iṣẹ́ rẹ tó ń ṣe ó lè rọ́mọ fi ilé lọ́wọ́ pé tó báyìí la ṣe o àmọ́gbà tó bí ma àbọ̀ pẹ́ kó tó níyàwó ó ti wọ eighty years ọmọ rẹ̀ ṣẹ̀ wọ fifteen. owó pẹ́ńsàn ẹ ó sì wá kò lẹ́nu iṣẹ́ owó pẹ́ńsàn sọ̀mọ̀ pé kò lè ràn máa ń jáde skul ẹni tọ́lọ́hún ò fún àmọ̀ pé ọlọ́run dáwọ́ ni ẹ àmọ́ lọ́hún Allah fún ọ ní yọ̀ǹda ìwọ ló ṣe rárẹ̀ àwọn àlùfáà wa wọ́n ní tí èèyàn bá jáde nílé ayé èèyàn sáǹfààní lára ọmọ èyàn òsì lè lọ́mọ láì níyàwó wọn làwọn kan bá iṣẹ́ ládá nínú fáìlì wọn jọ kìyàmà wọn ni wọn máa wò pé ah, anna lè yà hàdà níbo lẹ ti wá rí gbogbo àwọn iṣẹ́ rẹ yìí iṣẹ́ tèmi ò tó báyìí wọn ni hàdà bísítìkì fáàrí wáládì kàlàkà eléyìí ni àdúà àforíjì táwọn ọmọ rẹ tó bí sílé ayé tí wọ́n ń ṣe fún gbà tó sí mà ẹ dákun ẹni tí ọ̀wá mari bó ni ó ṣe bímọ bó lọ́mọ́ ṣe ìyàwó níní òrítọ́pọ̀ wà ńbẹ̀ wọ́n wá wò pé prógáàmù yìí àbí tọ́fíìkì yìí tí wọ́n fi gbé sínú Ramadan limaza kí ló dé tó fi jẹ́ pé ní Ramadan lẹ́ni a máa sọ̀rọ̀ gbéyàwó ẹ̀yọ́ màyá mi nítorí pé ní Ramadan ó yé ilẹ̀ pọ̀lọpọ̀ àwọn máa ń bẹ̀rù ọlọ ọlọ́run sì ní ẹgbà wẹ̀ kútìbà alaykum as-siyam kútìbà ala alladhina min qablikum la'allakum tattaqun bẹ̀rù ọlọ́run láti ní kẹ́ wẹ̀ tẹ́ bá ti gbà wẹ̀ ìbẹ̀rù ọlọ́run ọba yóò lékún ọ̀pọ̀lọpọ̀ àwa bàbá àtàwa àyà àbẹ̀rù ọlọ́run ọba nínú ilé mọ́ àwọn ọ̀dọ́ àbẹ̀rù ọlọ́run ọba mọ́ àákàkàn lu ayé wa bó ṣe wù wá ni ẹlòmíín ní girlfriend mẹ́rin gbogbo wọn náà ní sì ń bá lásìkò lẹ́ẹ̀kan náà ẹlòmíín olóhùn obìnrin oyè ó ní àwọn boyfriend mẹ́rin àbí márùn-ún yóò sì máa gbowó lọ́wọ́ wọn yóò rò pé òun sórí ire yóò rò pé òun yọ ni kò ní mọ̀ pé orí ibú ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a ti márì náà a kàn márì ni ẹlòmíín ó yẹ wọn àtìyàwó rẹ̀ wọ́n ti kọra wọn lẹ̀ dáńpẹ ní tọlákù náà sí wọ́n ti kọra wọn lẹ̀ nínú ara wọn wọn kàn tí ìpínyà nínú lẹni àwọn nǹkan àwọn tiẹ̀ ti kú ẹrù ara wọn jáde kódà kò ní dúró ṣe ẹ̀dà ẹlòmíì ààwẹ̀ ló jára rẹ̀ ọ balẹ̀ báyìí tó di ẹ̀yìn Ramadan èyí yóò tún padà sínú aburú tí ń ṣe torí ẹ̀ làwọn elétò fi ní ẹjẹ́ akúkú bára wa sọ nínú Ramadan yìí bọ́lá ọlọ́run lè fi ṣe sábàbí fún wa tá a fi túbà ilé ń dàrú o kódà ó ti kàn wọ́n àfa ẹlòmíì ẹ̀ rí súra ẹ̀sìn wọ́n máa gba ilé ha lọ́wọ́ ẹ̀ ni ipe àbú à ẹ filẹ̀ wọ́n máa mú jàlè báàbò àti nìkọ́ọ̀bù bá obìnrin míì níta ni nígbà ọkọ rẹ̀ bá lù ú tán wọ́n sì jọ ń kírun irú ẹ̀sìn wo là ń sìn yẹn ẹ mọ̀ pé ká fẹ́ yàwó ká sì ṣe sùúrù nínú ìgbéyàwó ẹ mọ̀ pé sìn ni ìbáàdà téèyàn bá ti mú lẹ́sìn èyí ó ṣe sùúrù mọ̀rọ́ ìlú sawadi tábà fẹ́ fẹ́ yàwó yìí àwa tá a ṣẹ̀ṣẹ̀ fẹ́ fẹ́ yàwó àbáwá ta fẹ́ fẹ́ mi tọ́lá làwọn ọba òṣèlè wọ̀ fẹ́ni tó fẹ́ fẹ́ mi mo ti káyà rẹ̀ lẹ́ẹ̀kan. alákọ̀ọ́kọ́ ìtìyàrú sọ́ọ̀lì wọ sọ́ọ̀lì hà ẹni rẹ̀ ni wọ́n ní káyà àkọ́kọ́ àmì tá a fi mọ̀ pé ẹni yìí ẹni rẹ̀ ni òun náà ni pé àlùmùtàdá yìí nu wọ́lẹ̀ mùtàdá yìí nà kọjá pé ẹlẹ́sìn lọ́fẹ́fẹ́ lọ́kùnrin ẹlẹ́sìn lọ́fẹ́fẹ́ lóbìnrin ànábìsí kì wá ó ní gbogbo iná lẹ́ẹ̀ nítorí ẹ̀fẹ́ yàwó àmọ́ ìmọ̀ràn tèmi ni pé fásitìfárí bíra ti dìn ẹlẹ́sìn ni kẹfẹ́ o tẹ́lẹ̀ bá ti yàdá kẹ́ ẹ lè jèrè láyé kẹ́ ẹ lè jèrè lọ́run tẹ́lẹ̀sìn àtẹ́lẹ̀sìn bá fẹ́ra wọn tí wọ́n bá ti ní bẹ̀rù ọlọ́run wọ́n sì máa bẹ̀rù ọlọ́run ya amatala ìtẹ́kìlá arábìnrin bẹ̀rù ọlọ́run ẹ̀rù sì bá tí wọ́n bá sọ fúnfà àbú bẹ̀rù ọlọ́run ẹ̀rù sì bá ó lè sakọ lójú rẹ o tó wọnú yàrá ẹ̀ yóò ní ah arábìnrin yìí ní kí n bẹ̀rù ọlọ́run ẹ̀sìn ní máa ń bẹ lára àyàn téèyàn máa fi ń bẹ̀rù ọlọ sẹ́mi pé àwẹ̀ wọn ní ká gba ẹ̀sìn táwa ti gba àwẹ̀ wọn lá bẹ̀rù ọlọ ẹ̀hìn ẹ̀sìn lèyàn máa ń sìn lèyàn máa ń bẹ̀rù ọlọ ẹni tó ní tàwíìdì tí ń kírun yóò bẹ̀rù ọlọ wọ́n ní àkọ́kọ́ tá a kọ́ máa wò lára ọkùnrin àtobìnrin òun lè sìn ànábì ní láǹtẹ̀ kí hun ní sáhàlì ọ̀sìnìhìn ẹ má máa fẹ́ yàwó nítorí pé ọmọ da lásán ọmọ ọmọ kùn ọmọ pupa ọmọ dúdú ọmọ ga ọmọ sára nìkan nìkan ẹ má mọ̀ jẹ́ ọ jẹ́ pé ìyẹn nìkan ni fàlà aláwo yorùbá hin yóò padà sọ́dọ̀ lórí ibú lọ́dọ̀dẹ̀ rẹ torí ó ti mọ̀ pé ò lè kọ̀ ń lẹ̀ ó ti mọ̀ pé ó nífẹ̀ẹ́ òun yóò wá dà gẹ́gẹ́ bí gíláàsì nínú ilé tọ́jẹ́ pé ò ní fẹ́ jíkọ́ fọ́ yóò mọ̀ wá ya pa ọlọ́run ò ní lè sọ̀rọ̀ nítorí pé ó ti mọ̀ pé à ìwọ lọ ń wá òun ìfẹ́ tiẹ̀ pọ̀ ju ti tòun lọ anabi ni ẹ mà ṣọ́ra yín wàlá àlè má lè hin na ẹ má mà fẹ́ ìyàwó torí pé owó ń bẹ lọ́wọ́ ẹ̀ àbówó ń bẹ lọ́wọ́ àwọn fámìlì ẹ̀ àbí kọ́ọ̀sì tó ṣe à arábìnrin yẹn mẹ́dísìn ló ṣe two hundred and fifty thousand ni wọ́n fi bẹ̀rẹ̀ fún èyí lọ́wọ́ ní sísá àwọn fẹ́fẹ́ yín ọ dẹ̀rú ó di kí nìyí ọ fẹ́ ju okùn ẹrú sí rẹ̀ lọ́rùn lẹ́yìn ìgbà táwọn èèbó ti kó yín lẹ́rú ńjọ́ kìíní àná wọn náà wá fẹ́ dẹ̀rú lábẹ́ obìnrin ọfẹ máa yọ owó gbà lọ́wọ́ ẹ tọ́ ọ bá ti ń yọ owó gbà òun náà máa yọ àṣẹ gbà. ẹni bá ti ń tọrọ owó lọ́wọ́ yẹn kò láṣẹ. kíyàwó rẹ kó máa gba one million naira lóṣù two hundred bó dáa pé two thousand naira tó fẹ́ fún olówó ọbẹ̀ ni máa tọ́jú ẹ̀ sẹ́pẹ́sẹ́pẹ́ bí máa ti jìnnà nìkan máa fi lé lọ́wọ́. anábì ni ẹ̀ máa sọ́ra yín ẹ má máa jẹ ojú kòkòrò owó lára obìnrin ẹ má jẹ ó ba ti yín jẹ fàlà àlà olùdókè hinna ọ̀pọ̀lọpọ̀ wọn yín máa ń sọ wọ́n ti tọ́ọ̀gì ni kò ní gbọ́rọ̀ mọ́ wọ́n ké òhun nàlí dín anábì ní bẹ́ẹ̀ bá fẹ́ yàwó advice tèmi ni pé ẹ fẹ́ wọn because they are religious wọ́n jẹ́ ẹlẹ́sìn èèyàn wa lè jẹ́ ẹlẹ́sìn kọ́ lẹ́wà o lè jẹ́ ẹlẹ́sìn kọ́ jẹ́ ẹni tí ó lówó o lè jẹ́ ẹlẹ́sìn kọ́ jẹ́ ẹni tí wọ́n bí dáadáa àmọ́ ẹ má jẹ́ kí ẹ̀sìn ọgbẹ̀yìn torí ẹ̀sìn nìkan ni ó ṣẹ́kù torí ẹ̀sìn náà la ṣe dá yín ẹ̀yin méjèèjì yẹn gan márèèjì yẹn oyè kọ́ńtrákìtì ẹ̀jọ̀ fẹ́ ṣe láàrin ara yín yẹn ẹ fẹ́ ṣe kó lè bá ara yín lọ́wọ́ láti ṣẹ̀sìn ni tọ́lọ́ lọ́wọ́ tí ni wà má khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́wọ́n bá ní mo dá yín torí ẹ̀sìn ẹ má jẹ́ àkó yín ẹ̀sìn kéré nínú márèèjì o nítorí pé tígbàgbọ́ bá ti yàtọ̀ wàhálà wọn máa ṣẹlẹ̀ nínú ilé wọ́n fẹ́ kiri yó kiri yóò wá ní sòro ó ní kọ́ kálọ̀dọ̀ pásítọ̀ sọ ma pé ọlọ́ọ̀lọ́ tó o bá lọ lọ wàhálà ti ṣẹlẹ̀ nulẹ̀ tó o bá tẹ̀lé lọ o ti kó nùsùlá. ó lè fẹ́ ọmọ ọmọ olóògùn ó lè fẹ́ ọmọ olóògùn tí wọ́n sì nígbàgbọ́ ní oògùn yẹn tí kankan bá ti ṣẹlẹ̀ yóò máa sọ fún wọn pé ìyá àwọn mú kankan bọ̀ ọmọ olúwo ọmọ ìyá ẹlẹ́fun ọwọ́ nítorí pé ó fààyàn ó kàwé ó dáa ó wù ọ́ kò sì fi ìgbàgbọ́ burúkú yìí lẹ̀ ọ́n sì àbámọ́ ojú lára lọ́ba gba gbẹ́rẹ́ tútù lọ́wọ́ ìyàwó ẹ ọ̀fẹ́ lásìkò lọ́ba rí tó ti sìn tí gbá àyà lọ́ba dìde ńlẹ̀ ní máa ti sọ pé ẹ mọ́mì ló mú wá fún un ẹ sọ fún mọ́mì ká má ṣe rú ẹ̀ má o ẹ ṣe tọ́kanu àbí ilé ẹ ti dàrú. ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba ní wala tankihu lil mushrikat ọlọ́run ọba ní ẹ má máa fẹ́ àwọn olóòṣà àwọn tán nígbàgbọ́ nínú ọṣẹ wọ́n nígbàgbọ́ nínú gbẹ́rẹ́ wọ́n nígbàgbọ́ nínú fá ọlọ́run bá ní ẹ má fẹ́ wọn o àtàyò mínà títí tí wọ́n ò fi gbàgbọ́ lóbìnrin ẹ má fi wọ́n ṣèyàwó torí wọ́n bímọ olóòṣà fún yín bí ìyá bá ṣe rí bẹ́ẹ̀ lọ́mọ yàn o bẹ́ẹ̀ lọ́mọ yà o ìwọ òṣìṣẹ́ ńlẹ̀ ọ̀nlọ́bí iṣẹ́ ìyá ń pọ́ṣẹ́ oyé ó bẹ̀rẹ̀ sí pọ́fọ̀ ọmọ rẹ̀ ó ọlọ́run bá ní ẹ má fẹ́ àwọn olóòṣà lóbìnrin títí tí wọ́n fi gbàgbọ́ wala amatun mu'mina kẹ́lẹ́ fẹ́ ẹrú gan tọ́wájú olùgbàgbọ́ òdodo èèyàn tí yóò tọ́jẹ́ pé lẹ́fù rẹ̀ kéré láwùjọ àmọ́ olùgbàgbọ́ òdodo ni khair mi mushrika ọlọ́run bá ní oríṣi wa ń bẹ̀ ń bẹ̀ yẹn fún yín ju abọ́gibọ̀ pẹ̀tẹ́fẹ́ sí kínní tẹ́fẹ́fẹ́ lọ. walaw a'jabakum walaw a'jabatikum ìbá jẹ́ èyí tẹ́ ẹni tó dúró sàn yẹn ó wù yín gan-an bá ní kọ̀ dáa nígbà tí ò ti lẹ́sìn ẹ̀sìn ní mọ́jọ́bìnrin ọ̀dà èmi fi máa sọ fún gbogbo àwọn mahat pé tẹ bá fẹ́ kọ́kọ́ yín ó fẹ́ràn yín ẹ tara bẹ̀sìn ẹ tara bẹ̀sìn kọ́ra kò ní kọ̀ yín lẹ̀ tí torí ọmọ wẹ̀sìn yín máa ń la gbogbo ètò bá kú díẹ̀ káàtó ọmọ fẹ́lẹ́ yìí tẹ́ ẹ bá ń sẹ̀sìn ìyàwó afṣọ ebi rọ̀ṣúlù ní àwọn yọ̀ǹda rẹ̀ ní wọ́n ń ṣe ìdà lọ́wọ́ ìgbélé tá máa ń ṣe kátó di pé èèyàn máa lọ pátápátá ọlọ́run bá rántí bìrìlì kó ní rọ̀jí ẹ̀ha fa innaha sawwamatun qawwama ọlọ́run bá ní eré anábì jìbìrì ìlú wa látòkè sẹ́mà ń torí ìyá afsọ ọ wá sọ fún anábì lérí ilẹ̀ pé arábìnrin tí ó fẹ́ lọ láìpẹ́ òun tí ó fẹ́ èyí tí kíkọ fẹ́ ṣẹlẹ̀ láàrin yẹn fa innaha sawwamatun ìmọ̀ ń gbàwẹ̀ gan qawwamatun ìsì máa ń dìde lóru gan ẹ̀wọ̀n tó rẹ́síkìú rẹ̀ tí ò fi kúrò nínú ilé ànábì ààwẹ̀ lọ́sàn-án àti ìdìde ní òru kò sí ẹni tí ó wọlé tí ó bá ìyàwó rẹ̀ tẹ́ ka kùránì tẹ́nu rẹ̀ nídùn kò sí bí arákùnrin yẹn sì lè ya dáadáa tó tí ó bá ìyàwó rẹ̀ lérí sùjúùdù tẹ́nu rẹ̀ nídùn amálẹ̀ ní fíìmù lẹ́wọ̀ wọn ṣe ẹ̀wọ́ lérí tẹlifíṣàn mọ́ eré sátáláìtì ẹ̀ wọ́n ti sanwó ti pẹ́ eré fóònù lókun sẹ̀ wọ́n ti wá di oye àpótí ṣèitán mọ́ ọ àǹfààní bẹ́ẹ̀ dáadáa bẹ́ẹ̀ àmọ́ aburú bẹ̀ ni òun ṣe eré ọmọ dọ̀tí tó o bá ti ṣẹ̀sìn ọlọ́wọ́n bá aláǹsọ lè fa àyà two two one Allah subhanahu wa ta'ala yín tó wá ń sọ fún wa yí pé ẹ̀yin bàbá bàbá ẹ má máa fi ọmọ yín obìnrin fún olóòṣà OPC ẹni tó nígbàgbọ́ nínú ìṣẹ̀ṣe ó nígbàgbọ́ nínú ifá ọmọ ogun ọmọ ogun yóò sọ fún yín pé à <laughs> nǹkan bẹ́ẹ̀ o lọ́ba rí lọ́ba dé ló kó lẹ́kẹ̀ sẹ́wọ́ kí lọ fẹ́ olóhùn fẹ́ fi ọmọ rẹ̀ àáfàá gbẹ́rẹ́ tútù ní sẹ́yìnsì gbẹ́rẹ́ ni ó ní ájò ni wọ́n ní bàbá yín ni eléyìí gbogbo àwọn aláwo ní gbogbo ìlú lọ́rin ó ní bẹ́ẹ̀ ni bàbá ń sáwò ẹ̀yin náà kọ́ ọlá àjọ ń ṣe náà ọlọ́wọ́n bá ní wàlá tó ń kehun ní mọ́ṣíríkì àwọn olóòṣà tí wọ́n wájú mi tí wọ́n wá tọrọ ìyàwó yẹn ọlọ́wọ́n bá ní ẹ mọ́ fún wọn níyàwó hatta yu'minu títí tí wọ́n fi padà sínú iman tí wọ́n fi nígbàgbọ́ tí wọ́n ti nígbàgbọ́ ọ̀rọ̀ ti tán à níjà bá wọn jà wala abdun mu'minun ọlọ́run bá ní ẹrú tó jẹ́ olùgbàgbọ́ òdodo khairu min mushrikin ó sì wá dáa ju olóòṣà tó lówó lọ́wọ́ lọ ẹrú àbẹni tí lẹ́fù ẹ̀ lò láwùjọ tó sì jẹ́ olùgbàgbọ́ òdodo ọlọ́run ní orí ń bẹ lára tiẹ̀ torí ẹ̀sìn ń bẹ lára ẹ̀ ma yuridillahu bihi khairan yufaqihu fid din ànábì lẹni tí ọlọ́run bá bá fẹ́ ṣe lóore tó ga jù yóò fún lágbóyè ẹ̀sìn tọ́lọ́run bá ti fún ọ lẹ́sìn o ti fún ọ lóore tí òṣèré tó wà lẹ́yìn rẹ̀ mọ́ torí ilé mọ́tò àti dúkìá aṣọ èyí ni náfìlà ni oore gidi gan tọ́lọ́run fún yẹn ẹ̀sìn ni lẹ́yìn lọ́pọ̀lọpọ̀ àwọn ìyá wa bàbá wa tí wọ́n bá láwọn fẹ́ fẹ́yàwó àwo ẹ̀sìn mọ́ mọ́tò wo ló gbé wá níbo ní ti ń ṣiṣẹ́ kọ́lá yìí bá bá kírun kásábàárì kankan gbà lọ́wọ́ rẹ̀ táwọn fi jẹun nígbà wo bá sì wá tán lọ́wọ́ rẹ̀ yóò padà kọ́mọ yín lẹ̀ ìyá tẹ́ ẹ fẹ́ jẹ nìyẹn padà wá jẹ ọlọ́mọ sọ wálé ní ìyá ọlọ́run ọba ní wàláwù àjẹbọkùn ìbá àjárakùnrin yẹn da gan àmọ́ tá a bá rí i pé òun náà ń ṣáájò ń sọ oògùn kò sì túbá ọlọ́run ọba ní wùlá ìka yèdè ọ̀hún náà ilẹ̀ náà rẹ̀ ọlọ́run ọba ní ìtì mo ní kẹ́ ẹ má ìtì mo torí ẹ̀ sọ pé kẹ́ ẹ má fẹ́ wọn lọ́kùnrin àti lóbìnrin àwọn tí wọn bá gbàgbọ́ òun náà ní pé yèdè ọ̀hún ilẹ̀ náà wọ́n padà sọ yín dọ́ máa ná bọ́ ọ bá fẹ́ ni tí ó gbàgbọ́ yóò mú ọ lọ sọ́ọ̀sì yóò mú ọ lọ sí inú ná yóò sọ ọ́ délé bọ yóò sọ ọ́ délé bọ tọ́lọ́ lágbára ìyàwó ní ti ẹlòmíì ìyàwó ní ẹlòmíì ìyàwó ilé ní darí ẹlòmíì ọ̀ lápọn mọ́mọ́ wọ náà ọlọ́run bá ní wọ́n sọ yín dọ́mọ ná wọn ò bá àjọkùnrin wọn ò bá àjọbìnrin torí pé ìgbàgbọ́ tí wọ́n ní ni wọ́n fẹ́ kẹ́yìn náà nígbàgbọ́ táwọn ní wọ́n dúró láwùjọ kìfòrò náà kàmá káfọ́rọ́ fọ́tàkùnú wọ́n fẹ́ kẹ́ dàbákan náà tí nǹkan bá ti ṣẹlẹ̀ nínú challenge ayé yóò máa introduce agbára tó gbàgbọ́ agbára tó ń gbàgbọ́ yìí ni wọ́n máa introduce nígbà fa àti sàdúrà sàdúrà látijọ́ yìí ẹja tó ń délé iná wò wallahu gafurur rahim ọlọ́run fẹ́rí jìn wá ọlọ́run máa pé ìnira ìnira ni kó máa gbé ìpèsè síta mẹ́ta kó máa lè tẹ́fá ọlọ́run sọ wá lórí ibú ẹ mọ̀ pé ọlọ́run dá gbogbo ilé ayé yìí ọ̀dà nítorí ẹ̀sìn huwa allathi khalaqa lakum ma fil ardi jami'a ọlọ́run ni gbogbo tó wà ní ayé mọ́ dáa fún yín kẹ́ ẹ máa gbádùn rẹ̀ ni wọ́n ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun àmọ́ mo dẹ́yìn fẹ́ sìn èyí tọ́lọ̀ ń dá sí gbogbo ayé tá à ń gbádùn rẹ̀ kí lọ́lọ́ torí ẹ̀ dá tèmi torí ẹ̀sìn náà ni ọ fẹ́ ràn wá lọ́wọ́ láti lè sìn lọ ọ mari kí ìyàwó rẹ̀ àbọ̀kọ́tọ̀ fẹ́ fẹ́ kó lè ràn ọ lọ́wọ́ láti rójú rori ọlọ́run láti wà lìjánà ní kí ẹ ṣe láti sọ ọdọ̀ máa ẹ wo churches lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ẹlòmí ọkọ lọ́fà lọ ẹlòmí ìyàwó lọ́fà lọ ẹ màá yá mi ẹlòmí à ní ah, àwọn kèfèrí sálẹ̀ fẹ́ wọn ó lè fẹ́ kèfèrí o ọlọ́run ní fàyín ní alimutomọ̀ hunna mu'minat ọlọ́run tẹ́ bá ti mọ̀ pé olùgbàgbọ́ òdodo làwọn obìnrin tí wọ́n wá sí Madina láti Maka fàlà àtàdìjì ọ̀hún náà ilẹ̀ kùfàr ẹ má dá wọn padà sọ́dọ̀ àwọn kèfèrí láhùn náà hìlùn láhùn wọn ò lẹ́tọ̀ọ́ síra wọn àwọn obìnrin yẹn ò lẹ́tọ̀ọ́ sí wọn wàlá ya hìlùn náà láhùn bẹ́ẹ̀ làwọn ọkùnrin náà ò lẹ́tọ̀ọ́ sí wọn kèfèrí ò gbọ́dọ̀ máa gun eré mùsùlùmí lóbìnrin suratul mumtahina ayalẹ̀ kẹwàá lọ́wọ́ ẹ̀sìn ṣe rí tí wọ́n bá ní ilé ti wó ọkàn ń sáré ni tí wọ́n bá ní ilé ti crack ilé ẹlòmíì ti crack kò tí wó ó ti sán ilé bá ti sán ọkàn ń sáré àwọn tí ilé wọn wó wọn làwọn tí wọ́n padà kọra wọn lẹ̀ àwọn tí ilé wọn sán wọn làwọn tó jẹ́ pé wọn ò fẹ́ra wọn lẹ̀ wọn ò sì gbádùn márìjì tẹwárí tí ọkàn bá ti dáa oyè àtọkọ àtìyàwó àtọmọ gbogbo wa dáadáa ní ó máa ṣẹlẹ̀ sí wa nínú ilé tí ọkàn bá ti dọ̀tí oyè àmọ̀ràn problem tí ìyàwó kan wọkọ̀ ẹ̀ báyìí tó ní mo fura sí ẹ mo lálàpọ̀ fẹ́ pa mí ọkàn ẹ̀ dọ̀tí tọkọ tó ní ara o ara o tí wọ́n máa yẹ ọbẹ̀ wò tí wọ́n máa yẹ omi wò tó fẹ́ fi wẹ̀ nítorí ọkàn ti dọ̀tí kí ló wá lè tún ọkàn ṣe jama lẹ́yìn ẹ̀sìn ọlọ́ni alábìrìkiri láàyè tẹ́tùmá ìnùnà lùkùlù òbò ọlọ́run ọba ní ẹ̀ ẹ̀ẹ́dẹ́tí kẹgbọ́ ìrántí ọlọ́run ní máa mọ́kàn balẹ̀ alukur'an ni shifa ni máa fi sudur ìwòsànnú ẹ̀mí tẹ́rí gbogbo wàhálà táwọn wákàtí ilé ayé yìí gbogbo iṣẹ́ tá à ń ṣe àti gbogbo lílọ bíbọ̀ wa nǹkan kan làwọn o ó náà ní asakina tranquility ìfọkànbalẹ̀ ọ̀fẹ́ ramato ọ̀fẹ́ kọ́lé ọ̀fẹ́ níyàwó ọ̀fẹ́ bímọ torí ìfọkànbalẹ̀ owó ní tó ga jù nínú níta àmọ́ wálé ayé èèyàn wá lè ní àfi tẹ́ bá tara bẹ̀sìn nínú márìjì yẹn ẹ wá lè rẹ́sìn ṣe àfi kó jẹ́ pé ẹ àfi kó jẹ́ pé ẹ fẹ́ra yín ìyàwó jẹ́ lẹ́sìn ọkọ náà jẹ́ ẹlẹ́sìn Umu Sulaim Umu Sulaim nínú àwọn obìnrin dáadáa ó Islam Abu Taliha lọ́jọ́ àlá àníha Abu Taliha lòun fẹ́ fẹ́ Abu Taliha òun jẹ́ kèfèrí Abu Taliha ní Umu Sulaim mo fẹ́ fi ọ Umu ní. ẹgbọ́n tí wọ́n mú wí o ẹgbọ́n tí wọ́n sọ o káwọn ọmọ wa máa gbọ́ ó ní ní kọ́dí àsìlámù fàyín ní ti gba àsìlámù èmi yẹn sábọ̀ ìsàmọ́ tó fẹ́ kí n fi ọ òun náà lọ lè gba fa àsìlámù lọ́ba gba ìsìlámù fàkànà sàdáàkà máa bẹ́yìn níhìmá ó ní kọ́dà sàdáàkì tí ó yẹ kí n gbà lọ́wọ́ rẹ nígbà tó gba ìsìlámù yìí nígbà náà ìní gbà ìsìláàmù tó fún tó gbà yẹn sọmọ pé o ti ṣe ní mo fẹ́ ìsìláàmù tó gbà yẹn náà mo jẹ́ sàdá kiri ẹ dákun lénìí sọmọ pé mhm, àwa ń tiwa a kọ lísìtì ní tí ó gùn rẹpẹtẹ iṣu eighty ewúrẹ́ mẹ́ta ìgò epo mẹ́rin box leather box mẹ́ẹ̀ẹ́dógún aṣọ àǹkárá lẹ́sìn gbogbo ẹ̀ wọn ò béèrè ẹ̀sìn fa ibo ní ti ń ṣiṣẹ́ ta ló bí gbogbo wọn ni wọ́n padà dídálé mọṣú gbogbo àwọn táwọn yìí wọ́n padà dídálé mọṣú wọ́n padà wá sọ́dọ̀ ìyá wọn àti bàbá wọn nígbà tó lábá tán ẹ̀sìn òun náà ní tó ṣe pàtàkì jùlọ alákọ̀ọ́kọ́ nìyẹn ká má jẹ́ sìn ọbọ̀ tẹ̀sìn bá ti bọ́ bọ́ba má rí òsùnkún o kọ́dà ẹ̀sìn tá a là ń sọ yìí náà gbogbo àwa táwọn ń pẹ́ra wa mùsùlùmí ká lè fẹ́ra wa o ẹni tí ń ṣe bídíà ń sìn tó lóun ọ̀fẹ́ alùsùnà tó sì lóun òfin tàríkà alẹ̀ ó sì kó tẹ̀síbà lọ́wọ́ pólíbàgì ló fi rú wálé ọwọ́ ń bèrè pé ajá èwo lẹ́fẹ̀ẹ́ lè ṣe ó ní à báwa ṣe ń ṣe lọ́dọ̀ wa nù ẹ sì júwe nìkan fún mi ládùúgbò yìí náà àwọn àfáà tí wọ́n ní àṣírí náà tẹ́ ná torí pé ṣé ìwà sọ fún wa pé bàbá ń sáré náà tẹ́ ná ládùúgbò kan tá a bá gbàṣẹ lọ́dọ̀ ẹni tí ó ní náà tẹ́ ná òun ni wọ́n máa kó àdúrà wa sí inú àpò àwọn ọ̀rọ̀ orí dáadáa oye ọ wà kíáfù ẹ̀yọ́ mayami lọ́ba ń síwé àdúrà allahu akbar lọ́ba ya jaka jaka jaka jaka yá ìlú sáré àrùsù umu wa ń bèrè pé àfa ìkẹlẹ fẹ́ fẹ́lẹ́ ìṣe à ọkàn ní rúgbọ́n ní eléyìí gangan ni asiri àwọn bàbá tí wọn ṣe ni tí fún padà nítorí pé ìgbàgbọ́ yóò ṣe kí ni kò dọ́gba kò dọ́gba àfáà kan nínú àwọn tí súnmọ́ mi ọlọ́run kọ́ bá ṣàlékún dáadáa fún ó sì fẹ́ yàwó yàwó lòun ó tẹ̀lé yàwó sì dé lọ́wọ́ bẹ̀rẹ̀ wàsífà lọ́ba sọ fún un títí ó ní ìjáàbù ó ní ìjáàbù àwọn àwọn èlò ìjáàbù ṣébú ìṣebú ọlọ́run kò tó fẹ́ wọn ó ní àmọ́ sọ pé ó lò ó ní irun ayìn wàá lò mọ́ kí lọ́wọ́ fẹ́ ṣe ọmọ ti di méjì eléyìí kì í fà ń sọ láti ya ara wa Eh, kò sí tó burú kéèyàn fẹ́ ẹni tó sọnù àmọ́ ó jìrì pé ti ń pírátìsì súnà yẹn kó tó ṣe kí ni kó tó wọlé kó bá jẹ́ pé alukurani tọlọ́mọ rẹ ọ̀hà náfìlà tẹ́lẹ̀ ń yanu lé àti kurani tẹ́lẹ̀ bá kàkó ní rọrùn mọ́ torí pé ẹ̀yin méjèèjì gbàgbọ́ yàn jọra yìí. Ah, kódà ẹlẹ́bọ lóògùn yìí sẹ́wọ́lọ́ náà sọ pé ẹ lè fẹ́ wọn ata yomina títí tí wọ́n fi gbà tí wọ́n bá ti gbà ó ti tàn torí pé ó ní pírọ́blẹ́mù bóyá lọ́kùnrin àbí lóbìnrin òdodo lèmi ń bọ́ sọ̀hún ó ní problem ìwọ máa fà sókè wọ́n máa fà sílẹ̀ àti tọmọ yóò wá nira mọ́rẹ́jì tá a fẹ́ wọ̀ yìí wọ́n máa ń dìtà mí oríire yẹn láyé àti oríire yẹn lọ́rùn oríire yẹn lọ́rùn yìí sì máa ń dìtà mí orí ibú yẹn láyé àti orí ibú lọ́rùn ọ̀rọ̀ mọ́rẹ́jì ti pé mọ́ bí àṣà bàbá wa kan a ní ọ̀rọ̀ ìyàwó àtọkọ pé ọmọ kọjá mọ kò pẹ̀ kí mọ yà á bàrà ó kó dáadáa ni tọ́ bá kó dáadáa kò síbi tó yà sí o wọ́n ma parí ìjà náà ni ọ ẹ ma dàrú wọ́n máa parí ìjà ọ ẹ máa dàrú wọ́n máa parí ọba lọ́wọ́ fẹ́ yàwó mi ah o tún depo sí inú o tún ha ah, èmi ọ̀dà àbí èmi ọ̀dà ọ̀dà ọwọ́ yìí méjèèjì ó gbé gbà alùsùn náà yìí ọwọ́ gbé gbà tẹ́lẹ̀ mi ràn lọ bá a ti ń sọ yìí ó ti fẹ́rù ẹ̀ ó náà ti fẹ́rù ẹ̀ ọlọ́mọdé ilé wọ́n dàrú o alákọ̀ọ́kọ́ ni nínú àwọn marahilu azawaj òun náà ni al-ijabu bil khatib wal makhtuba wàláhì tó bá fẹ́ mari gbìyànjú kó fẹ́ ẹni tó wù ọ́ láti fẹ́ sáìsì tó bá fẹ́ ẹni kó fẹ́ mọ́jú wọn ó ti ìyàwó bọ̀ ọlọ́run o mọ́jú wọn fún ọ níyàwó sàárà o sàárà sádàkà àmọ́bi tí ó sẹ̀ lẹ̀ àmọ́bi tí ó sọ̀ lẹ̀ àdánwò ni o ẹ̀sẹ̀ wa máa fi jọ́sọ̀ lẹ̀ sí ẹ̀wọ̀n náà fi tẹ́lẹ̀ lọ. wọ́n sì mọ́ mi wá lọ àbòsí nì. àmọ́ adúgbòlọ́dọ̀ ọlọ́wọ́ dà pé ti ń kásẹ̀ ńlẹ̀ díẹ̀ díẹ̀ ẹ̀ ọlọ́ti dínkù dáadáa àwọn tá a bá tún ṣe káwọn náà lè túbá. ọ àyètọ́ wà nú ẹ̀sìn Islam táwa ń ṣe òní pé kọ́kọ́ wòyàwó tó wù ú kọ́dà bọ́ bá bojú yóò ṣe dú ẹ̀ tí ó rí ti ń fẹ́ ọlọ́run ní fanke hu ma tọ́ balẹ̀kùn ọlọ́run bá ní ẹ fẹ́ ntọ́ba wù yín mínà nìsa nínú àwọn obìnrin tẹ fẹ́ fẹ́ ọlọ́run ò pé kẹ ẹ fẹ́ ntí òwù yín àyà yìí wà ní sọ́ọ̀tù nìsa àyà ẹlẹ́kẹta sọ fún wa pé ẹ fẹ́ kí ọba wù wá káfẹ́ ntọ́ba wù wá torí pé tọ́ba ti fẹ́ tó wù ọ́ kájú kò níta arábìnrin tí ó rò pé òun da ju ìyàwó ẹ̀ lọ oye kò ní mọ̀ pé ìyàwó rẹ̀ da ju òun lọ lọ́dọ̀ rẹ̀ nítorí pé ní tó wù ọ́ lọ ṣe kí ni lọ fẹ́ tọ́ba ti fẹ́ tó wù ọ́ òun náà ni ó mọ̀ ọ́ tọ́ba wò pé ẹ. ipe ìgbà tẹ̀ tí wá pẹ́kẹ́ tó má rí ẹ ẹ ẹ sì wá lè jìyẹ lẹ́yìn sísà sọ́ọ̀fẹ́ bọ́lọ́dà yẹn ọlọ́run ní choice pé ṣé. a ní sísítà a ní sí ọ̀fẹ́ lágbájá ó ní tẹ́ bá ti sọ́pọ̀ dáa ọ̀fẹ́ sì ṣègùn ṣé ìmáàmù àbí òṣàṣì ni yọọba yín gbénu lé ìwọ lọ́ọ́ sọ bọ́ bá wù ọ́ bí ọba wa wù ọ́ ọ sọ pé kò wù ọ́ mọ̀mọ́ tijú bọ́ bá fẹ́ fẹ́ kúfẹ́ ẹ máa kórìíra ara yín nínú ilé ọlọ́run bá ní fẹ́ẹ́ tó bá wù ọ́ anabi ní khairu nisa anabi láwọn obìnrin tó dáa jù lọ́dẹ̀ẹ̀dẹ̀ ìdáná àtàríta ilé ha sàrátìkà tó bá wù báyìí bọ́wọ́ jalibab ìjàgbá bọ́wọ́ ankara ọyẹ la ilaha illallah fitina fitina dáadáa ẹ eh. bọ́bá tó wá wọ́sọ̀ mí náà inú rẹ̀ kan máa dùn ni bí bá wọlé bọ̀ ní rẹ̀ máa dùn tó bá rí ń ta inú rọmọdọ̀ ànábì ni obìnrin tó bá wù yín tẹ́ ẹ bá fẹ́ ìdùnnú yín ọ̀pẹ́ bí wọ́n ṣe ń dàgbà sí bẹ́ẹ̀ náà ni ó tún máa dá sí àwọn ni wọ́n ń pè ní kọ̀sárógbó ń gánà torí pé níbo ti wù ọ́n yọ ọmọ wù ọ́ náà ànábì ni wọ́n ṣe amọ́tàhà àwọn obìnrin dáadáa tó bá pa láṣẹ àtọ̀ àtìk yọ ọmọ tẹ̀ láṣẹ ẹni tí ó bá tì níyẹn nínú ilé kọ́ máa bẹ̀ lọ. tẹ́bá kóbìnrin mẹ́wàá sílẹ̀ méjì péré ní ọmọ tẹ̀lé àṣẹ ọkọ mẹ́jọ yòókù bẹ́ẹ̀ mi ṣe fẹ́ máa ṣe nì. ẹ wà ní tọ́ this is your choice bó ṣe wọ́ nìyẹn má bá lọ má bá yí. wàyídà gíptà àníhà tọ́ ọ̀bá sí lọ́dọ̀ ẹ̀ áfíìsọ́ ti kàfí má lè kàwọn nàfṣí ha yóò sọ owó rẹ kò ní jọ sọnù yóò sọ dúkìá rẹ kò ní jọ bàjẹ́ yóò sì sọ ara rẹ ẹnìkan ò ní bá ṣe sìn náà kò sì ní máa lọ lè lọ́pọ̀ pẹ̀lú àwọn ọkùnrin tí wọ́n máa bá wọn dẹ́fẹ̀ burúkú ànábì ní ìyàwó dáadáa lọ́dẹ̀dẹ̀ ọlọ́mọṣà sàwọn ìyàwó wa bẹ́ẹ̀ àtàwọn ọmọ wa káwa jẹ ọmọ ń pa pé túláàsì ní kò fẹ́ ọmọ ọ̀rẹ́ mi ni ọ gbọ́dọ̀ mọ́fẹ́ à èyí tèmi fẹ́ kò fẹ́ nìyẹn yá èmi ni yá ẹ ẹ ti da òpó ọmọ yẹn rú ẹ ti create problem fún nígbà míì wọ́n tún wá lọ nígbà míì wọ́n lọ lé aláfa kí ni wọ́n fẹ́ lọ lé sẹ́mẹ́ẹ̀ wọ́n fẹ́ mú ọkọ̀ Fatima lọ́dọ̀ afa Gazali ibi kọ́ bá wọn sàṣì wọ́n wá orúkọ rẹ̀ ọmọ tó lóun fẹ́ fẹ́ ń dà tọmọ náà wù ẹ̀yìn wọn ló ti wà wọn ọ̀yá ẹ̀ mú ọkọ̀ ẹ̀ wá wọ́n wá hàn sínú wàhálà onírin wọ́n gbé eléré níta àbí eré àrò àbí kí wọ́n rí mọ́nú sàárè òkú àbí kí wọ́n so mọ́gi àbí kí wọ́n lọ lè jù sínú omi àbí nù kànga gbogbo ẹni bá ń ṣerú ẹ̀ ọlọ́run ti ṣépèlé wọn ní Kùránì ọlọ́ni wàlá yuflihu sáhìrú haythu ata ọlọ́ni gbogbo ẹni tí ń bá ń sàṣìyàn ọlọ́run bá ní àtẹnitọ́ bẹ̀ wọ́n àtẹnitọ́ wọ́n bẹ̀ ọlọ́run ní wọn ò ní sóríire láyé torí tí wọ́n fẹ́ rán sí arákùnrin yẹn àbárabìnrin yẹn àdìjànú ni èèyàn fẹ́ràn yẹn tẹ́lẹ̀ yín sì wọ́n fẹ́ràn túláàsì nǹkan kan ti wọ̀ ọ́ là àránsìsì ni wọ́n ń pè wọ́n á máa pè lásàtì wọ́n á máa pè ní àbìlù arábìnrin yìí wọ́n kàn ní kọ́ máa fẹ́ ra júlá ni tọ́ba ti rí arákùnrin yẹn arákùnrin ọmọ fẹ́ túláàsì wọ́n lè wá so igi túláàsì àbọ̀njọ́ tálẹ̀ jẹ̀nu bá parí iṣẹ́ ìbáàjẹ́ lẹ́yìn ọmọ mẹ́rin ìbáàjẹ́ lẹ́yìn ọmọ mẹ́jọ níjọ́ náà ni wọ́n túká o ìbáàjẹ́ nínú mọ́tò ìbáàjẹ́ nínú bedroom ìbáàjẹ́ nínú traffic ni wọ́n wà tálẹ̀ jẹ̀nu bá ti parí iṣẹ́ torí yọ parí iṣẹ́ ńjọ́ kan ó lè jẹ́ ọ̀rọ̀ omi ni ó dìjà pé bá fẹ́ mú pure water tòun ni a bottle water yìí náà da ó sì kù sẹ́jú méjì tálẹ̀ jẹ̀nu fẹ́ pa parí iṣẹ́ orí rẹ̀ pé sá mo ní pure water bottled water is, is, more preferable eh? water tún dáa ọjà mọ̀ fún wọn pààkì òun tí o sọ pé rẹ̀ ti dàrú ní ọba láàmà lérí wọn bẹ̀rẹ̀ náà mahaba ìmáa ṣoògùn fẹ́ ìwọ ni nínú ẹ̀sìn wa àti wàlàtú shirk anabi ní yìí máa fa ìfẹ́ túláàsì sọ́dọ̀ ọkùnrin àbí sọ́dọ̀ obìnrin anabi ní ìbọ̀rìṣà ni torí àlìjánu tẹ fẹ́ràn ẹ kọ́ bọ̀ ẹ bẹ̀ ẹ nígbàgbọ́ nú ẹ ẹ kì í kó tó jíṣẹ́ fún yín ẹ̀yọ́ màyá mi ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn ìgbà tẹ bá ti wúra yín tẹ wúra yín tẹ wá rí wúwú tá à ń wí yìí náà kò sí hundred percent o tọ́ ma wá ní ọgbọ́dọ̀ rí báyìí ọgbọ́dọ̀ rí báyìí ọgbọ́dọ̀ rí báyìí ọgbọ́dọ̀ rí báyìí ọgbọ́dọ̀ rí báyìí kò sí hundred percent o tọ́ bá ti rí sixty five kọ́ ọmọ mọ́lẹ́jì yókù ni o tọ́ba náà ń wá ninety five ọ̀pẹ́ ńlẹ̀jọ̀ bọ́lọ́ àbú yóò wù mí brọ́dà yóò wù mí sísà yóò wù mí ọ̀pẹ́ ńlẹ̀jọ̀ bọ́lọ́ tọ́ba ti di sixty five oyè ọmọ banabi ti yókù sixty ni àwọn bàbá ní sixty ti tó tọ́ba ti kọjá fúrẹ́jì sókè kọjá máa bá yí gbogbo àná ń wọn yí ni kálukú ń bá wọn yàwó ẹ̀ yí kò sẹ́nìkan nu wa gbogbo abá ṣe wà yìí tí ọmọ ṣe sùúrù tí ọmọ ṣe farada atọkùnrin wa tóbìnrin wa gbogbo àwọn ìyá wa yìí náà tí wọ́n fi pẹ́ bàbá wa ìfarada ni. ẹlẹ́ẹ̀kẹta nínú ìgbésẹ̀ al-istikhara òun náà ní kọ́ wá bẹ ọlọ́run ọba ọba tó mọ bí ìrìn àjò yín ṣe fẹ́ rí àti ìpìlẹ̀ àtàrin àti gbẹ̀yìn rẹ̀ kọ́lọ́mọdé á owó ṣòfò kọ́lọ́mọdé á wàhálà ṣòfò istikhara yìí rákà méjì péré ni bọ́ba ti yan rákà méjì náà tán ó ṣàdúrà lẹ́yìn rẹ̀ ọlọ́run fatima mori zainab mori ibrahim mori hasan àti ahmadu ni wọ́n pè mí ọlọ́run èyí tó bá jẹ́ oore láàrin méjèèjì mọ́tà sí kínní mọ́tà tì tì mí sí jọ́ rọrùn fún mi já lè ṣèyàwó pẹ̀lú ara wa. kul la ya'lamu man fi samawati wal ardil ghaiba illa Allah ọlọ́run ọba ní kọ̀sẹ́ ńtọ́ máa ń tọ́ pamọ́ nínú gbogbo àwọn tó wà ń sánmà àti gbogbo àwọn tí ń bẹ lérí ilẹ̀ àwọn tó wà ń sánmà làwọn màláíkà àtàwọn àlìjànú ọlọ́run bá ní wọn máa ń tọ́pamọ́ ọlọ́run bá ní gbogbo àwọn tó ń bẹ lérí ilẹ̀ náà àwọn àfa pásítọ̀ bàbá oní ìsáàbì oyè àfọ oníyẹ̀pẹ̀ ọ̀pọ̀n tíra gbogbo tí èèyàn bá fẹ́ mà oyè nínú kọ̀kọ̀ ó lè mọ̀ á aláàánìkan ó ní kúláyà aláàmú máa ń fi sàmáwá àti wàlá àlùlẹ̀ bẹ́ẹ̀ ìlàlá ọlọ́run bá ní Allah nìkan ló mọ kọ̀kọ̀ gbogbo ńtọ́ dá kò sẹ́ni tó mọ kọ̀kọ̀ nínú sánmà tilẹ̀ ìwọ ọ̀yá tó wá mọ̀mọ́ ẹ lẹ́yìn tó lọ́n lọ́dọ̀ mísánná lọ́dọ̀ àáfà àbí mọ̀kádàmù yìí pé káàbọ̀ wò ó ṣe kún ọ̀fà orí ibu ni wọ́n ń pè bẹ́ẹ̀. anabi ni mọ̀ni ata arrafa mọ̀ni ata arrafa ẹni bá lè bá ẹnìkan tó lóun mọ kọ̀kọ̀ àwòká ina ìdáfáàní àbí ń tẹ̀yẹ̀ pẹ̀ fásọ dákà bí máa yẹ kúùn ó sì gbà pé ni fọkàn di káfàrà bí máa ń zilẹ̀ alẹ́ Muhammad anábì ló ti ṣe kẹfẹ́rí pẹ̀lú Qur'an ayàtà kàṣíwájú náà ló ṣe kẹfẹ́rí pẹ̀lú ẹ̀ ẹni tó lè wo sẹ́tí ọgbà gbọ́gán wọ́n ní wọn ò ní gbà rún rẹ̀ fún forty days yóò sì máa kí kò sì gbọ́dọ̀ má kí wọn ò sì ní gbà àwọn àfáà yìí máa ń dalérú ni o kò rí tarẹ̀ ẹni tí ń béèrè pé dákun ta ni ń pè mí lórí fóun ta ni bá mi sọ̀rọ̀ ta ni bá ta ló wà lórí láì ọ̀daràn ọ̀daràn ó bá jẹ́ ìlú sẹ̀ríà ni wọ́n ti máa lé ni ọ wọlé ó ní ó ní ta ló wà ń wálé ẹ dákun ta ń wọ́ mi délé ọ̀n lọ́jọ́ ọba ó dégèrè á ń lí mi ó ní ẹ dákun ọ̀nà abó lọ́jọ́ ọba ń bí ẹ dákun sí ọ yẹ kó béèrè nígbà òde ìwò ọ̀fẹ́ yà sí ọ̀nà ọ̀ṣun àbí wọn náà ń pè ọ̀nà èkó e, eríta mẹ́ta ọ̀wá ń béèrè pé ọ̀nà ọ̀ṣun dà sọ orí nà sá wàláhì òpòrọ̀ ni ọ èèyàn kalẹ̀ kún sí pé ẹ dákun sàwọn àlékún ta ni wọlé ta ni alájà ni rẹ̀ wá ń ṣe bí àlejò kọ̀mẹ́ni tó wà lẹ́yìn ilẹ̀kùn sí o alájà wa dé ọwá ní Fatima àti Ibrahim fẹ́ fẹ́ ra wọn àmàbókún lọ́wọ́ ni háà. Ah, ah, ah, accident yóò máa ṣẹlẹ̀ ẹ̀ òpùrọ̀ nílùú sẹ̀ríà wọ́n máa wọ̀n wọ́n sẹ́wọ̀n torí etí wọ́n ti bàjẹ́ nínú márìjì ṣe nǹkan kékeré sísà kan wá dọ̀nù jọ ni ó dẹ̀ ń sun ẹkún ó dẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló sọ̀rọ̀ ó sì tún bú ẹkún ó ní ọkọ̀ táwọn ọkọ̀ ọ̀hún tóun lòun ọ̀fẹ́ táwọn ti jọ sọ̀rọ̀ ẹ̀sìn ń bẹ lára ìwà ń bẹ lára ọlọ́run ó tún níṣẹ́ gidi lọ́wọ́ àwọn ti sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ti gún àwọn ti ṣèkára ẹ̀mí àwọn méjèèjì fà sí ìyá àwọn lọ́mọ̀mọ̀ sírin lọ́mọ̀ lọ́dọ̀ àfa rẹ̀ làfa bá ní àkókún o kókún o àwọn méjèèjì ẹ̀ má jẹ́ wọ́n fẹ́ra wọn déńjà ní o. ẹ̀yin ìyá wa ẹ dákun àpèyìn ṣàkíyèsí ẹ dákun ẹ dákun ẹ má yájú léka ẹ dá àwọn ọmọ yẹn ṣe náfìlà àràkà méjì tí wọ́n bá ti ṣe tí wọ́n bá ti fẹ́rí kalẹ̀ fọ́lọ́hún èèyàn ní fẹ́rí kalẹ̀ fọ́lọ́hún kọ́lọ́hún tún darí yẹn wọnú gbó aláwo fi yẹn mọ̀nà ni ìfẹ́rí kalẹ̀ òun lọ gadi nínú ẹ̀sìn wasjud waqtari ọlọ́run ọba ní tẹ́ bá ti súnmọ́ tẹ́ bá ti fẹ́ súnmọ́ mi ọlọ́run ẹ fèrè kalẹ̀ wọ́n ti wá aṣọ alákà méjì tí ọba ní bọ́ sí tí ọba ní da ẹ̀mí rẹ̀ ó kórira ẹ̀ tó bá da ẹ̀mí yẹn ó fàṣẹra yín tẹ́mi yín bá ti ní kẹ́ ṣe ẹ̀ máa ṣe tọ́ba ní ẹ má ṣe ẹ má ṣe tẹ́ ẹ bá tún ṣe yẹn méjì ẹ tuntun lákà méjì mi ṣe wà tẹ́ fi ṣe ó yọ sí ọ pẹ̀lú aṣọ funfun ọlọ́mọṣẹ́ sọ níbẹ̀ nínú àwọn ìdààmú táǹkù ní orílẹ̀-èdè wa nílẹ̀ yorùbá òun náà ní káwọn ìyá wa ká máa da ìgbésí ayé ọkọ àti ìyàwó rú látara yìí máa lọ lè wọṣẹ́ tí máa ń ba márì jíjẹ ni ẹ fi wọn lẹ ẹ fi wọn lẹ fọlọ́hún ẹ̀yin náà máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ ẹlẹ́ẹ̀kẹ́ ìdààmú nínú àwọn ìdààmú tí a ń kó ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àdàmú tá à ń kó lórílẹ̀‐èdè wa òun al-asabiyya wal-hizbiyya níbi ọ̀rọ̀ marriage al-asabiyya wal-hizbiyya ọmọ ìyá kan náà làwọn méjèèjì àmọ́ al-asabiyya lẹ́gbọ́n ká fẹ́ mari ká máa wá sọ pé àwa ń tiwa àwọn èéfín ọmọ àjẹ̀bú ìbá àlẹ́ bẹ́ẹ̀ lọ mọ́mọ́ àjẹ̀bú wálé ọ̀la eegun tí ń bá ń sin lọ́hùn ọmọ ìyá wa ni jama eegun tí ń bá ń sin kíni tí ń bá ń sin lọ́hùn ọmọ ìyá wa ni ọlọ́run bá ní innamal mu'minuna ikhwa ee tí mánì bá ti wà lára gbogbo wa tí mánì bá ti wà lára wa lọ́kùnrin lóbìnrin àti lẹ́tọ̀ọ́ sí wa gẹ́gẹ́ bí àgbékalẹ̀ tọ́lọ́hùn inna akramakum indallahi atqakum ọlọ́run bá ní ẹni tó lápọ́nlé jù láàrin òun náà lẹ́ni tó bá bẹ̀rù ọlọ́run tó bá ti bẹ̀rù ọlọ́run ẹ má má dànkan rù ọmọ àlọrin lọ́fẹ́fẹ́ ọlọ́run ò ní jẹ́ ọwọ́ àlọ́ lè fẹ́ ọmọ abẹ́kúta wálé abẹ́kúta níbí ìyìnbá iná tán àwọn àlùfáà ní tó bá ti jẹ́ mùsùlùmí tí ń kírun tí ń gbààwẹ̀ tóun náà gbọ́ lọ́n gbọ́ ọmọ ìyá wa mọ̀ nìyí èyí tẹ̀ ń ṣe yẹn ẹ̀ ń dà nǹkan rú ni eléyìí gbajúmọ̀ nílẹ̀ Yorùbá ìyá náà ó ti máa bá ẹni tí ọmọ rẹ̀ fẹ́fẹ́ ó ti máa bá a sọ̀rọ̀ lérí fóun ó ti máa sọ̀rọ̀ ìjọba yìí bàbá rẹ̀ wà nílé ẹ ìjọba yọjú tó bá ní ìtò àrè ọmọ ìlú wo lẹ́yìn afáwa ní ọmọ Ìlọrin ni wa Ìlọrin Ìlọrin tí wọ́n ń lọrin mẹ̀sù ẹ̀mí ò kéde lẹ́wọ̀ torí mi ò ṣe jàmbá ó sì mú gbogbo adáwa bí náà àyèsè kíni àyèsè jàmbá yín ṣàlẹ. ẹyọ màyá mi tẹrí ìta ń dálẹ̀ ní ẹ̀ṣẹ̀ ni o anabi ní lẹ́sàn mi nà anabi ní kèé sára wa máa ń dá a ilà aṣọ bí ìyá ẹni tí bá ń ṣe lẹ́yàmẹ̀yà ìsìláàmù yín ò pé fẹ́ẹ̀kì ìsìláàmù lẹ́ ń ṣe wọn ò ní kẹ́ ẹ má wádìí ọkọ ọmọ o wọn ò sì ní kẹ́ ẹ má ìyàwó tọmọ yín fẹ́ẹ́ kẹ́ ẹ béèrè bóò ní ilé wọn bóò ní ọ̀nà ẹ̀ bóò ní ìwà ẹ̀ bóò lẹ́sìn ẹ̀ wọn ò ní kẹ́ ẹ má béèrè àmọ́ tó bá ti ní tí ọlọ́run bá lọ́gbọ̀dọ̀ nílà ìsáà takùn máa tọ̀dọ̀ dọ́nà dínà wà kólùkọ́ fàzáwìjú wà ilà tẹkùn fìlà àdè fìtnà ànábì ní àwọn tí wọ́n fẹ́ fẹ́ ọmọ yín tí wọ́n bá ti níwà tán lẹ́sìn ẹ fọ ọmọ yín fún wọn o tẹ́ ẹ bá fọ ọmọ yín fún wọn ẹ da wàhálà alẹ́ lérí ilẹ̀ fún àwọn ọmọ yín àtàwọn àlùmọ̀ ẹ dákun àsọ̀bíyà yìí ẹja ha ká máa ṣàdúrà ọmọ ìlú yìí mi bẹ tọ́jú pé oníkùmọ̀ ni yóò ní Ìlọrin lọ́gbọ̀dọ̀ fẹ́ oníkùmọ̀ sí ni ṣé kò sí àwọn tí wọ́n wọ́n ń kọ́ọ̀tù sí tọ́jú pé ọmọ Ìlọrin náà nípa ìyàwó àwọn tí wọ́n ti lera wọn síta sí kò sí tọ̀láàkì ńlọrin ẹ̀dá kan tó dé ọlọ́wọ́n ọba kò sáwọn tó ti wọ́n ti sára wọn nìkan nínú àwọn ọmọ Ìlọrin OPC ń bẹ jama OPC tó confam OPC tó sì jọmọ Ìlọrin ẹjẹ́ ẹja dì mú tábàjẹ́ pé olùgbàgbọ́ òdodo tó bá ní èyí tó ṣẹ̀ṣẹ̀ wá dé lùú sí òun náà ti bẹ́ tipẹ́ àmọ́ àwọn ẹlẹ́sìn ńlá ń nọ́tsọ̀ àwa là igi náà fi ń rúwé òun náà táwa kan nínú mùsùlùmí ká sì kóra wa jọ ní ẹni kò lè ọmọ wa nítorí pé kò sí nínú ni o. wọ́n ti ṣe sábàbí orí ibú fọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin sisters tí wọ́n ní àmírù ah, ní ọmọ àjọ lágbọ́dọ̀ ṣe kínní lágbọ́dọ̀ fẹ́ o torí pé kálí jọ ọmọ ṣe dáwà papọ̀ torí àfẹ́ kí wọ́n wá fẹ́ ọkọ̀ kan sí yọ wá mú ọ lọ Maiduguri ẹ ẹ ẹ òròrí ẹ ẹ dákun ti lọ lọ́hùn Maiduguri yẹn kò ní jẹ́ kó ọba wa ṣètò mọ́ ìwọ sísítà yìí tó ti rọ́kọ láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún yìí sì wà ń bẹ o àá sì ń ṣiṣẹ́ lérí ẹ o forty five lọ́sẹ̀ pé o tí ìwọ fifty manopause ò tí ṣẹlẹ̀ àdánwò yìí ni ó yé nínú àwọn mọ̀dákìlù ṣayatin alal umman ọ̀nà tí sùn gbà wọlé tó sì já wa gbà kúrò nínú iman ẹ ọgbọ́dọ̀ lọ lọ lè ṣe dáwà fún oṣù báyìí kó tó di pé ọ̀fẹ́ ọmọ wa àbí ọgbọ́dọ̀ jẹ́ ìjọ wa mẹ́mbà wa àwọn mẹ́mbà méjì náà wà àwọn míì wọ́n rẹ́gísítà àwọn míì ò rẹ́gísítà kọ́dà ẹlòmíì náà nílùú míì ó lè jó nìkan yóò jẹ́ ìsibí ní gbogbo òlù yóò sì máa sọ fún gbogbo ẹgbẹ́ ìjọba ti tẹ̀lé tòun kò sí lójú ọ̀nà. E, àrùn burúkú yìí ń rùn lára gbogbo wa ni ẹlòmíì ṣéwù kan náà ń lẹ́yìn ṣéwù yẹn kò sí ṣéwù mi tó lè sọ̀rọ̀ tó má ṣé wàá jẹ́ màásùmù ni ṣé ọjà nàbì ni ṣọjà nàbì ni kò jáde nàbì kullukum xatọ́ xatọ́ wa khairu xatọ́ ìdè tawwabun ẹ mọ̀ tó ra wọn ṣe ní. àtúnwá bá débi márèjì wípé àfa padà wá ọba ti wo sokoto ẹ pé à àwọn àlùsùn nání. ọ̀dà ọba ti jẹ́ àmàrò á pè ọ́ dáàdì ẹ̀yin lẹ́ni pè mí ẹni pè yín last week ẹ pè mí lẹ́yìn ọ̀sẹ̀ méjì sí ọba tó pè ẹ tọ́ba di December òun ni gbogbo àwọn fámìlì ó pè jù bàbá fẹ́ ṣe ìyàwó kàfílà á wàá jòkó sọ yóò sì máa yẹ ẹ lẹ wẹrẹwẹrẹ títí tó fi ṣe kínní tí fi bọ́ eléyìí ìsìláàmù tá à ń ṣe kì í ìsìláàmù gidi ọlọmọṣẹ tún wá ṣe nínú àwọn ẹmọ tó tún wá wà láwùjọ wa lábala ìyàwó òun náà ni al-musahaba pé àṣeyìá courtship ká ti gbàpá fẹ́ra wa ká wá máa ṣọ̀rẹ́ ọ̀rẹ́ méjì ni àwọn kan máa bára wọn sùn àwọn kan wọn ní bára wọn sùn wọn kàn máa sọ̀rọ̀ ọ̀fẹ́ lérí fóònù ọ̀pọ̀lọpọ̀ búrọ́dà ló ti kó sínú ẹ̀ àwọn tí wọ́n gbẹ́sìn yìí àwọn lè máa ṣe sìnà búrọ́dà ò ṣe sìnà àmọ́ òun náà ń sẹ́ndì i love you yín sì wọ́n sẹ́ndì sex messages sí arábìnrin yẹn wọ́n jọ máa kíṣe ara wọn wọ́n jọ máa pera wọn kí ló ti jẹ láàárọ̀ yìí ẹ̀ ń bọ̀ lọ́nà irun bó ni irú aṣọ wo lọ́wọ́ irú jàlùbáàbò wo ni sọ ti gbàṣọ ẹ síyàwó ẹ̀ síyàwó ti tẹ̀ torí èyí tó ń ṣe yẹn tó ọba kíáfù ọ̀pàdà ṣe ṣìnà tó lọ́ọ̀fẹ́ ṣe. ìtàn àwọn afáàgbé kalẹ̀ ni pé tẹ́ bá ti ríra yín ọpọlọ parí oṣù kan ọ̀sẹ̀ méjì ó yẹ kẹ́ ẹ nítorí pé ẹ̀yin méjèèjì ẹ̀mí yín ti fàṣírà yín nígbà tí ọba arin àti ọba arin bá wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn ni ọba arin àtẹ̀só kí ni wọ́n máa ṣe jàmá wọ́n máa fàṣírà àwọn èèyàn ní o ó fìrùn gbọ̀nyẹn ṣe sì náà tó ní mà ó wò báyìí pé a a kí mo ṣe yìí torí pé o ti rìn bèbè ẹ̀ wọ sísítà tó bá ti ṣetán láti mari ọ gbọ́dọ̀ dọ́kùnrin kankan lóhùn pé onífẹ̀ẹ́ tó bá dá lóhùn ó fẹ́ bẹ̀rẹ̀ àgbèrè ni torí o ti ṣetán oúnjẹ téèyàn bá ti ṣetán láti jẹ oúnjẹ téèyàn bá ti ṣetán láti jẹ èèyàn gbọ́dọ̀ ṣe téèyàn bá ṣe oúnjẹ wọn wéṣì jẹma obìnrin tó gbẹ́sì yé lóbìnrin tó ti bàlágà tí wọ́n láwọn fẹ́ fi ọ ó sì mọ̀ pé wọn ò ti ṣetán a ní assalamu alaikum à ẹ má bínú ẹ mo ti ṣetán má sì ń bí wọ́n gba nọ́mbà rẹ̀ àbọ̀ àgbọ̀dọ̀ gba nọ́mbà lóde ká máa sẹ́ndì mẹ́sẹ̀gì kọ́lá ẹlòmíì yọ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn fàtàwà ẹ̀bùn tèmíyà yóò ní torí pé òun fẹ́ máa ṣe tẹ́rìbíà rẹ̀ tẹ́rìbíà kẹ̀ lọ́dọ̀ obìnrin wàláyé pa sábà ọ̀ka wàláyé àwọn sábà wọn ò lè dánrú ẹ̀ wò ẹ̀dá kan torí tọ́lọ́wọ́n bá wa eléyìí náà ẹ̀dá mú kó láwùjọ nígbà míì àwọn òbí máa ń fa o nígbà míì àfa máa ń fa nígbà míì sísítà náà máa ń fa nígbà wọn fẹ́ ọ lẹ́yìn ọdún mẹ́rin tó ń bá jáde yunifásitì ọdún mẹ́rin wàhálà ti dé ẹ mọ̀ pé ó bo tí o bá ní nìkan nu ní máa ń gbóná ju ó bù tó ní nìkan lọ ee eh, gbogbo kan lọ́mọ̀ra fún wuri wuri wuri wuri wuri wuri wuri kí ló fẹ́ kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu ọyẹ ẹ jẹ́ wọ́n ṣe ákìlù tán kí sísè wa sọ pé níta máa rà tẹ́lẹ̀ o ẹ wà ní ẹjọ́ dọ̀là torí pé ọwọ́ rẹ ti tẹni sí ṣé kíni ṣé wa ọkàn máa fowó ṣòfò ní ó tó máa wá ṣe ọlọ́run ọba àlá ọlọ́mọ ṣe wá lẹ́lẹ́ṣẹ̀ mọ́ríhálà ẹlẹ́kẹrin òun náà ní ká wá so igi ìní pẹ́ púpọ̀ ń bẹ̀rù tẹ́ rí igi síso igi síso láso igi kí ni ká igi nílẹ̀ Yorùbá òun náà ni introduction lóye àṣà ni tẹ̀sán ọ̀tàkù níta ìbá wá ń ṣe nínú introduction yẹn ní ó jẹ́ àmọ̀ kọ́ dà bí ó ṣe kí ni àbí ọ̀dà wọ́n ní kẹ́ wá wọ́n ní àwọn fẹ́ mọ̀ yín wọ́n wá ń pé kí wọ́n fẹ́ mọ̀ yín fún wò ó ṣe ákédùn yẹn ni o wọ́n láwọn èsè tá bọ́dà wọ́n láwọn èsè tá tí wọ́n bá wá ṣe mọ̀mí mọ́ tán yọ́ọ́ máa wá lu bàbá àyàwó lẹ́nu pé yóò máa lu bàbá ìyàwó lẹ́nu gbọ́rọ̀ wípé ebe ti fún wa ẹbẹ́ ti yọ̀ǹda bàbá ní bàbá wa ń si sí àwàjẹ wọlé lòun ọba kà sí pé wọ́n ti ṣe akidu mo yọ̀ǹda ó ti yé bàbá àbá ni mo yọ̀ǹda mo yọ̀ǹda ò sọ obìnrin dẹ̀tọ́ o nítorí pé nígbà tí bàbá lòun yọ̀ǹda ìdí ìwọ náà sọ pé gbà á àlìjáàbù wọ̀lùkùbùlù sí ni jìgì fi ṣe síkiri ní fi máa ń so lẹ́yìn náà innamal a'malu binniyah àníyàn tí a dà àníyàn tó wà lẹ́mi wọn gbà tá à ń sọ pé mo yọ̀ǹda yẹn yóò jẹ́ àníyàn pé a fẹ́ so igi báyìí ẹ jọ dòkólẹ̀ ọ̀rọ̀ pé ọkàn wa bọ́ sí ọ̀kadà rẹ̀ lọ́wọ́ ní bàbá ẹ bẹ́ẹ̀ ti fún mi bàbá wa ní tí ì bá fún ọ sí ọ wà wọlé ní búrọ́dà bá gbà pé àwọn ti ṣe akidu akidu ṣètọ́ nínú ẹ jòkólẹ̀ bàbá kí lẹ fẹ́ ṣe mo fẹ́ so igi yóò kàrà yóò dárúkọ ọmọ rẹ̀ nínú àwọn ọmọ yẹn kò ní jẹ́ ọ̀kan náà àwọn ọmọ mi Fatima mo fẹ́ fún ọ ìwọ Ibrahim mo wá fi Fatima mo fi fún ọ nísìnyí kọ́ máa jẹ́ ìyàwó ẹ̀ wọ́n ṣe ni wọ́n ṣe sọ yẹn o ti lẹ́tọ̀ sí Fatima o wọ́n ní kubul ó dìgbà tí wọn náà bá sọ pé mo gba Fatima kọ́ máa jẹ́ ìyàwó mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe fún mi yìí lẹ́yìn náà ó kéré parí èèyàn méjì wọ́n jẹ́rìí sí pé àwa ń bẹ̀ nítorí pé kọ́mọ̀bà di pé ọ̀rọ̀ ọmọ rí bẹ́ẹ̀ máa èmi ò fún ọlọ́mọ o ọlọ́run ò fi igi ṣeré o ọlọ́run fi ní pé àwọn tẹ́lẹ̀ wọ́n bá pé méjì tí wọ́n tí wọ́n sì parọ́ tí wọ́n ṣe kàntàkàntà tí wọ́n wà ń bẹ̀ tí wọ́n bá ti wà ń bẹ̀ àwọn jẹ́rìí torí kọ́ mọ́ bá dìyàn lẹ́yìn náà wọ́n tí ọjẹ́ ọkọ ó fún ìyàwó rẹ̀ ní sọ̀dák tó bá wà ńlẹ̀ tí ó bá sílẹ̀ àwọn àfáà ní olè fún létà àmọ́ padà fún ni o bó o fún bó o bá ikú wọ́n yọ inú ogún rẹ̀ kan tó pínkún o torí ọlọ́run ní wà á tó hún ná sọ́dún kan ti in ọlọ́run ọba ní ẹ fáwọn ìyàwó yín ní sàdáàpín wọn sọ́tò nìsa ayẹlẹ kẹrin lẹ́yìn náà ọlọ́run ọba Allah ó fi mo fún ọ yìí ó fi sọ́wọ́ bàbá kò sí lọ́wọ́ ọ̀yá àwọn obìnrin ń fọmọ́ lọ́kọ lẹ́ni tọ́wọ́ ti gba bọ́ǹfìtà tọ́gba mílò tọ́gba envelope tán sẹ́ndì owó sáwà àkáǹtì ìyá ìyọ́ba ni mo fi fún yín lábẹ́ bàbẹ́ nígbà míì wọ́n ti kọ́ra wọn lẹ̀ a ní kò ní ìdíkẹ́ lọ́dọ̀ bàbá èmi ti yọ̀ǹda èmi mọ́tọ́ láti kékeré ẹ má wọ́ọ̀rì kò sẹ́ni tí ó pè é kí ló dé tí mo fi ṣe bẹ́ẹ̀ má fẹ́ rú ẹ o ọlọ́wọ́n bá ní fọ́nkì òhun na bí ìdíní àhàlìyìn ọlọ́wọ́n bá ní ẹ fẹ́ yàwó pẹ̀lú yọ̀ǹda àwọn aráalé wọn aráalé wọn yẹn àdìsí wa yanjú ẹ̀ àdìsí yanjú ẹ̀ oníláàánì káha ìlà àbíwọ̀lì kò ní ìlà àbíwọ̀lì yà igi oṣó àfi kí bàbá ìyàwó fọwọ́ sí ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn Islam ẹ sì gbọ́dọ̀ jẹ ọmọ yẹn nípa kansa nínú àwọn obìnrin ará Madina ni bàbá rẹ̀ fi fún ọkọ kan bàbá lọ lè bá nábì ọlọ́kọ òun ò wò wọn o wọ́n sì ti so igi o àmọ́ kò wò wọn ànábì ni ẹ pè wá ẹ pè wá ànábì ni igi náà mo sì ti bàjẹ́ ọyá máa lọ kansa arákùnrin òun náà máa bá tiẹ̀ lọ lọ lè wá ìyàwó mi torí pé àwọn ni wọ́n jọ máa gbé ó sì láwọn òwúra wọn ìyàwó ní kò wò wọn bọ́kọ bá ní kò wò wọn ẹ̀fílẹ̀ ẹjọ́ fẹ́ bí ìyàwó bá ní kó wù ú ẹ̀fílẹ̀ ẹjọ́ fẹ́ mi kódà èmi máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá pé brọ́dà lọ́dọ̀ sísà oyè lọ́lé wọn kẹsì gbéṣẹ́ àṣìta kí gbogbo àwọn tán kọjá wọn ṣe kí ni wọ́n máa rí yín àbíwájú mọ́ṣáláṣí kan lẹ́wà kí wọ́n jàmáà dáńkìrín orí pé ilẹ̀ ń sọ̀rọ̀ lọ́kàn ẹ̀ sì nílẹ̀ mọ́ra yín kálukú jòkó ó ní ọkọ sọtinú ẹ má ti ju ìmáàmù o ìmáàmù ní báyìí wà ní wàrà o ẹ̀yin lẹ́ẹ̀ máa dáná nítorí wọ́n ti wà lẹ́mìí rẹ ní kọ́ sọ ẹ wọ́n lára díẹ̀ mm, mm, mm, fìyín lẹ eléyìí ṣe láì fi ṣe láì fi torí ìwọ́n tí wọ́n kọ èyí tó kọ́ ńlẹ̀ òun gángan lẹ lómi ṣe kí ni lòun wá káàkiri ah, wọ́n ga díẹ̀ wọ́n kúrú díẹ̀ kò sí tó lọ́n dá sára obìnrin tí ò dáa kò sí èyí tí ò wúlò kò sí èyí tí wà beautiful kálukú ni ó mú church tó bá ṣe kí tó bá wù ọlọ́run ni wa khalaqa kulla shay'in oye ó ní fatabarakallah ahsanul khaliqin ọlọ́run bá ní kò sí ní tóun dá tí ọ̀dà ẹ̀dá kò tó ní tọ́lọ́run bá là èyí tó bá wù wá èyí tó bá wù wá láàfẹ́ lóbìnrin àbí lọ́kùnrin wa ẹ̀yọ́ máa yá mi ẹ̀sìn wa yìgì yìí a ní ọkọ àtìyàwó wọ́n gbọ́dọ̀ wúra wọn ẹlẹ́ẹ̀kejì bàbá ìyàwó yóò ní mo fún ọkọ náà sọ pé mo gbà á lẹ́yìn náà ẹ fún sàdáàkì èèyàn méjì ó ṣe kínní wọ́n jẹ́rìí sí ìbáàjẹ́ láàrin ìṣẹ́jú márùn ẹ mọ̀ tí ń sọ yìí gínú islam tẹ́lẹ̀ gbogbo wàhálà táwa ń kó ká pé a gbọ́dọ̀ nígbà gbọ́dọ̀ láwo kò tí ì sówó afẹ́ ra kínní afẹ́ ẹ wàhálà máa nìyẹn ìṣẹ́jú márùn ẹ ti sọ yìí èmi sọ yìí ìṣẹ́jú márùn mọ́ṣáláṣí mi ọ̀dọ̀ mi rí bàbá ń sẹ́yìn ní bàbá ìyàwó ẹ sọ pé ẹ fún ẹ̀yin náà ẹ sọ pé ẹ sí kíni ẹ gbà á àfa àti gbà á sàdá kẹdà ọyá fún kàn ẹ ọyẹ àwa méjì èmi àtà àfa kejìlá sí kíni lájẹ́rìí sí subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu alaykum wa rahmatullahi wa barakatuh. ẹ ó túbọ̀ yìí ṣe dáadáa ẹ̀yẹ́ màá yá mi a máa wá darawa láàmú. ọmọdé ara wa láàmú ẹlòmíín sì ó ti bímọ mẹ́fà kò sí ìsù ìyàwó tó wà nílé ẹ̀ látara pé wọ́n ń dájọ́ ìyàwó wọ́n ń dájọ́ ìyàwó wọ́n ń dájọ́ ìyàwó ó rí ibú ni kọ́ lọ́dọ̀ àná rẹ láàrin ìṣẹ́jú márùn-ún ọ̀yá ẹ̀sọ́ igi o láàrin ìṣẹ́jú márùn-ún so fún ọ ó sì fún bàbá ń tipa ìbáka ọmọ bọ̀ wá sílùú ẹ̀ padà ọ̀wá ń sùn ti ìyàwó tó so igi rẹ̀ wa àtẹni tí ń sùn aṣẹ́wò kò aṣẹ́wó torí pé ìjọjọ́ jáṣẹ́wó ni pé wọn ò so igi ẹ̀ èyí tó wà nílé rẹ náà aṣẹ́wó lòun náà lójoojúmọ́ ni wọ́n máa kọ́ ṣìnà fún àtiwọ́n náà àtòun náà lọ́mọṣẹ́ sọ ẹnìkọ̀ọ̀kan bí aburú bẹ́ẹ̀ àwọn àròrí yẹn dàpọ̀ ẹja pàtì láwùjọ wa wọ̀yùbá tààdùdù sọ̀jáàtì lè hẹ́ka mi gẹ̀tì fi ọlọ́run wá ṣe lẹ́tọ̀ọ́ káwọ ọkùnrin àwọn ọkùnrin káfẹ́ jẹ ọyọ kan lọ tabalagbara ṣe rí ìgbéyàwó oní ẹlẹ́ẹ̀kejì ó ti di ogun nílẹ̀ yorùbá kò sí ẹ̀kọ́ já sógun àánú lọ bá gbogbo tó wà tó wà nù quran rahmatun lil alamin àánú ni ọlọ́run fi sàánú àwọn ọkùnrin ó fi sàánú àwọn obìnrin ni ọlọ́run bá ní fankihu ma taba lakum minan nisa ọlọ́run bá ní ẹ mà fẹ́ nínú àwọn obìnrin èyí tẹ́ jọkùnrin masina ẹ̀kọ́ méjì méjì sílé wàtúláàzà ẹ̀kọ́ mẹ́ta mẹ́ta sílé wàrúbáà ẹ̀kọ́ mẹ́rin mẹ́rin sílé fàyín ní kíftù allah ta'dilu àmọ́ o tẹ bá mọ̀ pé ẹ̀ní lè ṣe déédéé láàrin àwọn ìyàwó púpọ̀ fàwáhìdà ẹ̀dùn olórí ẹ̀yọ kan méjì gangan nípìlẹ̀ mẹ́ta nípìlẹ̀ mẹ́rin nípìlẹ̀ àmọ́ tó bá wà mọ̀ pé òní lè ṣe déédéé ní wọ́n wàá mú ọ fẹ́ ẹ̀yọ kan fankihu ma tọ́ balẹ̀ ọlọ́wọ́n ní mọ́sìnà méjì ló fi bẹ̀rẹ̀ ẹni bá níyàwó méjì ńlẹ́ yọ̀ọ́ máa gbádùn tí máa ń tẹ̀lé ṣẹ̀ríà ẹni bá níyàwó mẹ́ta yóò máa gbádùn tí máa ń tẹ̀lé ṣẹ̀ríà ẹni tó bá níyàwó mẹ́rin yóò kàn máa gbádùn yàrá ni tí máa ń tẹ̀lé ṣẹ̀ríà àmọ́ tó bá ti rúfin ṣẹ̀ríà yóò jẹ̀yà. قد جاءتكم موعظة قد جاءتكم وشفاء لما في الصدور وهدى وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون شيخنا وجزاكم الله خيرا وبارك الله فيكم والله kò sí òdodo níbi kankan mọ́ nínú islam nìkan ló kù lẹ́yìn islam irọ́ ló kù jama ọlọ́run ọba allah kò ní sí nǹkan kan sínú quran àfi kó jẹ́ nǹkan tó jẹ́ pé yọ́n sàǹfààní fáyé àwọn ọkùnrin àbáwo obìnrin tẹ́ bá wá rí ẹni tó fẹ́ yàwó méjì mẹ́ta mẹ́rin tílé wọn ń dàrú ẹnìkan ti rúfin bí ọba jẹ́ yàwó tó wà ń lé tó ti bẹ̀rẹ̀ wàhálà àti fìtínà tó lágbára tí ọkọ bẹ́ẹ̀ mi wọ́n bá bọ́ nítorí ẹ̀ àbí kó sì jẹ́ oyè ìyàwó tó dé òun lọ́wọ́ á da lérú ilé wọn ń tò tẹ́lẹ̀ ó dé lọ́fẹ́ léhùn kó lérí kíni eré àga wípé à ìyàwó ṣẹ̀ṣẹ̀ dé nìyẹn ẹ̀ ń bá òun fẹ́ tẹ́lẹ̀ ni àbí kó jẹ́ pé ìyàwó da ìyàwó àkọ́kọ́ àti kejì da ọkọ ní nǹkan kan òye òun ní dọ̀rọ̀ ọrùn wọlá ìbomi ṣe dáa tó bẹ́ẹ̀ yàn bá mọ ọgbọ́n tí ó gbà mú yóò fà palára fún o omi ta gbé lọ́wọ́ bó ṣe dáa tó ẹ eh, wàláhì téèyàn bá mú tọ́ka mú bá kan bó ṣe wù ó lè pa wàláhì ó lè yí wọ́n fún tí wọ́n máa gbé káàkiri ọsibítù tí wọ́n ná mílíọ̀nù yóò sì ní sàn. ta'addudu zawjat rahmatun wa jamalun fi hadha ad-din ìfẹ́ ìyàwó jẹyọ kan lọ ọlọ́run fi ṣe ẹwà ẹ̀sìn ni ọlọ́run ọba Allah ó wá fi ṣe àbáyọ fún àwọn ọkùnrin àtàwọn obìnrin alákọ̀ọ́kọ́ nínú àwọn ìdí tọ́lọ́run ọba fi ṣe lẹ́tọ̀ọ́ rahmatun lil anisat ọlọ́run bá fi ṣàánú fún àwọn obìnrin nítorí pé àwọn pọ̀jà wa lọ àwọn pọ̀jà wa lọ forty eighty àbí àwa forty tàjọkùnrin àwa mú ẹyọ kọ̀ọ̀kan mélòó ni ó kù jẹ̀mọ́ fẹ́ni tí mathematics ọ̀bá dàrú mọ́ lọ́wọ́ mélòó ni ó kù yóò kù forty àwọn forty yẹn ọ̀sọ́kùnrin kankan mọ́ àwọn obìnrin tí wọ́n fẹ́ sílé wọn wà ní àwọn forty náà ọ̀rọ̀ kọ wọn ká mọ̀ fẹ́ kọ àwọn àwa bẹ̀rẹ̀ pé sílájúlẹ̀ ọ̀run ni wọ́n ti rí ni àbí ilé ayé ẹ̀yin náà lẹ́pọ̀ ẹ̀yin torí yín náà lọ́lọ́run fi ní ká máa ń fẹ́ ju ẹyẹ ọ̀kan lọ ká lè fi sàánú yín ìfẹ́ ọlọ́run lérí yín ẹni tí ọmọ rẹ̀ lélẹ̀ ó yé bí ìsinmi sọ̀rọ̀ lọ́wọ́ yín náà ìyá wa wọ́n mọ̀ pé òdodo ọ̀rọ̀ ní sọ. ipe a kọ́mọ tèmi náà ṣe ẹ̀rí ibì kan sí kínní kórìbì wọ̀ òun ọgbà kọ́kọ́ fẹ́yàwó léwọn o àmọ́ tí ìyá kan bá ń jà lọ́ọ̀kan tí wọ́n fẹ́ kọ́ máa ti ọ wọlé yọ máa wá báyà ń jà wípé à tí wọ́n sọ fún ọ pé ọ̀kan níyàwó ọkùnrin ni kí ló dé tó gbọ́ ọmọ òun láàyè kó sì kejì ẹ̀ owó sì gbà fọ́ àfa ẹ wo jàmbá ẹ wọ bùsí àbùsí là ń ṣe là ń dààmú ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé mùsáàdà tó lè lè mọ̀tàlọ́kàt àwọn dìfọ́sí láàrin wa ọkàn fẹ́ ọkọ̀ kan ni kò mọ̀ pé fàwọ̀ rajà ni ló bá fọ ọfẹ tán lórí pé a ah, ṣe àlùjáná nira pẹ̀lú ẹni afẹ́ lòun bá kú nínú márìjì ẹ̀ níbo ti kú ò bímọ kan nígbà míì méjì á sọ fáwọn búrọ́dà pé bóò ni sísà kan ó ní à ah, zaz stars àwọn tí wọn ò tí lọlé ọkọ ni òun fẹ́ fẹ́ bàbá àtọ̀ wọn bá òun jà tóun bá fẹ́ ẹni tí bímọ irọ́ ní sèǹpa bàbá rẹ̀ ò ní bàjá àwọn ọ̀dọ́ ń yẹ ẹ lẹ̀ dífọ́sí wá lélẹ̀ ó lè jọ́ máa tiẹ̀ ó lè jọ́ máa tèmi ó lè jọ́ máa tiwọn tí àwọn ọ̀dọ́ bá fẹ́ àwọn wo ni wọ́n fi ṣe ìkejì àbí kẹta àwọn wo àwọn tó ti má rì ní máa ń jẹ́ àánú fáwọn dífọ́sí wàlúwà yìí sì ń ṣẹlẹ̀ ọlọ́run wà fákà àwọn méjì kan láìpẹ́ yìí nínú àwọn dífọ́sí tí ń bẹ ní ìkẹ́ àwa oyè àwọn ìyẹn ni wọ́n gbàgbọ́ yẹn tàn sọ yìí àwọn ìyẹn ni wọ́n gbàgbọ́ yẹn tàn sọ yìí èmi ọdún mẹ́fà èmi ọdún mẹ́jọ. kọ̀sọ́ kọ́ńtà àwọn ọkùnrin lọ́wọ́ tí rìn káàkiri àbẹ́yẹn ọmọ ní la ilaha illallah àwọn tó fẹ́ gbé responsibility sí lé wọn ò tún kàn. ìdí ìta fún nìyẹn àti ọba ní olówó lòun pé wọn máa fún olówó ọmọ bímọ ọkọ ọmọ bímọ kalẹ̀ ọmọ dìde wàlá yọfẹ nídìí bẹ́ẹ̀ àwọn tọ́jẹ́ ti fọ sí àánú ni fún wọn láti ha wọn mọ́wọ́ káwọn náà kan lè lò gbádùn díẹ̀ lẹ́nu wọn bá tọ́lọ̀ bá ní wọ́n lò lé ayé kan tó lọ. ẹlẹ́ẹ̀kẹ́ ọ̀kàràjùn oyè lílàmìl lílàrọ̀mìl gbogbo àwọn opó tí wọ́n bẹ láàrin wa tọkọ wọn ti lọ ọmọ thirty five ọmọ twenty five yóò rì márì tó bá lóun ò rì márì pé òun fẹ́ jòkó táwọn ọmọ òun ẹ má gbà fún irọ́ nípa irọ́ nípa irọ́ nípa wọ́n bá ní ọdún ni wọ́n márì ìgbà tí ìdọ́dún mẹ́ta yóò sọ nǹkan míì nítorí pé kò rọrùn kò rọrùn jàmáà ọlọ́run bá gbé kalẹ̀ fún gbogbo àwa tí a ti ní ká mú àwọn opó tí wọ́n ń dààmú ká há wọn mọ́ ká fi wọ́n sin lọ́hùn yóò tún kọ́ ọmọ wá o ọmọ mẹ́rin ọlọ́mọ márùn-ún ẹ pọ̀ dáadáa níbi tá a jù dí tẹ́ ẹ máa ṣe náfìlà ẹ lè dálé ìwé lẹ́mẹ̀ <laughs> ẹ máa há kúránì ẹ sọ di hálíkọ́tà tàhásífì kúránì kẹrin wàlá wàlá orí wa ń bẹ nígbà tí abu salama kú ta ló fẹ́ mu salama anabi ló fẹ́ mu salama ó fi nu omi kúrò ní ojú rẹ̀ lẹ́yìn náà makarajun lè adakun àwọn owó ní kíní yìí ń pè ní sìn àwọn owó àwọn obìnrin ẹlòmíì ń bẹ láàrin wa ń bí tọkọ rẹ̀ ti kú kọmárì kọdẹni tó fẹ́ lẹ́yìn náà makarajun lè akim obìnrin tí ò bímọ nílé ọkọ Ọlọ́run fi polygamy ńlẹ̀ fún láti fi sàánú ẹ̀ káfẹ́yàwó mi tí ó bímọ fún wa tẹ́ bá ti wojú ẹ̀ ọdún kan ọdún méjì ọdún mẹ́ta tí bá ti ń pẹ́ tí bá ti ń sú ọ èyí tó fi lọ lè wà gúnlẹ̀ ńlẹ̀ wọn wọ́n wà gúnlẹ̀ torí pé òun kí òun fẹ́ bímọ ọlọ́run òfun ọ wà lo ikima anabi ibrahim nígbà tí sara ò bímọ kí ni anabi ibrahim ṣe ó fẹ́ hajar hajar ò bímọ sara náà padà wá sí kíni ó náà padà wá bímọ wọn náà bí gbọ́ ọkọ rẹ láyé kọfẹ́ yàwó mi àmọ́rọ́ o ò ní bí èmi náà sì ní bí èmi ò ní bí wọn ò ní bí. Ah, eh, you are not a muslim you are not a muslima. Hey. Eh, ìsìláàmù arábìnrin náà pé ìyàwó sára gbà ájára bímọ ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tí màá sọ fáwọn èèyàn ìyàwó sára wa ń sọ fún Ibrahim pé udkhul ala amati hadhihi la'alla Allaha an yarzuka an yarzuqani minha walada wọlé tọ arábìnrin yìí fẹ́ bóyá lọ́n lè bùn mí lọ́mọ látara rẹ̀ Allahu akbar bóyá lọ́n lè bùn mí lọ́mọ láti ara rẹ̀ ó gbà pé ọmọ ìyàwó òun ọmọ òun náà síbẹ̀ lórí ńlẹ̀ wa tá a wá sọ polygamy dogun obìnrin míì ti rù ẹ kò ṣe wàá léegun lámá ẹlòmíì ti ya wèrè ẹlòmíì high blood pressure ẹlòmíì ti kú kí ló lè kọ tọ́jú ọmọ ẹ tọ́jú ọkọ ẹ kó o sì ṣe dùá kó akùránì kó o lè kéwú ní alikọ àwọn obìnrin kó o ṣe nẹ́fílà lórúkọ gbàrú alámísì kó o wọ́n sáré kó lè sinmi. <laughs> kí ló wà lè tó àwọn jọba wàláì kò lè wọ́n mọ́ kàn lẹ́kùtù jìnnà wọlé yìí sá ilẹ̀ ilé abudu ọlọ́run ọ̀dà àtọ́jú kan wá má rí ọlọ́run ọ̀dà àtọ́jú kan wá lọ́kọ̀ kan wá má sàjẹgbà ọlọ́run ọ̀dà àtọ́jú kan wá sí òun ọkọ̀ kan lẹ́wà ń di ọlọ́wọ́ nítorí pé fẹ́yàwó mi ọ̀wá rẹ́sìn sí ma òun kírun náà òun kíkì kúkì arábìnrin kan wọ́n sì ní bàbá ọkọ rẹ̀ mú ìyàwó tuntun wálé wọ́n ní ilé haúsá ló ti ṣẹlẹ̀ wọ́n ní ní bá ń rìn lẹ́yìn ọmọ wálé ọmọ wálé kò ní sojú kò ní sojú ó sì kó sínú kànga N'gbọ wa kó sínú ọkọ wa dé ọkọ ni ẹgbẹ́ jáde ẹ ọkùnrin ló tún fà jáde ẹ wo bó ṣe yẹ̀yẹ́ rẹ̀ wọ́n wẹ̀ làmúlò kẹsẹ̀ kẹfẹ́ rí á sí la sí la nígbà tí wọn tán ọkọ ni òun ló ṣèpèlè rẹ̀ òun ló ní kò ní sojú òun ọlọ́run sì jó sojú kí ló lè tó bá jàmbá nílé ma múra dáadáa tọ́ ma ṣe ma mójútó àwọn táwọn Ah, ah. ṣebọ́lọ́ sọ nùkọ́ ànìpé mọ́tínà wàtò láàdá sẹ́yìn ọ̀ka ń lé yín. ẹ torí tó bá ti tilẹ̀kùn fúnfún yẹn ó dé yàwá lè sọ ládùúgbò pé ẹ mọ́ dọ́dẹ o ó ti gbẹ̀sìn. àdúgbò gbẹ̀sìn ó kọ́mọ́ yọ̀ọ́ rẹ lẹ́nu kọ́lọ́mọ́sẹ̀ ìsánú wa sẹ́ẹ̀dì polygamy yìí àwọn àlùfáà wa wọ́n ní obìnrin tó bá rẹ̀ náà àbáyọ ni fún obìnrin tí ń ṣàárẹ̀ obìnrin tí ń ṣàárẹ̀ yìí kò lè tọ́jú ọkọ mọ́ ọkọ náà gbádùn ẹ̀ mọ́ kò lè sáfọ ọkọ ẹ̀ mọ́ wọ́n ní àfẹ́ kọ́kọ́ yẹn kó lè wá agúnlẹ̀ ńlẹ̀ wọn torí pé ń sàárẹ̀ nígbà tí wọ́n sàárẹ̀ náà ìjọ ń gbádùn ara yìí torí pé máa ń súnyàn tóbìnrin bá ń sàárẹ̀ lọ́dẹ̀dẹ̀ yẹn kó lọ́ máa sọ ní bẹ̀ wọ́n láàyè máa ń súnyàn àtòrò àtọ̀sán ìbànújẹ́ ọ̀ lọ lè rógùn ìbànújẹ́ ni ó tún máa ná owó owó tẹ́lómìn ná lérí sickness ìyàwó ẹ̀ lóṣù ó tó kọ́lé lẹ́yìn ọdún kan ọlọ́run máa para rẹ̀ sí wọ́n wá ní irú arábìnrin yìí sìn tọ́rọ̀ yìí sìn wọ́n ní ọlọ́run fi polygamy kalẹ̀ tààdùdù zọ̀já kọ́ máa jábàyọ fárákùnrin yẹn ó tún máa jábàyọ fún ìyàwó yẹn náà tí ò rí ojúṣe rẹ̀ ṣe yóò wá fẹ́ mi òun àti ìtọ́fẹ́ ni wọ́n jọ máa tọ́jú aláàárẹ̀ tí ó wà nílé ọlọ́run lè padà wá fún lálàáfíà nítorí kò ní dáa kọjá pé ọkọ rẹ̀ ó sunkún ìwọ wọ́n nígbà míì ní sì máa ń ṣẹlẹ̀ kọjá pé obìnrin ya àwùká wọ́n máa tán pè ní àwùká obìnrin ẹ̀hànà mùsùn tá a so igi rẹ̀ ńlẹ̀ wọn tá a mọ̀ pé mùsùn yóò máa ha ó lè kẹ́rẹ́ báyìí dojoojúmọ́ ni wọ́n máa ranjú mọ́ ọ wá di ajá àdìgbòlúgi sínú ilé ẹni tí wọ́n ní di tẹ́sùkù nú ilé ha ọlọ́run bá ní tọkọ rẹ̀ bá ti dé kẹ́mi rẹ̀ ó sì balẹ̀ ọlọ́run sà sì yàwó wa níyàwó dáadáa.

ẹ̀yẹ́ màá yá arábìnrin ta wí yìí náà níjọ́ tó wá wàpò rẹ tó ní bó o ní mo lẹ́wà mo ti wà ní Táíwò ẹ ẹ má pẹ́ kò sí wàásù kankan tí mo fẹ́ bá yín pèpéà ah èmi náà sì wá lówó lọ́wọ́ àmọ́ five hundred kan bẹ ní àpò ọ̀tún mi yìí ó ní ẹ̀rẹ̀jà three hundred ẹ̀rẹ̀wédú ẹ̀sẹ̀ láta hundred naira ẹ̀ máa bọ̀ wálé ní báyìí sọ bẹ̀tẹ̀ gbádùn ẹ̀ àwọn obìnrin dáadáa ni ẹ sì ń délé ọbẹ̀ alásèpọ̀ ọmọ dùn gbà mí ju ọbẹ̀ olówó ńlá lọ. <laughs> Eh, tí ìfẹ́ bá wà ní inú ilé àtẹ̀sìn ẹ̀sìn ní ìjọba ìfẹ́ tá a wí náà ẹ̀sìn ni ó fà á. ẹ̀gbọ́n táwọn obìnrin sàlàfí yáàtì tí wọ́n máa ń wí ni wọ́n máa sọ fáwọn ọkọ wọn pé ìtẹ̀kì láàfínà ọ̀nlọ ni ò bẹ̀rù ọlọ́run látò lè fìlẹ̀ àrọ́ọ̀mà bíbu yóò tinà wọ́n máa mú owó àràmù wọlé. fàyín nana nasibiru alajọ́ ìdúnìyà alẹ́ sẹ́sùrù lérí ebi ayé o wala nasbiru ala adabil akhirah àmọ́ tí a bá ń jẹ wá lọ́rùn pé a lè ṣe sùúrù lérí náà lọ àwọn obìnrin dáadáa ni ọlọ́mọ sàjà wà tí wọn náà rí bẹ́ẹ̀ kò ní gbọ́kọ̀ ẹlẹ́mi sókè tọ́ba pọ̀ yọba na tọ́ba kéré yọba sikini yọba amálẹ́jì ẹ̀ ọkọ̀ rẹ̀ wọn fẹ́ràn rẹ̀ ọwọ́ bí àwọn ọmọ alálùbáríkà ibi mo ti wá lọ òun náà ni pé obìnrin tí a wá ipe kó yí padà tí ò yí padà bó bá ṣépèlé bàbá ọkọ yóò ṣépèlé yọ ọkọ ọba èpè ní òfin sin ọkọ jáde èpè ní òfin wẹ́kọ̀mù ẹ̀ yóò fa sọmọ la yóò ní bí ṣe ń lọ wọn à ojú bó ṣe ń lọ wọn à kò sí kò sí èèyàn lára ẹ o yóò máa pariwo nu létí gbogbo ará àdúgbò ọmọ pé kí ló tó tó dákẹ́ ní dákẹ́ ẹni dákẹ́ ìwọ dáradára yìí kèé sàfà o <laughs> ọlọ́mọdé àríwú ẹ̀ ah bẹ́ẹ̀ bá kó o rò pé wọ́n sàṣẹ ọ̀nà pàdé láì kèé sàṣàṣì kádàrá rẹ ni ọwọ́ abẹ́lẹ́ ọ̀wọ́ aláàkọ́lọ́ wọn bọ́ tún ṣe wọ́n wá ní mọ́mà lè jáde wọ́n ṣe kí ni má lè jáde ọ̀kan náà wọn sálẹ̀ sálẹ̀ ó ní ìyàwó òun ọ̀dà ó ní wàlá ni òtọ́ lẹ́kọ̀ọ́ ha ó lè mi ò sì ní kọlẹ̀ o ó ní àkáfà á ní òtọ́ ha fẹ̀yàtọ̀sọ̀ wọ́jú ha rẹ́rí wẹ̀yàtọ̀ àdà bí ha fa àkúnà sábàbà lè àdà àhàdì ìbàdìlà ó ní kọlẹ̀ o òun máa fara dà ó bá fọwọ́n létí láàárọ̀ lọ́sàn-án lálẹ́ gbogbo wàhálà tó bá ń kírètì nulẹ̀ wọ́n máa faradà fún torí wọ́n mọ̀ pé arábìnrin yìí ọlọ́run ló dá ó sì ní tọ́lọ́ torí ẹ̀ dá ìdààmú tí wọ́n ń kó báwọn yìí tí wọ́n bá kọ́ lẹ̀ ẹlòmíì náà tó ń jẹ́ ẹrú ọlọ́run tó bá rí nínú jàlíbáàbù tó rí nínú kọ́ọ̀bù àbó rí nínú ẹ̀sìn yóò rò pé ọmọlúwàbí ni yóò wá lọ lè há sínú páńpẹ́ rẹ̀ yóò wá dalé wọn rú bó ṣe dalé wa rú èmi kí ni wọn wàá kọ lẹ kọ́mọ bá jẹ́ mi níjẹ́ sábàbí tílé wọn fi dàrú lọ́kàn kọ́mọ jẹ́ mi ní sábàbí tílé wọn fi dàrú níbi wọn bá ti fẹ́ kọ́mọ bá lérí èmi nìkan ládùúgbò wa ń bí. wọ́n kárí ìtumọ̀ ọ̀hún náà ọlọ́run bá ní tẹ́bá kórè àwọn ìyàwó látara àwọn ọ̀wà kan. Hmm? asa antakarawo ṣẹ́yìn fàyàjàlá lọ́hùn fi khayran kẹsì rọ̀ ọlọ́run bá nígbà míì ẹ̀mí yóò kórè àwọn ìyàwó ẹ̀rọ́jú pẹ̀lú wọn ó lè jọ́ lọ́hún fi oore sábẹ̀ fún yín ọ̀kan náà àwọn sálà ó ní la'alla Allaha an yarzuqaka minha awladan salihin wa banatin salihat ó lẹ́ni tó bá ṣe sùúrù lérí wàhálà àyẹ̀wò tí ọkọ̀ lẹ̀ ó ní ọlọ́run ọba Allah sábà máa ń fi oore sára àwọn ọmọ tó bá bí àwọn ọ̀wá níjọ́ ọlọ́run wọn fi compensate bàbá yẹn sẹ́ni pé Islam ọ̀ encourage divorce tí ìbá jẹ́ pé wọ́n fẹ́ lakú Islam wọn ni ẹ̀bọ́kùn kúkú ní ọrùn àmọ́ lágídí ó burú ń bú yàn yín ó lékè bú má fara dá tẹ́lẹ̀ tẹ́ bá kọra yín lẹ̀ ọmọ yẹn ó lọ o bí wọ́n bá ṣe rí níbi tí ń lọ bẹ́ẹ̀ làwọn ọmọ rẹ̀ ó rí àkọ́bí rẹ̀ náà sínú tọba wa lè lọ tó wà lọ́dọ̀ rẹ̀ tọba fẹ́ yàwó mi kálukú ma yọ mẹ́ẹ̀ nígbà míì gan àwọn ọmọ yẹn ni wọ́n bẹ̀rẹ̀ rogún pẹ̀lú ìyàwó ìyá àtàwọn ọwọ́ akùnfin tí wọ́n náà fẹ́ kẹsẹ̀ bọ̀ tọ́lák wọ́n ní fákìrì fi kúlì ṣe in ilà tọ́lák òwò arákùnrin tó jẹ́ ọkùnrin gidi ronú sí gbogbo ntọ́wá òkò sí fún ìyàwó rẹ̀ mọ́ ronú débi tọ́lák débi divorce. ẹ̀yọ́ màyá mi irú arábìnrin yìí ń sìn àwọn afẹ́yàwó mi wọ́n fi ìtọ́lẹ́sìn tọ́ba ti wá lo ọ̀sẹ̀ pákánleke tán lọ́dọ̀ títí ẹ̀ jimá lọ́ọ́ wọlé bí ọ jáde ní àárọ̀ àlàmísì àbí ọ wà wọ ọ̀dọ̀ ájì àtọ́sẹ̀ dé ẹyẹ àmbẹ̀lẹ̀ ọ̀kọ́lámọ́jọ tún gbé fáwọn ọ̀làjà o ọ ṣàdúrà gidi ni o kọ́ máa jẹ pé irú ẹ̀ náà ló tún ṣe kíni ló tún mú ó ṣe ṣe kára tó bẹ̀ lọ́n tó kejì yọ ọ wà lọ lè lu ọ̀sẹ̀ polygamy is a rahma from Allah àánú látọ̀dọ̀ ọlọ́run a máa ń sí i lò àṣìlò yẹn lójú ọ̀dà gẹ́gẹ́ bíi pé ilé olórogún àmọ́ ti rí bọ́ o ọmọ mi ò ní fẹ́ o wọ́n ti níyàwó ńlé wọn o ọ gbọ́dọ̀ fẹ́ yàwó méjì láyé o mọ́mọ́ tí mo rí lọ́dọ̀ bàbá rẹ o tí mo tó dùn mí ká ìyá lásìkò tiyín tẹ̀lé lológun nìyẹn kì í sàsìkò súnná lásìkò tẹ̀ mọ́ àwọn àfáàjọ́ máa hàn tó fún yín nìyẹn ẹ̀ ẹ rí ìyàwó ẹ ibo lọ́wọ́ wọn lọ́wọ́ lọ́dọ̀ yálẹ̀ ẹ tí wọn bá gbé bìkan náà pé eléyọ ni àbú ẹ bá ń fún umu tuntun ìbá tó ń bọ̀ lẹ́yìn ijẹ́ mẹ́ta tọ́wọ́n náà tún rán sí pé ẹ bá mi fún umu ìyálẹ̀ àti ìyàwó ni wọ́n fi nǹkan ránṣẹ́ síra wọn níbo ni ajá wà wọn lọ́wọ́ lọ́dọ̀ ìyàwó rẹ̀ pé wọ́n ń sọ̀rọ̀ àwọn méjèèjì wọn máa tọ́jú ọmọ ara wọn ó wọ́n gbà pé ọmọ alágbájá náà lọ́mọ mi ọmọ tèmi náà ọmọ rẹ̀ ni èyí tá a fẹ́ practice nísìnyí yẹn ilé olórogún dọ́ọ̀ ní tẹ́wọ̀n lórí fíìmù yẹn eléyìí ti cancel bàtà wàhálà yẹn ti cancel ọlọ́run ọba òfin wàhálà sínú ẹ̀sìn dáadáa ló fi síbẹ̀ àmọ́ gbà tá a kéwu ayé yẹn ò sí ní rọgbọ téèyàn bá kéwu ọmọ ìwọ rẹ ìwọ ọkọ ìwọ ìyàwó bó la fi ṣe nínú àǹfààní polygamy òun náà ni ọkọ tó jẹ́ pé ìyàwó kan ò ká ìyàwó kan ò ṣe kínni kọ̀ọ̀ka lẹ́nu ó ti kọjá agbára ìyàwó yẹn ìyàwó sì wá ń kọ̀ǹpilẹ̀ pé má pa òun kí ló le tó báyìí dákun wọn ní arákùnrin yẹn kọ́mọ bínú sárábìnrin yẹn o ọlọ́run ló dá lọ́lẹ̀ o ọlọ́run ló ṣe kínni lọ́lẹ̀ kí ni solution kò sì fẹ́ ó sì mọ̀ pé tóun ọba níyàwó mi yóò ṣe sìnà yóò padà wá ta àrùn fún ìtúwọ̀ ní inú ilé kí ni wọ́n ní kó ṣe ó lè fẹ́ yàwó mi torí tágbára ọkọ rẹ bá ti pọ̀ ju agbára rẹ lọ má jẹ́ o àwọn òbí tẹ ń bẹ láyé o èmi ń gbọ́ ọmọràn ni o àwọn òbí tẹ náà ń bẹ láyé tí wọ́n jẹun rẹ tí wọ́n sì fẹ́ sàǹfààní lọ́dọ̀ rẹ tètè sọ fún pé àfà ẹ dákun ẹ mọ yọ̀ǹda ẹ fẹ́ àjẹ́ àmì kódà mo rí sísà kan ní alukọ mo rí pé kèétí ìlọ́kọ ẹ dákun ẹ má ṣà wà ní ààrẹ ọ̀rọ̀jú náà ní ìkọ̀rọ̀rùn gbogbo obìnrin tí bá ń fẹ́yàwó fún yàn kọ́kọ́ ni ọmọ sùn o ọmọ sùn o tọ́ba yẹn sùn gbàgbé yóò jẹ́ tẹ̀lé ìpè kọ́dà àwọn ajíya ọlọ́run ti sànú yín mọ́nu wọn kọ́dà owó tá a fi gbalẹ̀ àwọn ni wọ́n ṣe kí ni àwọn náà kó kalẹ̀ mo ní hẹ́ẹ́ wọ́n sì tọ́ sẹ́kùnlé ó tilẹ̀kùn mọ́ àwọn sùn bìlà ìtàwọn ìyá wa ò lè ṣe àwọn sàbíyàtì ò lè ṣe lòun fẹ́ ṣe náà tí aisha ní kí ló dé tọ́mọ̀ sọ̀rọ̀ àdíjà ń bì ah ṣé ọlọ́run ti fún ẹni tó dáa ju àdíjà lọ anábì ni má abdallah ní Allahu khairan minha ọlọ́run fún mi ní olùkọ́ àdíjà ní gbogbo yín owó ló débẹ̀ jẹ̀mọ́ ìyàwó aisha gba abọ́ ọmọ salama ó sì gba bọ́ọ̀m agbóúnjẹ nígbà tí òórùn ti ń jáde ńbẹ lágbára wípé wọlé ọmọ ṣe delicious fún rasul ó sì fọ abọ́ anábì ní gáárà tí ó mọ̀kùn ìyá yín jowú ni ó nǹkan kan ò obìnrin ọmọ jòwó nulẹ̀ ó rè pé nǹkan ṣe rè wàhálà ìkẹ́kọ̀ọ́ ṣe bọ́dà lómi àní sáà tí ò ní di rúkìá báyìí mo ní ẹ eh, rúkìá kọ ìwọ ló ń ṣe sùúrù ọmọ wa ṣe dáadáa sí látara bẹ́ẹ̀ níparí ọ̀rọ̀ mi ẹ̀yọ́ màá yá mi ní ẹ̀sìn Islam òun náà ni pé àwa ọkùnrin tí ipa wọ̀ bá tí ipa agbára bá pọ̀ wọ́n ní ká fẹ́ yàwó mi èyí tí yá fi máa ṣe sìnà kí ìyáálé náà sì rọ́jú kọ́ rọ́jú lẹ́yìn náà ọkùnrin fẹ́ bímọ ó fẹ́ bímọ ìyá ti wọ menopause ó pẹ́ kó tó mari àbí ó pẹ́ kọ́lọ́hún tó ní kó ṣe abiyamọ ìyá wa bímọ méjì fún ìyá ti wọ fifty òun sì fẹ́ bímọ sí oyè ṣe mọ̀ pé bàbá mi tá a bá fẹ́ kán lọ lè fà jáde lábẹ́ bẹ́ẹ̀dì ilé ọkàn ẹ̀yẹ́ màá yá mi kí ni yóò ṣe yóò má rì ní ọmọ tí ìyàwó bá ń bí ọmọ ìyáálé náà ni wọ́n jọ máa tọ́jú ọmọ ara wọn torí arákùnrin yẹn tí ẹ̀ bá jó bímọ sí yọ da nǹkan rúnu lé yọ kàn máa kanra ni ìwọ kàn ní gbígbé ṣàìtọ́ lálàáfíà yọ máa kanra òní máa ti ń kan la ó fẹ́ ṣe púrójẹ́ẹ̀tì òjò ṣe kíni òjò ṣe ní ti ń kan lanu yọ máa da nǹkan rúnu ọ bó o béèrè lọ́wọ́ fún ọ mọ ibo lọ́lọ́ ọgbẹ́ padà ọgbẹ́ lọ́lọ́ bí kankan mọ́ jáde wọlé ilé ayé jẹ gan onírojúmọ́ àfi tọ́ bá ṣe ní ti ṣe kíni náà lẹ́yìn náà ọlọ́run tó wá lè dán obìnrin wò lára ọkọ rẹ̀ oye kọjá pé ọkọ yìí ọlọ́run bá là nígbà míì ó lè dán ọkùnrin wò ọkùnrin yóò dán wò nínú ilé àdánwò ọlọ́run bá àbíọ́ pẹ̀lú agbára rẹ̀ ẹ̀yẹ ká má pa ní ní èyí tá a bá ní kọ́lọ́run bá mú kó ní ká máa ṣe kínní òun náà ní ká máa ṣe ọlọ́run dán wò gbogbo ohun tí ìyàwó máa ń ṣe fún ọkọ gbogbo ẹ̀ ní ṣe ó sì wá bímọ dáadáa fún un kọ́dà àwọn ọmọ náà ọmọ ẹlẹ́sìn ni wọn àmọ́ àfa mo sì jáde náà lọ́kànkàn rí ajá kan lọ́ba ní a ah, lọ́n sànú mi ajá yìí sì wàá wù mí nígbà tó ló wù òun yẹn sí ọlọ́run sí lẹ́tọ̀ọ́ fún un kó ṣe kí ni ọ̀fẹ́ ọlọ́run ní fáńkì ó máa tọ́ balẹ̀ fún mi náà nìṣà mátìlá ọlọ́run bá ní tó bá ti wù yín ẹ̀fẹ́ nígbà ọlọ́run ti ní kọ́fẹ́ yẹn ọlọ́run ti fún ní àṣẹ wípé kọ́fẹ́ ìyàwó ilé náà ní nítorí bá ní kó ṣe yẹn kò gbọ́dọ̀ ṣe é òun ọ̀fẹ́ àwọn olùfẹ́sì wọn ní ká lè sọ́ra lérí ẹ̀ àwa wo arákùnrin yìí náà oyè arípe ọlágbádá tó lè fi ṣe kọ̀ wá sí kọ̀ǹpléènì kankan lọ́dọ̀ ìyàwó tọ́fẹ́ tẹ́lẹ̀ àmọ́ ojú rẹ ti ṣe kíni ó ti wọ̀ ọ́ nígbà ojú rẹ ti wọ̀ yẹn ọlọ́run gbà láàyè kó ṣe kíni kó mú tójú ẹ̀ kó kọfẹ́ ọlọ́run fi nífa kẹ́họ̀ máa tọ́ ọba ọlọ́run nígbà tó ti wọ̀ ọ́n fẹ́ sẹ́rí àwọn obìnrin ọmọ wa sọ pé olójú kòkòrò ni olójú kòkòrò ni kí ni ìṣe fún tán bọ́lọ́ yá lọ́sàn ọ̀yà ni bọ́lọ́ yá lóru ọ̀yà ni àwọn ọmọ alábí kalẹ̀ yìí ọyẹ bó ṣe wà yìí ọyẹ èmi yẹn gbó lẹ́nu èmi yẹn gbó lẹ́nu bó ni njòkó njòkó bó ni dìde ndìde à ń kírun à ń gbàwẹ̀ gbogbo ìlànà ṣe kí ló tún wá ń wá kankan o ojú rẹ ti rí sórí ojú kòkòrò ń gan àmà nítorí ẹ̀ sí kí ni àmà torí ẹ̀ fẹ́ yà o torí kọ́ mọ́ bá lùgbà ọlọ́run bá torí tí ọba wa rí tójú rẹ̀ mú kù ilé ọ̀wá ní rọgbọ fún wọn náà torí yóò máa wá bẹ̀rẹ̀ wàhálà wọn wá kara kọ́lọ́ mọ́jìlẹ̀ wọ́n dàrú ọ́ sẹ́rí má jẹ́mọ́tọ́ ọlọ́run bá fi sí i ó ní wàhálà khiftum alla ta'dilu fawahida ọlọ́run tẹ̀ bá ní agbára láti ṣe déédé abẹ́ rò pé ẹ lẹ ẹ lápọn ọlọ́run ẹ má kó ìyàwó méjì jọ o ẹ̀sìn má fẹ́ mẹ́ta má fẹ́ àtìyàwó ẹyọ kan àtìyàwó méjì àti ní mẹ́ta ni wọ́n rìfà sí o mọ̀ sí kéwúké o ìpè tó ọba lágbára ni kò tẹ́rí sí o ọ̀ náwó fóbìnrin o kò sí ọgbọ́n kò sí kéwú tó lè ké kò sì sí ẹ̀sìn tóun náà lè gbà tí òfin ní gbowó lọ́wọ́ rẹ̀. obìnrin wọn lọ́wọ́ kúránì wọn lọ́wọ́ gbogbo súnà wọn ní dìde lóru nígbà rẹ̀ lọ́sàn ní òní gbowó lọ́wọ́ yọ gbọ́ owó owó nǹkan náà ni wọ́n ní ká máa gbà náà fi wà nulẹ̀ wọ́n ní ìyàwó alákọ̀ọ́kọ́ gan-an ní kó máa gbà wẹ̀ ibi àti bẹ̀rẹ̀ nìyẹn láti wá pé o fẹ́ ṣe ẹlẹ́ẹ̀kejì tí ò ti sí agbára fún ọ ẹ̀yọ́ màyá mi ànábì sallallahu alaihi wasallam ní mọ̀nẹ́sítàtọ́ amíkùn lè bá àfọlẹ̀ ẹ̀tẹ̀sọ̀wọ̀dì tó bá fẹ́ fẹ́lẹ̀ kejì lẹ́nìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àbú àǹdàǹkan o wọn náà rí i pé owó oṣù tó gbà yìí ẹ̀yin méjèèjì gan tẹ̀wá nulẹ̀ gan ẹ̀ tí yó ọwọ́ ni wọ́n fẹ́ fẹ́ sísà kan torí pé àánú rẹ̀ ń ṣe sórí ọ̀fẹ́ ọ̀fẹ́ mú kúrò ní from frying pan to fire tó nì sórí sísà tó lọ́wọ́ ọ̀fẹ́ sànù tóun bá délé tàn òun nígbà kó ń sànù mọ́ òun sọ fún ọ ni pé sẹ́ni gbogbo ń tẹ́ bá rà lọ́hùn iná ni kẹ́ ẹ rà síbi o nítorí pé ọlọ́run ní kẹ́ ẹ ṣe déédéé o òun èyí sì ṣerúfẹ́ nìkan bí o bóun ṣe wá ìyàwó nu ẹsẹ̀ igi wọn <laughs> lọ́sẹ̀ wa mọ̀ pé ebe ẹlẹ́sẹ̀ kẹ́ ẹ máa bá wa má lè jìlẹ̀ sọ gbà tí <laughs> eh, ẹ̀yin ọmọ ìyá mi ó ti fáyà bá kìíní jẹ̀mọ́ ìwọ ló sì lásán yìí olówó lọ́wọ́ kò sóúnjẹ olówó lé ó máa wá dààmú ó wàá rò pé ẹ̀sìn ló ṣe débẹ̀ ó ní mọ̀ pé ìwọ kí ni ìwọ ló ń dára ẹ láàmú làwọn afáàfi sọ fún wa pé wàá tá a bá jẹ́ ọkùnrin alákọ̀ọ́kọ́ kálágbára jíjẹ àti ìbálòpọ̀ nípa rẹ̀ ọba ti gbé oyè má rọrí wọ lẹ́yìn náà kọ́ máa ṣe déédéé ẹ̀ẹ́dí déédéé táníkà ṣèyí ẹ̀yọ́ màyá mi déédé yẹn méjì ni alimusitata wàhálà alimusitata èyí tá a lè ṣe àti èyí tá a lè ṣe sẹ́lẹ̀ èyí tá a lè ṣe òun náà ni ká fún wọn lóúnjẹ ká fún wọn láṣọ ká fún wọn ní ilé tí wọ́n máa gbé ká sì pín oorun láàrin àwọn méjèèjì àbáwọn mẹ́tẹ̀ẹ̀ta oye déédé yìí a lè ṣe sórí alimusawaatu ó lè ṣe yẹn o kó o dọ́jà ní ọ̀fẹ́ máa fi sun wọn sún wọ́n sọ fún mọ́là irú sùn yìí gẹ́lẹ́ ni kò lè wá wá. nítorí pé ìyàwó méjì mo ṣe kí wọ́n bá ti wò pé eléyìí sara kò gùn eléyìí gùn dáadáa sọmọ pé ó ti fojú wò ẹ̀ sára sun fáwọn méjèèjì ni wọ́n sọ kọ́ ọ́ra sẹ̀mọ́ fún wọn mọ́jẹ́ ọ̀kan máa jẹ gàrí ọ̀kan máa jẹ Ìlọrin ṣe bẹ́ẹ̀ o ẹni tí lọ lè fi sọ́dọ̀ ìyàwó kan ju kan lọ làwọn ìmọ̀ràn tó bá méjì wọ́n wá fi sọ́dọ̀ kan jù kan lọ já àyà ọmọ alìkìyàmà ti wọ̀ṣíkù hùmá ìlú ọlọ́run ó da ìdẹ́dà rẹ̀ rúndọ̀ alìkìyàmà ẹgbẹ́ rẹ̀ ọ̀wọ́ ni sẹ́yìn àwọn tí wọ́n bá gba owó èlé táwọn bá dìde àwọn dìde bí wèrè ni sáyìn tá a sì mọ̀ pé àwọn ọmọ náà ni ẹni tí ń ṣe àbòsí láàrin ìyàwó méjì wọ́n ní ẹgbẹ́ rẹ̀ ọ̀wọ́ kò ní wọ́ nìkan yóò wọ̀ náà kó tó wà torí torí ayé wútọ̀ wà láyé fúnà ní kò sí náà kò lè wọ àlìjẹ́nà lẹ́yìn náà àlàádìlú gẹ́rẹ́ mọ̀sítọ́tà déédéé tá a lè ṣe òun náà nìfẹ́ àti agbára ìbálò ìbálòpọ̀ ti sex eléyìí ni ó sì nípa rẹ̀ bá ṣe kíni nípa bá kani ó lè ṣe déédéé torí pé agbára yẹn ò sí lọ́wọ́ rẹ̀ ọlọ́run ní máa fún ẹni tó bá wù lásìkò tó bá wù lẹ́yìn náà ìfẹ́ ọmọ rẹ̀ gan tó bí gan ó nífẹ̀ẹ́ gbogbo wọn bákan náà ó lè fẹ́ràn wọn bákan náà ìfẹ́ gbà mí ni ní sì ti máa ń lọ yín máa ń bọ̀ ọyẹ èyí tí ń pọn ọlé ọyá ìfẹ́ rẹ ọlọ́dọ̀ rẹ èyí tí ń kan ọlábùkù ìfẹ́ rẹ ìfẹ́ rẹ ó dínkù èyí tí ń kan ọlábùkù tún lè yí padà títọ̀ ọ̀nà òtún padà sáyè ọlọ́run sì lè fi sàdáwò fún ọkọ jẹ́ pé èyí tí ń dọ̀ láàmú gangan ló ṣe kíni lọ́wọ́ afẹ́ràn àmọ́ òní fi hàn ayé fìfẹ́ hàn nílé ọkọ̀ má dalérò ibi ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbéyàwó ti máa ń feré sápánì ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lé ní àwọn fáwọn ní ká máa pè wọ́n sákèésí látara ọ̀rọ̀ wọn fẹ́yàwó léèyàn wọ́n ní ká má sọ ilé wọn dilé wàhálà ilé ẹ̀sìn tí wọ́n gbà pé ọkọ tó fẹ́ yàwó yẹn pé ọfẹ́ fi sin lọ́ọ̀ni ìwọ náà ọ̀ wà bá a sin lọ́ọ̀ sórí dúkìá ọkọ rẹ ó ti yé nǹkan nǹkan rẹ náà ni sórí ìwọ́tọ̀ wà nílé ọgbà ìyàwó mi gẹ́gẹ́ bí àlejò ọkọ rẹ ọgbọ́dọ̀ sábúrú sàlejò ọkọ rẹ ó tún wá jọmọ ìyá rẹ nínú ẹ̀sìn sórí ìwọ́tọ̀ dé mọ́kàn fẹ́ yọ àgákùn díẹ̀ kí wò Ah, yóò dà kó sí dáadáa yóò dà kó sí dáadáa òun ni àníyàn ẹja tún ṣe àníyàn ìyàwó tó wà nílé ọ̀dà èyí tí ń bọ̀ náà dáa àníyàn ọkọ náà tún wá dá ńgbà mi tába ti ṣe dáadáa pẹ̀lú ìyọ̀ǹda tó ọlọ́wọ́n ọlọ́wọ́n tún wá ṣe obìnrin máa ń ju owó ìsì máa ń pé òun ọ̀fẹ́ kan fẹ́yàwó léwu kórè ó tọ̀ bẹ́ẹ̀ ẹni kíkórira ti àdámà ni wọ́n ní kì í ṣẹ̀ṣẹ̀ fún tába ní gbogbo àwọn ìyàwó wa ń sìn ipò ẹ̀dá kan ọlọ́wọ́n ju wọn fẹ́yàwó léyìn o kò sẹ́ni tó sàmínú wọn sèǹtì ọ̀sàmì àwọn dókítà ní kí n ṣe àdúrà o padà mo ti ṣe àwọn dókítà ní kí n ṣàdúrà mo ní mo ti ṣe àwọn jẹ́pẹ́ lómi wà kú ní hall ó sì dáká báàgì ní ìdílẹ̀ pẹ́lú ọmọ sẹ́yìn sànù wa ẹ̀yọ́ màá yá mi sẹ́rí ẹ̀yin mahat ẹ̀ lè sọ́ra yín ẹ̀ lè bẹ̀rù ọlọ́run ẹ̀ dákun ẹ̀ má dàn kan rú ẹ má dànkanrú nítorí polygamy ẹni tó lọ́nba ní wọ́n fẹ́ yàwó lé bọ́ sákúò lọ́dọ̀ kọ̀ọ̀kan ẹlòmíì ti ń torí ẹ̀kọ́ kọ́lẹ̀ o ìgbà tí ó padà wá rí ọ̀dọ̀ ní méjì ló ti kú o wọ́n padà wá lọ lè fi sẹ́lẹ̀ kẹrin níbi tí ń ṣe kíni níbi tí ń lọ ẹ máa sọ fáwọn ọmọ yín obìnrin yìí pé kádàrá ni gbogbo nǹkan bọ́lá wọn kádàrá pé wọ́n fi ọ léèyàn ṣe sùúrù ọ torí pé ọkọ tó da là ń wákàtí kì í sọkùnrin lásán nígbà míì sì máa ń jẹ́ pé ẹni tó níyàwó lé ní ọ̀tọ́jú ọmọ ẹ̀ ó ti wá fi ègún yẹn sílẹ̀ ní fámìlì yín ipe láyé ìyàwó ní ṣe lẹ́yìn náà ọmọ rẹ ọmọ yìí tí ó lóore fún nínú ayé ọkọ sì wá ń wọ́n ta ń sìn ju ká máa wá máa bẹ ọkàn àwọn ọmọ jẹ́ wípé má lọ lọ lórogún o má lọ lọ lórogún o nítorí sọ fún ni pé má lọ lọ lórogún àwọn tí wọ́n ń wo fíìmù tọba fẹ́ kàtẹ pé ọfẹ lọ ilé oníyàwó méjì ilé àfáàsúnà ní kò ṣe kí ni kọ ọyà èyí ni àfáàsúnà tọba gbádùn yóò sì gbádùn náà nígbà tí pẹ̀lú àfàsùn náà àfi tí ń bá ń parọ́ lókù wọ́n mú ẹlẹ́hà wọn sà ń fa wọn fa ọmọ lọ́wọ́ oní ọ̀sà lù náà ni ẹ̀ẹ́dàkùnsẹ́sì nìyẹn ọlọ́run ní fàtìrù fún náà ẹ lu àwọn obìnrin àbí ẹni tí máa ń kọ́kọ́ practice àyà Quran wọn là nàbì sallallahu alaihi wasallam ǹjẹ́ ànábì lu obìnrin rí máa tara bọ̀ rasulullahi sallallahu alaihi wasallam imra'atan wala khadima qat bó bá di pé ọ lágbára láti fèsì wàhálẹ̀ mọ́ ó sì jáde lọ mọ́ṣáláṣí ọmọdé sì ti láwà ìgbà tó bá fi dé inú rẹ̀ ó ti rọ̀ padà ó tún ra ice cream bọ̀ ó ra ice cream bọ̀ àtẹ̀pà tí máa ń jẹni àti bọ́ọ̀lì ọkàn jù sí lérí bẹ́ẹ̀dì onísọ̀rọ̀ ọkàn jù sí lọ́ba sílẹ̀kùn yóò máa padà wá kan lẹ̀kùn rẹ̀ torí ẹni tó bá ṣe dáadáa sẹ́mi kan ẹ̀mí yẹn ó ṣe kí ni ẹ̀mí yẹn ọ̀rọ̀ ẹ̀ bàmọ́ sí ń báyàwó gbé ẹ̀ kàn rò pé ẹ̀ṣẹ̀ náà ní lójoojúmọ́ ẹni bá fẹ́ níyàwó nu yín kó lè ní sùúrù kó lè ní sùúrù sùúrù la fi ń bóbìnrin gbé kèé ṣe gun o kèé ṣe gun sùúrù tọ́pọ̀ nígbà míì ọmọ òun ni obìnrin nígbà míì obìnrin ni òun ni ẹ má ṣe rò pé bó ṣe wà ń tà yìí tí md afa mufti sheku amir ipe bó ṣe wá tó ń ta náà ló tó ń lé mọ́tàn rẹ o fọdílátù sheik tọ́wọ́ pé èmi lọ́wọ́ ń bá sọ̀rọ̀ báwọn yóò ní à ṣé àwàlálẹ́kọ̀ọ́ ni àbá wà ní public sọ ẹ bọ́ sí bíjọ́ ẹ eh, ọkọ̀ wọn dàgọ́rù ni bí ìyàwó rẹ̀ ṣe bá ọ lò ọ yàtọ̀ sí báwọn yóò ṣe ṣe kíni ẹ eh, dr alfadil asheikh alkabir almufti aljalil eh, nínú ilé mufti kíni mufti mufti mi mufti mi fọdà fínú ilé mufti mufti wọn lànà bisọ sẹlẹ àwọn nígbà wọn bá rí mọ báyìí àwọn kan ní kọ́ kan wọ ọ̀dọ̀ àwọn yàwó ẹ̀ anábì kọ́ wá káwọn béèrè ìbéèrè lọ́wọ́ ẹ̀ káwọn béèrè ọ̀rẹ́ sí ọba dà sùkúrú ní ọba jáde àwọn wá béèrè pé kí ni màá ń ṣe ní inú ilé wọ́n ní kánà rasulullah sallallahu alaihi wasallam fi mihnati ahlihi wọ́n ní bẹ́ẹ̀ bá ti rí mọ́ láàrin yóò ń bá wa dáná ni ń bá wa yan búrẹ́dì ń bá wa ń so bàtà rẹ̀ fún rẹ̀ bàtà rẹ̀ ní ń so àwa ló sì yẹ ká bá so iṣẹ́ ilé inú bíṣì lèdi tí ń ṣe kíni tí ń ṣe ọjà lùsùn náà wò ṣiṣẹ́ ilé àwọn àgbékẹ́ ajé àwa sọ di dandan o ipe wámi wami ò ti fa bọ́lá àárọ̀ wámi ọlọ́wà ni ọ̀ọ́ oh, oh, oh. iṣẹ́ náfìlà ni kì í ṣiṣẹ́ ọ̀rọ̀ yẹn àmọ́ yẹn máa fi ń súnmọ́ lọ́wọ́ tó má ti dá nábì ń ṣe ni wọ́n pè ń sún náà kọ́ọ̀lùhù wàfíìlùhù wá tẹ̀kọ̀rọ̀rùhù ẹ má jà sí kéwúké tẹ́lẹ̀ pọ̀lọpọ̀ àwọn obìnrin ibi tí ń lọ ni pé kí wọ́n bá ń jowú yìí ẹ̀dá kan máa ṣàdúrà fún wọn kẹsì máa fọ́n sòrò tẹ́ rí owó yẹn ọ̀ràn yẹn ni fún wọn ọ̀sáyàn lọ́gbẹ́ ó ti máa ń fi gígùn ọmọ fọ́ra ni ọmọ fàtẹ́gùn sí àsìkò tó bá fẹ́ yàwó kejì gan lọ́wọ́ máa ṣe dáadáa sí ìyàlejò ìwọ yẹn lọ fẹ́ tolé ẹ̀ ọmọ pílánì dáadáa fún ọmọ jòkó tí ọmọ gbọ́ ẹjọ́ ẹ̀ torí ọmọ lójọ́ ọmọ gbọ́ ẹjọ́ kí ló ti fẹ́ sọ kí ló tún kù kí ló fẹ́ àdámà ni eléyìí ò mú wọn ní Islam ẹ rí ibi tí ń lọ gan ni pé kúrí ń ṣẹlẹ̀ ẹ̀ kí obìnrin kó sì wá sọ pé ọlọ́run ọba aláwọ̀ rí nǹkan zọ́làmà Allahu lana ọlọ́run ṣàbòsí fún wa ni ó lè sọ jáde lẹ́nu ó sì lè fi sínú ẹ̀ ipe àbòsí lélẹ̀ bóun ni wọ́n ṣe ní kẹ́nìkan wá fẹ́ ọkọ mi obìnrin tí máa ń sọ bẹ́ẹ̀ àwọn àlùfáà ní ká lè sọ fún pé tí ń sọ yẹn léwu ó kórìíra ń tọ́lọ́ sọ kalẹ̀ látòkè sámà dhalika bi annahum karihu ma anzala Allah ọlọ́run bá ní tá sọ kalẹ̀ sínú sọ́ọ̀tún nìsa ayẹlẹ̀ kẹta wọ́n sì kórìíra rẹ̀ wa àhàbàtọ̀ àmàlàhùn gbogbo iṣẹ́ tí wọ́n fàyè wọn ṣe ọlọ́run sì ti bàjẹ́ nítorí ẹ̀ wọ́lá ẹ̀dàkùn àwọn àmẹ̀bọ tí wọ́n máa ń yalé ká ẹ má gbà wọ́n láàyè ẹni tí ń lè dalé òun lérú afẹ́débẹ̀ afẹ́ kí wọn wọ́n ní wọ́n ti tún sí ìyàwó kejì ńbẹ̀ wọ́n fẹ́ lè dànkan rú ni ẹni bá sì dalé òun lérú ilé náà dàrú ẹ̀yin kan lẹ́tọ̀ máa fún ní sùúrù pé àjà ah, ẹ̀yin tuntun ní mánìjà wa lọ ah, ọlọ́run mọ́ṣáájà wa náà jọ yín ah, ẹ falada, farada mo mọ̀ pé ẹ máa ń ka koran ẹ sì ń lò ẹ ṣe sùúrù pẹ̀lú àbúrò ẹ ṣe wọn o ẹ mú ìyàwó yín lọ́mọ ya olùgbàgbọ́ òdodo ni olùgbàgbọ́ òdodo lẹ́yìn náà bẹ́ẹ̀ fẹ́ ra yín tẹ́lẹ̀ náà ẹ ní ẹ̀tọ́ láti ṣe dáadáa ṣe ra yín gẹ́gẹ́ bí òkúwọ́tú ìmàníyà ìsìlámìyà ẹ̀mí tiẹ̀ tó ti ga tẹ́lẹ̀ yọba sí kínní yọba wálẹ̀ ọ̀kan náà àwọn ìyàwó àtìyálé kan ní agége wọ́n máa ń múra wọn káàkiri ìyá ẹlẹ́ja ti ń tẹja fún wọn ó ní àbúrò yín kọ̀ wá ni ẹ̀yin nìkan lẹ ọlábùrò òun kọ òun níyàwó òun ìyàwó rẹ̀ nílẹ̀ Yorùbá ó ní alùsùnà làwà alùsùnà làwà ó ní ìjọ tí ó ti dé lòun ti pè é pé ìyàwó mi wá torí ẹni bá ti sọ fúnfún fún ọ oye wàá pè mí sí ẹni bá ti sọ fúnfún fún mi náà èmi náà ó pè ọ tẹ́lẹ̀ kan bá ti ní ìyàwó yín ṣe báyìí ẹ̀jọ̀kọ́ ẹ̀jọ̀kọ́ ẹ̀jẹ̀ òde ìyá alágbájá ẹ̀ wá ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan ẹ̀ tún sọ ẹ eh, wà ní kí ni mo sọ ẹ ah. eh, láti ń tẹ sọ mọ́ àní eh, ń tẹ ah. sọ lẹ́ẹ̀kan pé ah, òun mọ̀ ń ṣẹ̀fẹ̀ ni ẹ má ṣerú ẹ̀fẹ̀ mọ́ ẹ ó ní láti dọ̀hún làwọn ò ti ní wàhálà láàrin ara wọn ẹ sọra yín dọ̀rẹ́ inú ọkọ yóò máa wá dùn àmọ́ tẹ̀ bá ti ń jà inú ọkọ yóò máa ṣe kí ni yóò máa bàjẹ́ ẹni ń bọ́kọ inú jẹ́ ṣé yóò wà lìjẹ́ náà lẹ́yìn náà bọ́ọ̀kan bá kúnú ẹ̀yin méjèèjì ẹnì kejì ni wọ́n máa jẹ́ ìyá fáwọn ọmọ rẹ̀ bí ìyàlẹ́ bá kú ìyàwó lókùn tó máa tọ́jú àwọn ọmọ. yóò ṣẹlẹ̀ àtọ̀rọ̀ kí gbogbo kún dọ̀kan ó bọ́ jẹ́ pé ìyàwó lọ́ bá kú ìyálé yóò máa mójútó àwọn ọmọ ìyàwó ẹ̀ ẹni bá ti wá sọ wàhálà lẹ̀ sínú ilé ó sọ wàhálà kọ́ ni ọ̀ Allah subhanahu wa ta'ala gbogbo àwọn ọlọ́run bá ní alẹ́ ṣe déédéé níbi ìfẹ́ o wọ́n láǹtẹ̀ ṣètẹ̀tì wọ́n ta àdìlú bẹ́ẹ̀ ní ẹnìṣà wọ́n láwọ́ harọ́sùn ọlọ́run bá ní má parẹ́ o ẹ lè déédéé ẹ lérí ìfẹ́ àti ìbálò àmọ́ oúnjẹ àti oorun pínpín ọ̀ràn yan ni o ọ̀ràn yan ni o bọ́ọ̀ bá ti lè ṣe má rọ́ọ̀dù o ẹgbẹ́ rẹ̀ ọmọ wọ̀ o anabini ada kọsami fi ma amliku ee fada tamliku ee fada tẹlumuni fi ma tamliku wala amuliki ìwọ ọlọ́run ọba o mo ṣáà gba èyí tí mo ṣe yìí o mo pín déédéé o àmọ́ èyí tí n lè pín ìfẹ́ àti agbára àbálò mọ́ bùnmi pẹ̀lú ẹ o torí pé kò sí ní nínú control mi wàlímà ẹ̀yọ́ màá yá ni kìí ṣe dandan àmọ́ sunna ni tọ́da ànábì ṣe wàlímà fáwọn ìyàwó ẹ̀ ó tún wá sọ fún abraham bọ̀nà áwò ó ní áwò lè mọ̀ wọlé òbí ṣá ṣe wàlímà ìbá jẹ́ ewúrẹ́ nípa rẹ̀ ṣe kíni nípa rẹ̀ amáyàwó táwa ń ṣe ń bí òsì lọ́pọ̀ jù ń bẹ̀ akàn sòsì níwà wọn bá láwọn ń ṣe ìyàwó tá à ń ṣe lọ ń bẹ̀ ṣé àmọ́ pé wàlímà á fi ń dúpẹ́ lérí ìgbéyàwó ni èyàn sì yẹn máa ń dúpẹ́ kó tó máa ń ṣe ọba tí ń dúpẹ́ fún wàlímà tí ẹ bá ń ṣe tẹ́ ń lùlù tẹ́ ń lùlù sóbi ń bàdí wàlímà kan mà kọ̀dí só ń lù wọ́n sì ń ṣe é sí wọ́n wà lé láìpẹ́ yìí nílọrin bí ọyẹ alọ́lẹ̀ kí àwọn àyà kan wá ń ṣèyàwó lọ́dọ̀ wọn àwọn òun náà ń bọ̀ yẹn wọ́n ní à àwọn oníyàwó ni gbọmígbọmọ jigijigi orí ibú ni wọ́n náà ń gbẹjọ́ ká wọ́n mọ̀ wá lù fún ìyàwó ẹ̀ ìyàwó ẹ̀ wọ́n á rìnrìn wọ́n á rìnrìn ìyà káàkiri láàrin ìlú ọlọ́run ni ẹrẹ jú tẹ́bára àwọn obìnrin yẹ̀kútu mi náà sọ́ọ̀rì hìn ẹ wá lùlù sóbìnrin ẹ wá ní ìsìn jó wájú yín ẹ wá lẹ́sìn dúpẹ́ ẹ fi ń gbẹ́sìn ga àwọn olórin ẹ̀sìn náà tí wọ́n gbàlú kan yẹn tí wọ́n kí ọdún mẹ́rin tá tí ò yé wọn yẹn ọlọ́run ní ẹrẹ́jú tọ́ba lóbìnrin ẹ̀wọ́n lùlù sóbìnrin ń jó wájú yín ẹlẹ́ẹ̀fín gbèsè ga wọ́n ní islamic son, ẹ̀yin ìyá wa ẹ má ra àwọn sílé mọ́ o ẹ má gbọ́ mọ́ o àwọn àtàwọn onífújì bákan náà ni wọ́n lọ́dọ̀ ọlọ́run ọlọ́mọṣà sọ níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìyàwó wa tá a máa ń ṣe àwọn mutí ṣẹ̀ṣẹ̀ láwọn tọ́ba jẹ́ ọlọ́lá olówó àwọn ọmọ máa lọ lè pọn ọtí ni àwọn fi ọtí dúpẹ́ fọlọ́run tọ́fẹ́ kọ́lọ́run ọgbà ọmọ náà ni ọfẹ́ kọ́lọ́run ọdẹ̀gbẹ̀ ha ọlọ́run la pa wọ́n rẹ nítorí ẹ̀ṣẹ̀ tí ìbá ti ṣe lọ́wọ́ bá ìyálókù lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ wa a máa gbọ́ music ẹlòmíì ò pélére àmọ́ gbogbo àwọn olórin ni wọ́n máa jó ìfìlàt ìmọ̀ àròpọ̀ pẹ̀lú ọkùnrin àtobìnrin wọ́n ní ànẹ́bí ní ká lu dùfù ṣé báwọn sàábà ṣe lu dùfù làwọn ń lò yìí wọ́n lè gbé bàndírì wọ́n máa sin ìyàwó bọ̀ àwọn ọ̀rẹ́ ìyàwó náà ẹlẹ́sìn yẹn àwọn náà tẹ̀lé àfọwọ́n wa gbé ìlú lọ́wọ́ yẹn máa wá lùlù gbọ̀ngbọ̀n ìyàwó ń bọ̀ kíní kan máa wá jó papọ̀ nínú lásìkò ànábì àwọn obìnrin ni wọ́n máa ń dádùn fúlù láàrin ara wọn tí ò ní sọ́kùnrin kankan bẹ̀ eléyìí tó wà nínú sẹ̀rí àníyàn wallahu a'lam tọ́nà bá ṣe fún wa bẹ́ẹ̀ ká ṣe lẹ́yìn náà inú ìgbéyàwó wa ìmọ̀ ń wù wá kọjá pé ànílò jágùnjọ tá a bá ń ṣe wàlímà gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn yàwá yìí ni wọ́n lò jágùn ẹjọ́ dijọ́ tá ń sin ọmọ rẹ̀ lọ́lẹ́kọ̀ọ́ yóò wò pé òun fẹ́ tijú àwọn èèyàn òun fẹ́ láyà sọ́nà ìjáàbù rẹ tó bá ti jáde nínú ilé báyìí ẹ̀mẹ́ ìwà tó bá ń jáde lọ́ọ́ máa lò gẹ́gẹ́ bí òfin ọlọ́run ọba a ti wá gbéyàwó a lè ránṣọ wèrè fún bí kò máa wọ torí kọ́ kàwé polytechnic university bẹ́ẹ̀ bá ti kàwé tán sí ìwé ìrẹ̀lẹ̀ yẹn máa ń dà. àwọn òyìnbó ọ̀nà tí wọ́n yàtọ̀ sí ti wà lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó yẹ wọ́n máa ṣe àwọn ọgbọ ọlẹyàwó rẹ ní eré báyìí ọ wá sí dùá lọ́mọ ìní àṣàlùkà min khayriha wa khayra ma jabaltaha alayhi àdúrà yẹn òun ni yóò jẹ drive fà tí ó drive fún ọkọ̀ gbéyàwó yìí má mi sẹ̀ tọba ti ṣàdúrà náà ìfowó ọlọ́run dáadáa ara rẹ̀ ní kò jín rí o àti gbogbo dáadáa tó dá mọ́ wá a'udhu bika min sharriha wa sharri ma jabaltaha alayhi gbogbo aburú ti ń bẹ lára rẹ̀ orí kò sún obìnrin tí ò ní lọ́wọ́ kò sí tọ́ba yóò dìsẹ́rù pé wọ́n lọ́hùn aburú tí ń bẹ lára ẹ̀ má jẹ́ ọ̀sẹ̀lẹ̀ sí mi o àtàburú ti adama ó wà nínú islam muslim citadel àwọn àtàbáfẹ́fẹ́ yàwó ká lè ní ìwé àdúrà yìí lẹ́yìn náà tàbáfẹ́ bára yín lásìkò Allahumma jannibna shaitan wa jannib shaitan ma razaqtana eléyìí ò ní jíkẹ́ bí tọ́gì ee àwọn yẹn kàn bí ma nísìn níjọ́ ni wọ́n máa pé bàbá wọn kú tán àwọn ọmọ yẹn sì wá dìdàkudà nísìn lójú ayé bàbá ló ti mọ bẹ́yìn wọn ó ṣe kí bẹ́yìn wọn ó ṣe rí ọmọ ti fagbó lọ ó ti gúngò lọ ó ti join politics OPC bàbá yẹn wá jòkó yọmọ wá òfin sọmọ sí nílé tó bá dé àyà gbogbo wọn jà ní ọlọmọjà bíi ikú bí o tá a bá ṣe àdúrà yìí ká tó di pé a súnmọ́ra wa pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́wọ́n ọba ọlọ́wọ́n bó fún ọlọ́mọ gidi. khitaman nasi'ati li zawjin wọ́n fẹ́ gba àwọn ọkọ àtìyàwó àti ìyálé àtàwátà aláyọ̀ kan náà wọ́n fẹ́ gba wa nímọ̀ràn ẹjá lọ nígbà pé ìgbéyàwó ìbáàdà wọ́n bá sì ní ó ṣe ìbáàdà ní tí wọ́n sọ fún ọ ní pé ó ṣe sùúrù ààwẹ̀ kò yí sí o bá ṣe jòkólẹ̀ yìí ẹlòmíín ti ń fẹ́ kásínú bí aago mẹ́rin àbọ̀ bá ṣe jòkólẹ̀ ń rọ́jú ni táwádé bìkan ní ìbáàdà kìyàmù lélẹ̀ ọ̀rọ̀rùn oyè sàárà ọ̀rọ̀rùn àzàwájú náà ìbáàdà ni kámú lẹ́sìn táwá ti mú lẹ́sìn á máa ṣe faradà ńbẹ̀ á sì gbàládà lérí ẹ̀ lẹ́yìn náà á máa fi èyí tó bá dáa nínú èyí tí ìyàwó bá ṣe àbọ́kọ a máa fi fàyè tí ọ̀dà rẹ tọ́ba lòun ọ̀fẹ́ máa rojọ́ pé ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí obìnrin nípìnlẹ̀ náà ni wọ́n lọ wọ́ wọ́n ló ṣe kí ni wọ́n ni wọ́n da awọ́ adébìnrin tọ́ba ti lọ́ọ́ fẹ́ tọ́ ha oyè tọ́láàkù ha ọ̀fẹ́ kọ́lé nìyẹn ẹbí yín fẹ́ túká nìyẹn adébìnrin sọ fún láàyè mọ́mìnà mọ́mìnà o ẹ tó bá ṣe ẹ̀ wá kórìíra kankan lára ẹ̀ máa wo èyí tó ṣe tó dáa kọ́ máa fi pa èyí tí ó kù díẹ̀ káàtó kọ́ máa fi parẹ́ ìmọ̀nà tá nẹ́bí gbà wá nínú fámìlì nìyẹn sallallahu alaihi wasallam tọkọ ọba ti ní tíyàwó ọba ti ní a lè succeed nínú marriage èyí tí wọ́n padà wá gbẹ̀yìn òun náà ní tọ́lá ọlọ́mọṣà sọ níbẹ̀ okùn tí ọlọ́run ọba ní ká so yẹn àṣetánì fẹ́ tu òun sì wà lérí omi láàárọ̀ láàárọ̀ ni wọ́n máa kó àwọn àlìjànú ọmọ ìránṣẹ́ lónìí kan máa lè dayé rú yóò wá sọ fún wọn yìí pé ẹ ṣiṣẹ́ dáadáa o tí wọ́n bá wá dé ìrọ̀lẹ́ yóò wá béèrè iṣẹ́ tí kálukú ṣe ẹni tí àtọ̀mù indahu manzila ẹni tó jẹ́ pé yóò ríṣẹ́ ṣe lọ́dọ̀ ṣetán tí ṣetán ó gbàdé fún pé ah ìwọ ṣiṣẹ́ mi lénìí yóò tún wá compensate pẹ̀lú adé òun náà lẹni tó bá ya ọkọ àti ìyàwó láàrin àwọn àdìjànú fẹ́ẹ̀ má máa tẹ̀ láàrin tó o bá ń tẹ̀ láàrin yóò máa yọ púpọ̀ yóò tètè tán ìdí ni kó ti máa ṣe kí ni kó ti máa tẹ̀ ọmọ tán ọmọ tán ọmọ tán nítorí ọmọ fa divorce náà níjàmbá. àlìjánu rọ kiri ká lè o bọ́bá wálé ní tí òrìṣẹ́ ṣe ń tún mọ ọjọ́ kejì tọ́ba wálé láti ọba ní ṣe ń tún mọ ọjọ́ kẹta tí ọba gba bí owó yóò gba bí owú tí ó bá gba bí oúnjẹ yóò gba bí aṣọ tí ó bá gba ara àwọn ọmọ yóò gba ara àwọn níbọ̀ ká sọ̀rọ̀ wa pé márèjì àníjú ó tú o ara tí òfin ní tú òun náà ni ká máa sọ léwájú ilé kéwú ká máa wá jòkó àwọn ìjòkó ẹ̀sì ìjòkó hálíkọ̀ kí sàṣà láti o bọ́ọ̀ bá ní àṣà láti wọ́n máa lùsì ni o lójoojúmọ́ tàbá tilẹ̀ lọ́ọ́ máa lùsì àmọ́ ẹni tí máa ń lọ hálíkọ̀ àwọn afá súnà lójoojúmọ́ ni wọ́n máa kẹ́kọ̀ọ́ ni wọ́n máa lékún lẹ́kọ̀ọ́ tábà ti ń kéwú nulẹ̀ kéwú wọ́n máa gáìdì wa abúwa ti kanu sọyí Bukhari pé wọ́n ní tẹ́sí ṣe yọ̀ọ̀dà òun náà ló sì ká fún wọn lónìí kọ́ lọ́n fèrè jòun kò tún ló ṣe mọ́ ó mú òun tẹ́sí ṣe iṣẹ́ nípa kanu sọyí Muslim kéwú ní máa rọ ilé ní máa sọ déédéé ilé àwọn ẹni rè torí ìmọ́lẹ̀ ni lẹ́yìn náà ẹ máa ṣèbáàdà especially danfila nínú ilé yín ẹ wàá ro ilé yín ẹ ro nítorí àwọn àlìjànú èèyàn àtàlìjànú ṣàyàtò lè jíni wọlé ẹ̀sìn ẹ ro tí wọ́n ní wọ́n ro nǹkan ẹ̀sìn ni wọ́n ń pè ẹ̀sìn olùbẹ́yìí bil adkar ẹ kabakara ka bákàrà nínú ilé púpọ̀ anábìlẹ̀ tí wọ́n ti ka bákàrà àṣetánì tó wá ń bí ọ jáde èyí tó fẹ́ wọlé ò ní wọlé ẹ máa ka ayatollah kùrìsì kẹ tó sùn ẹ ní lálàkàlà ẹ ní rírikúri ẹ ní dídakúdà ẹ máa wá jẹ́ káwọn ọmọ yẹn máa ha Qur'an ẹ máa ti ha Qur'an ọlọ́wọ́n bá àrìmálẹ̀ ẹ lọ lè yọ ọ́ dànù èyí tó wà nù tòbí tó wà nù skẹ́ẹ̀tì ẹ yọ ọ́ dànù èyí tó wà nù drọ́ èyí tó wà nù léwẹ̀ ọṣẹ ọṣẹ ayé èyí tó wà nù mọ́tò ẹ yọ ọ́ dànù ọlọ́run bá ní alladhina amanu wa tatma'innu qulubuhum bi ìrántí ọlọ́run balẹ̀ balẹ̀ nulẹ̀ bá ti rántí ọlọ́run bá rántí ogun rántí èṣù wàhálà ẹ̀ tá a ràn ṣe nínú ilé làwọn tó bá ní iman ẹ̀yọ́ máa yá mi wọ́n lọ́mọ iye ìfisù imanahum bi zulmi ulaika lahumul amn ọlọ́run láwọn tí wọn ò bá fi àdúrà kún ogun àwọn ni wọn kàn wọ́n balẹ̀ nínú ilé ẹ kàn máa jani nílẹ̀ Yorùbá wà náà láti mọ̀ pé wọ́n máa ń fi ìgbálẹ̀ kọ́lé tí wọ́n sì wá gbàgbọ́ tí olè ọ̀ wọlé tó sì rèé ìgbálẹ̀ ẹ̀dá kò sí ìgbálẹ̀ lọ́wọ́ mú owó lọ́wọ́ gbé àmọ́ kìnìkan ti kú sí i láà kíní yẹn ló kó sí la ló fi wá ń rìn gbalẹ̀ góòdì àtọwó lọ́wọ́ mú àmọ́ kíní kan lọ́rọ̀ ọ̀rọ̀ ọ̀sẹ̀ rọ̀ ọwọ́ nàwọ̀ rẹ̀ sí gbalẹ̀ ọwọ́ ń pè ọ̀sálìjànú nínú ilé oyè ọwọ́ ń pè ọ̀sálìjànú nínú ilé ó sì lóògùn lé yéésù ògùn jẹ́ jẹ́ di ìbára ń sọ ògùn náà àgbo nǹkan sọ ògùn abẹnugọ̀ngọ̀ bẹ́ẹ̀ sì máa ń pè é ilé tó ògùn bá ti ń wọ wọ́n máa tò síbẹ̀ láyà wọ́n máa já wọ́n máa lálàkàlà torí pé èṣù ti wà nínú ilé ẹni gbé oògùn sínú ilé èṣù ló gbé lè kò sí ìrújú mẹ́ tọ́ba wa ti wá kó gbogbo ẹ̀ kó ilé yẹn sì wá fọkànbalẹ̀ àwọn fọ́tò abẹ̀mí ẹran ni àbí èèyàn ẹ̀kọ́ kó lé ànábì ní màláìka aláàánú òní wọlé tí fọ́tò bá wà kọ́ran júlẹ̀ báyìí kọ́dà yìí tó jówó ẹ máa tọ́jú ẹ̀ ìwé sukú àwọn ọmọ ẹ máa dànkàbò tí píṣọ̀ òní máa ṣe kíni kò ní máa ran júlẹ̀ lẹ́yìn náà ẹ ní máa gba àwọn kòsílétò láàfà tí ń darí wọn tí wọ́n fọ̀rọ̀ lọ alimurusidu oye alimurusidu alkhas fọlọ bá ti dẹrẹ ẹja pé sars ẹja pé imam bí eré ìmáàmù yẹn bá ti wọ ilé yẹn wọ tọ́ba jẹ́ ẹni tí ó mọ̀nà lẹ́bàá ń fọ̀rọ̀ lọ ilé yìí ṣe ni ilé yẹn ó da àwọn tí máa ń da lérú ni lẹ́yìn náà fíìmù fíìmù fíìmù Allahu akbar èmi ò rí ibi tá a ṣẹ̀tàn yẹn ti ń da lérú tó tó fíìmù lásìkò tá a lò lọ́wọ́ ẹ̀ kò sẹ́ni tí wọ́n máa wò kankan ó wà tí ń wò ó nífẹ̀ẹ́ àwọn tí wọ́n ń ṣe nígbà tí nífẹ̀ẹ́ wọn yẹn ní tí wọ́n ń ṣe yẹn ọmọ wò náà ṣe ọmọdé ọmọ wáyà yàkuyà ọlọ́run ṣàdúrà ìyàwó rẹ̀ dìdàkudà ó ti fáfakúfa ṣe rí twenty four hours ní fún wo fíìmù nítorí wọ́n ti ṣẹlẹ̀ láàrin yín yóò máa wá rò pé nígbà tó ṣẹlẹ̀ láàrin àwọn tí wọ́n ń ṣe rí bò ni wọ́n ṣe ṣe fúnra wọn yóò wá practice ẹ̀ fún ọ. tó sì jẹ́ pé kò sí ni tí mùsùlùmí máa ń gbé sílé níparí ọ̀rọ̀ mi àṣetán oye ọbẹ̀rù kùrìsí ogan o ó sì bẹ̀rù kula a'udhu birabbil falaq ó sì bẹ̀rù kula a'udhu birabbin nas amana dé parí ẹ̀ oye wọ́n pe tíra kan ní citadel ẹ̀ isnul muslim kálẹ̀ ní kò sí létí ọ̀gbọ́dọ̀ má nì wọ́n lọ́wọ́ à ń tàn bí kálẹ̀ rà prayer twenty seven ẹ̀ lọ́lẹ̀ sí àti káàdùn sọ̀bá wọlé mọ́ta gbogbo ilẹ̀ kanu láàárọ̀ ẹ̀ sì kàn rọ̀lẹ̀ lẹ́yìn asẹ̀ wọ́n ní kò ju àpò kan lọ tí wọ́n ń ta àbákò kan ẹ fi two hundred naira five hundred naira ẹ fi ṣèfù inú lẹ́yìn sọyìn tó o bá ti ń ka lára nírọ̀lẹ́ ọlọ́run fi ọlọ́kan balẹ̀ jíjẹ mímu rọrùn wọn máa wá wọn máa fi arísìkí wọ ọkà kì wọn máa fi ṣe alálùbáríkà wọ ọkà àwọn àlìjànúbú tí wọ́n ń da lérú tí wọ́n sọ mádìdàkúdà díwèrè ọlọ́run ó lé wọn kó ní sàkání tẹ́bà ti ń ṣe àdúrà náà àmọ́ wọn náà ò ní so kọ àlìjànú ò sì ní so ògùn mọ́ ò ní so nǹkan kan mọ́ ò ní gbà nǹkan kan gbọ́mọ́ lẹ́yìn ọlọ́run torí pé ẹni tá a máa ń gbàgbọ́ ẹnìkan náà nínú àlọ́lọ́hún tó bá ti gbà nǹkan mí gbọ́ lẹ́yìn ọlọ́run ọba òtí dolóòsà ọlọ́run ní sílẹ̀ wa ní ilé olóòsà o yóò sílẹ̀ wa ní ilé imán yóò sílẹ̀ wa ní ilé mùsùlùmí yóò wá já seríire èyí tó wá gajúmọ̀ náà ni pé gbogbo ta bá wò ká lò nínú ilé náà tá fi kú nínú ilé náà ọlọ́mọta jẹ́ àgbà náà lọ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh wàlékùmù sàlám wà rahmatulahi wà barakatu a ah, ah, olùwà dúpẹ́ fún ọ jazakumullahu khairan ọlọ́nkùbà àṣàyìn ní ẹ̀sán dáadáa ah, ọlọ́nkùbà àṣàyìn lẹ́sàn dáadáa àwọn the right path islamic foundation ọlọ́nkùbà àṣàyìn lẹ́sàn dáadáa mo rò báwọn èèyàn ti gúrò pé ń gbé wọn bọ̀ wá sí lọrin mo rò báyà àwọn èèyàn ti gúrò ni àbí mo rò báyà àwọn èèyàn gúrò pé ń bọ̀ wá lọrin wọ́n wá ń ọkàlùkù wá ń lẹ̀ mọ́ abẹ́ the rat pack ní wọ́n bá kúrò níyà yín nísìn ní aago mẹ́rin rọ̀lẹ́ lónìí ìlú lásojú ni wọ́n ń lọ àwọn ẹja ìlú lásojú lásojú níyàn bá ti ń lọ ó dòdò lọ́nà Ògbómọ̀ṣọ́ ìlú lásojú àwọn náà àwọn jàmáà nílùú wọn ti ń retí wọn bẹ̀ nísìn láago mẹ́rin nírọ̀lẹ́ lónìí níyàn bá ti fẹ́ wọ̀lú mọ́sálásí mọ́sídìí Fatima ti ń bẹ lápọ̀ ọ̀tún láago mẹ́rin rọ̀lẹ́ lónìí wọ́n tún lọ síbẹ̀ mo sì tún gbọ́ pé ìlú kan gan ní ẹ̀hẹ́n àwọn ìlú kan náà ti tún lánàá ni wọ́n ti lọ sílùú náà lè ṣe ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́nkú bá wa san wọn ní ẹ̀san dáadáa ó sì gbà ní ẹ̀sìn ẹ̀yìn ànábìá Muhammad inú tó dùn mọ́ wa tí àwọn elétò ṣe ni pé bá a ṣe gbọ́ gbogbo ọ̀rọ̀ yìí tó tún jẹ́ inú àwẹ̀ yìí tó gbé tilẹ̀ máa dé ó ti wà tí wọ́n kọ́ dẹ̀ kalẹ̀ ẹ ó má sí ilé tí ò ní lọlé ra ẹyọ kọ̀ọ̀kan rẹ̀ láti tún wò nínú ilé kọ́lọ́n kò san gbogbo alẹ́ sàn dáadáa tábà ní bá a ṣe gbọ́ tán yìí ó sì ti tán náà nu à ìṣòro mi nu o òun pòdùsì ẹ̀ jáde kí gbogbo ilé ní ọ̀rọ̀ yìí tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ kọ́dọ̀ ó tó kẹ́yìn náà tún rà gbọ́n lòmíì tó mọ̀ pé kò wá bíbà yìí ọlọ́run kò gbà lẹ́sìn kó bá wa dúpẹ́ fún yín àwọn sheik wa ṣe náà aha ẹ dákun àwa tí a bá máa rí àlá ti fúrógámù tá à ń kádàkùn káwá fi okọ́ ká tó lọ a fẹ́ wa káwá fi nọ́mbà wa lẹ̀ padà àwa tá a bá máa rí mẹ́sẹ̀gì ẹ dákun ká fi nọ́mbà wa kalẹ̀ káwá kọ́ kalẹ̀ ọlọ́run ṣe rọ ṣé dàbí ní àlàyé kan tí wọ́n fẹ́ ṣe bísímìlà. sọ ọlọ́run kí ó bá wa dúpẹ́ fún àwọn ustaz wa ó san wọn lẹ́san olóore lórí ọ̀rọ̀ olówó iyebíye tí wọ́n bá wa sọ yìí gbogbo apáta náà la tẹ́tí mo rí i pé ó ṣòro láti rẹ́ni tí ń tò gbé papá níbi ìbánisọ̀rọ̀ tòní torí gbogbo alámọ̀ yìí pé ó ṣàǹfààní púpọ̀ fún wa ẹ̀rí àwa ọkùnrin pàápàá jùlọ a ní ojúṣe púpọ̀ láti ṣe àwọn ojúṣe yìí òun náà ni wọ́n ti sọ fún wa yìí àfáà kan ṣe wá sí ń jò ní mẹ́ta náà ni ojúṣe ọkùnrin yóò máa ṣe fún ìyàwó rẹ̀ yóò máa mójútó gbàsẹ́nu yóò máa mójútó gbàsára yóò sì mójútó gbàsíbẹ̀. àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí bọ́ba ti ń mójútó dáadáa tó ti bẹ̀rù ọlọ́run lára ìyàwó rẹ̀ kò ní sí wàhálà wọn náà máa ṣe tàfsírì rẹ̀ fúnra rẹ̀ ògùn tó bá mọ̀ pé a máa gbàsẹ́nu àti gbàsára àti gbàsíbẹ̀. so ẹ̀yin ìyàwó ẹ̀yin náà bẹ̀rù ọlọ́run lára àwọn ọkọ yín àwọn àgbàlagbà wa ní ntọ́bàjọ òun là á fi wóhun èpo ẹ̀pà báyìí ó jọ kó sí ẹ̀ lérí ìyẹn wá ní ìkéde tí a fẹ́ mú wáyìí a rí i pé nínú ìbánisọ̀rọ̀ wọn wọ́n jẹ́ yé wa pé àwọn míì ń bẹ nínú obìnrin tó jẹ́ pé ọjọ́ ti lọ lórí wọn fún dìkan àbí dìkejì ọkùnrin míì náà òun náà ti gbìyànjú gbìyànjú bóyá àdìkan àbídì kejì kò jẹ́ kó tì rí ìyàwó abẹ́ni tí ọkọ rẹ̀ kú abẹ́ni tí ìyàwó tiẹ̀ náà kú tí ò wá sí nímì gbogbo oríṣiríṣi àwọn ọ̀nà tí ó máa ń gbà wá abẹ́ni tí ń wá ẹlẹ́ẹ̀kejì àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú gbogbo àwọn ọ̀nà tí èèyàn bá ń wá tọ́ wọ́n ní a máa ń gbọ́ nílé rédíò táwọn èèyàn máa ń lọ bẹ́ẹ̀. láti jẹ́ pé kí wọ́n bá wọn wáyàwó àbí kí wọ́n bá wọn wọ́kọ ṣàpáfà kà fún wa pé páǹkì wúlò àyà mẹ́mínkún kárànra lọ́wọ́ láti ní ìyàwó láti lọ́kọ ẹ wá rí i pé èyí tó dáa jù ni kó jẹ́ pé ẹni tóun náà gbàgbọ́ yí ẹ̀sìn òun ni ó dùn ó ní sẹ́ńtà láti facilitate irú eh, program bẹ́ẹ̀ láti facilitate irú contract bẹ́ẹ̀ tá sí marriage so àwọn jamawa kan tí a mọ̀ sí muassasatu silmi lishu'un al-ijtima'iyya tí wọ́n mójútó irú ètò مسلمي láwùjọ bí àwùjọ mùsùlùmí bí ó ṣe ṣẹ́tù wọ́n ń ṣe àwọn ètò tó jọmọ́ báyìí ẹni tí bá ń wáyàwó ẹni tí ń wọ́kọ gbogbo bí gbogbo ẹ̀ ó ṣe rọrùn àwọn náà ó fi bẹ̀rù ọlọ́run wọn ó fi bá yín ṣe ètò yìí ó yàtọ̀ sí ti ibi téèyàn kàn lọ tó jẹ́ pé tọ́ ó lè ṣeé ṣe kó sì ṣoore àbí kó já sí bá mi náà torí tí ó fi ọlọ́kàn balẹ̀ parí òun náà nírú àwọn màásọ́sà báyìí tó jẹ́ màásọ́sà tó ìsìlámíyà tó jẹ́ tiwantiwa tó látara bẹ́ẹ̀ á pè nọ́mbà jáde àwọn fọdílọ́tì dr Suleiman Yusuf Alabi Asayuti tí wọ́n jẹ́ olùkọ́ àgbà ní University of Abuja àwọn gangan ni ọlọ́run ti sọ gangan ètò náà àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni tí ń bá wọn mójútó nílé òun náà ni fadilatu Dr. Ibrahim Yusuf ẹlẹ́yìnlá kuma àwa pe nọ́mbà yìí síta ẹ dákun ó lè má jẹ́wọ́ àmọ́ kọ́ọ́lẹ̀ gbogbo àwọn tí wọ́n ń da ọlá àmúléhùn nìna ó ti ní ibi tí ó darí wọn sí ẹ̀hẹ́n tá a fi nísìmí nù ni àwọn ó sì fi bẹ̀rù ọlọ́run ó fi ṣe nọ́mbà náà lọ báyìí zero eight one zero zero one six eight zero four one wọ́n ní kí n tún tún pè dáadáa kí n tún pè ní ẹ̀ẹ̀mejì sí pẹ̀lú farabalẹ̀ zero eight one double zero one six eight zero four one lẹ́ẹ̀kan sí i ẹni tí ò bá wá gbọ́ yìí kó béèrè lọ́wọ́ ẹni tó bá gbọ́ ń gbà náà àtúní pè mọ́ zero eight one zero zero one six eight zero four one nam dr ẹlẹ́yìnlá ni wọ́n gbé insha Allah. Ah, ah, olúwa ọ̀dà gbogbo àtẹ̀ ń pe nọ́mbà yẹn gbogbo àwọn èèyàn ń wo lẹ́lẹ̀ ni tí ẹ tún wà pé àpẹẹrẹ kó ń kálukú ń kọ́ lẹ́nu ọlọ́run ó ṣe nírọ̀rùn ẹ̀ǹjẹ̀ ànábìà Muhammad àwọn ìbéèrè ti kúnlẹ̀ yá ẹ̀ aago kan gírígí la sì dìde insha allah ẹnu bó bá ṣe wá gbà á ní lásìkò bá ṣe gbà náà láti ṣe àmọ́ béèrè kan bẹ tí ń jẹ́ sọ̀rọ̀ irú ìmọ̀ràn wo ẹ dákun nọ́mbà àwa tá èyí rí mẹ́sẹ̀gì ẹ dákun à ń retí nọ́mbà kakọ síbi kan wá ká mọ àṣẹ àìtẹ̀gù ń bì ẹ dákun ẹ dákun ìbéèrè kan ń bẹ tí ó ń jẹ́ ṣòro púpọ̀ tí èèyàn bá obìnrin tó fẹ́ fẹ́ yàwó tó fẹ́ lọ́kọ ó sì lọ sọ fáwọn òbí rẹ̀ pé òun ti rẹ́ni tó ń fẹ́ fẹ́. gẹ́gẹ́ bí àṣà wa tẹ́ ti sọ náà <clears throat> wọ́n ní kí ló kọ rẹ̀ àtòkọ ìyá rẹ̀ wọ́n pé ìyá rẹ̀ ti kú wọ́n lo Hawawu ọkọ̀ ìyáláwa wọ́n lo Hawawu sáyé wọ́n yẹ pé bàbá rẹ̀ ti kú náà ni wọ́n lo bàbá bàbá bàbá wa Anabi Adam wọ́n wá sá lò yìí tí wọ́n lò dé wọ́n wá ní pé ah, kò lè fẹ́ ọkùnrin yẹn pé kò ní í dáa wàhálà wà ń bẹ irú obìnrin báyìí kí ni kánsẹ́lì tẹ́ fẹ́ fún ìmọ̀ràn owó lẹ fẹ́ fún irú obìnrin yìí àti irú ọkùnrin wọ́n ti ṣe sèkárà ọ̀rọ̀ ti wọ̀ bisimilá. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah la ilma lana illa ma allamtana ya muallima adam wa ibrahim allimna wa ya mufahima sulaiman fahimna. tán àdáwọ̀ ìmọ̀ wa látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run sì ní wala nabluwannakum bi shay òun dàn yín wọ̀ á kà sí àdáwò fún wa. ṣẹ́rí ìtọ́dàjù ó ní ká jẹ́ kí àwọn bàbá wa àti ìyá wa wọ́n gbàgbọ́ yé ìlànà ẹ̀sìn lérí gbogbo ohun tí a bá ń fà mọ́ra wa lọ́wọ́ tí wọ́n bá ti wá gbọ́ àgbọ́yé yìí wọ́n lè fi wálẹ̀ lérí tá à ń ṣe àwọn náà wọ́n lè bọ́ sójú ọ̀nà ká kọ́kọ́ jí ó yé wa yí pé islam ọ̀farama ká máa lọ lè wọṣẹ́ nítorí pé a fẹ́ travel àbá fẹ́ tajà àbá fẹ́ fẹ́yàwó sábàtì jí ó yé wọn pé àyè wọṣẹ́ nítorí pé a fẹ́ fẹ́yàwó yóò ti yé wọn bẹ́ẹ̀ tí wọ́n bá wá kó agídí bọrí pé láyé lójú ayé tèmi kọ́ ò ní fi ọmọ yẹn wọ́n bí ọ̀kan nínú àwọn mọ̀ṣá ẹ̀kọ́ wa láìpẹ́ arákùnrin kan ó pè wọ́n ó ní òun fẹ́ fi ọmọ kan ìyá wọn wá ní òun ò lè fẹ́ kí ẹ ṣe pé iṣẹ́ làwọn ṣe ẹ̀wò débẹ̀ náà ó ti ìyá yẹn kan ló wọ́n fẹ́ ọmọ yẹn dẹ̀ da ọ lẹ́sìn àfààní tó bá kí ni ó ṣẹlẹ̀ láàrin wọn àti ìyá yìí ó ní wọ́n máa jà ní àfààní tí wọ́n bá ti ń jà bó ló ṣe ṣe pẹ̀lú ìyàwó àti ìyá yìí àfọ̀tí wàhálà ńlá ni kókó yẹ wàhálà tì nígbà tó dé pé obìnrin míì tún kù ní ilé ayé nítorí mi náà sọ náà tó bá di pé wàhálà yìí ó ti pọ̀ kí ó wá di pé ilé ayé ọ̀fẹ́ rọgbọ̀n kọ́dà tó bá lọ́wọ́ sí ìyàwó nǹkan àníyọjú bẹ́ẹ̀ kọ́dà bọ́ àwọn ilé ọkọ rẹ bá wà àwa ká fún ìyàwó àní so ìjù sẹ́mu pé wàhálà ti dé tọ́ èèyàn gbà pé àdánwò báyàn náà èèyàn lọ́ọ́ lè wá mi àwọn tó wá jẹ́ pé ìwọ fúnra rẹ ó ti dá dúró ó ti tó tán ó ti yé ó ti tó tán tí o ò sí lábẹ́ ipe wọn ó di ọ lọ́wọ́ lọ́kùnrin ní sọ lọ́kùnrin ní tí ó dáa ni pé látọ̀ àtàlẹ̀ màkàlókè tí màá àṣúyà tìlẹ̀ xaalì a gbọ́dọ̀ ṣe ọlọ́run káwá fi wáyọ̀ nu àwọn ẹ̀dá ọlọ́run. ọ̀kan kan táwọn afá kan sọ òun náà ni pé o lè ṣe nítorí pé ọlẹ́tọ̀ọ́ láti ṣe nínú òfin ẹ̀sìn òfin ẹ̀sìn tì ní ẹnìkan ò gbọ́dọ̀ deny èèyàn pé èèyàn ò gbọ́dọ̀ ṣe àmọ́ bí táwọn afá ti sọ pé bóyá tálákùnrin yẹn bá lè wá mi ìbá dáa ni pé kó lè mọ kìrìtì aáwọ̀ nínú ẹbí kọjá pé nígbà tó bá fẹ́ tán náà bàbá àtìyá oyè wàhálà wọn máa wá ṣẹlẹ̀ inú tí wọn náà ní dùn tó níparí ọ̀rọ̀ mi ní sani pé tẹ́lẹ̀ wọn bá ṣàánú yẹn tí èèyàn bá lè wá mi ìgbà dájú ẹlẹ́ẹ̀kejì ni pé ṣe rí kò sígbéyàwó àti èyí tó ṣe istikhara àti èyí tí ò ṣe tí ò sí challenge ń bẹ ẹni tó ṣe istikhara yìí ọ̀rọ̀ rẹ̀ ó fúyẹ́ kò ní ìtumọ̀ pé ọlọ́wọ́n bọ̀ òṣèwà ní mi wọ́n wò rárá nínú ayé wọn ẹnfin ní tọ́wọ́ ti ń sèkára má gbà pé ẹsẹ̀ ní rí ìbànújẹ́ kankan nínú márìjì ẹ̀ ànábì tó fún wa ní sèkára àwọn náà ní challenge nínú márìjì àdúgbò rí àmọ́ èyí tẹ́ rí kò ní kọjá agbára tí eléyìí ọ̀rọ̀ bá ti wá wà ńlẹ̀ tí wọ́n ní àní ọmọ fẹ́ àní ọmọ fẹ́ tí kankan bá wá ṣẹlẹ̀ léyìí ti ń ṣẹlẹ̀ ńbò míì náà yóò wá sọ pé ibà sọ fún ọ pé àmọ́ tó wá dé pé ọlọ́run fún ọ lágbára ọ̀ ń dá gbé wọn náà lọ ń bọ̀ ìyá lọ ń bọ̀ bàbá ń pé màmá ọmọ mi ò fẹ́ léyìí ẹ̀hìn owó yín tẹ́lẹ̀ fẹ́ nù èló ni ó sì fún un lóúnjẹ ó fún un lẹ́ran ọmọ lọ lè kí wọn ìyàwó rẹ̀ wọn fẹ́ rí mo ní ọmọ yín náà ni ó ti yẹ tọwọ́ tí pàdé bá ka bẹ́ẹ̀ ń lọ dàbí àmọ́ tọ́wọ́ àgbẹ̀ yóò dàn kan rú yóò da òpó onú lérú àgbọ̀dọ̀ tó ẹbí nítorí pé afẹ́ sékìní afẹ́ mari wallahu alam. jazakumullahu khairan uh, arábìnrin tó fẹ́ lọ́kọ fámìlì rẹ̀ kìrìyó ni wọ́n wọn kì í ṣe mùsùlùmí wọ́n sì yarí pé àwọn ò ní so igi fún un àwọn ò fọwọ́ sí i irú obìnrin yìí bò ní ọ̀sẹ̀. Allahu alam as-sultan waliyun limala waliyala ẹ̀tọ́ ni fún ọmọ yẹn kó má rè ọlọ́run bá ní kó má rè ìtọ́lọ́run bá sì gbàyàn láàyè òbí ò sọ pé ò gbọ́dọ̀ ṣe lẹ́yìn náà yóò bọ́ sí fún un tí ò bá má rẹ̀ àbí kó mú un lùgbà ọlọ́run nígbà tára rẹ̀ bá ń béèrè ọkùnrin tó gẹ́gẹ́ bí àdìsí alákọ̀ọ́ ta kàpé látọ̀ àtàlẹ́ makhlukin fi máa ṣẹ́fìl khali ẹ yọ lọ́dọ̀ ìmáàmù mọ́sálásí ẹni pé àwọn àna wọn yọjú sílé wọn ó tiẹ̀ àwọn tó ń fẹ́ fẹ́ ọmọ wọn yọjú sílé wọn káwọn bá sọ pé káwọn bá sọ pé ó gbé ọmọ sá wọn máa gbé lọ kóòtù wọ́n máa wá pé àfàgbọ́ mọ́sálọ́nì ẹ̀yọ́jú béèyàn fẹ́ kiri yóò náà kiri yóò kí ó so ìgì fún yàn kiri yóò lẹ́tọ̀ọ́ láti so ìgì fún olùgbàgbọ́ òdodo àmọ́ yóò yọ̀ǹda wípé ọmọ wa ni ọkọ rẹ̀ ní oye tí ẹ bá ti wá kù nílé wọn oye ẹ wà lọ mọ́sálásí ìmọ̀ mọ́sálásí ni wàá so ni ó ṣe akéde ni ó ṣe ìgì irú arábìnrin tí yẹ bàbá rẹ̀ láwọn ọgbà tá a sì yan àwọn àgbàlagbà lọ lè bá tó ní rọ́ọ̀ òun ní kọ́mọ́sí islam àmọ́ òun ò so igi fún ọmọ yìí ti tó lọ́kọ̀ ó ní rọ́ o oye bóun ṣe fẹ́ kí ayé rẹ̀ orí ni tọ́ ànídá lóhùn ó ti yé ọmọ yẹn lọ lè mari oye yóò sì jí wọ́n mọ̀ kóun ti mari yóò sì jí ó yé wọn yí pé ọkọ tòun ò gbé òun sá lọ òun ti fẹ́ yàwó ni o kọ́dà ìmọ̀ mọ́sí láti so yìí nítorí pé ọlọ́run ọba gbà aláìkọ́ mari bàbá rẹ̀ àtìyá rẹ̀ gbọ́dọ̀ dì náà rẹ̀ láti ṣe kí n àbí láti má máa láti má fẹ́ láti má lọ́kọ wallahu alam. ìlàkùnlá kan kó tó di pé àdìdì kan àmọ́ kí n kan ọ̀hún seventeen june oṣù tí ń bọ̀ wá mẹ́tàdínlógún rẹ̀ náà ni a tún pàdé níyà yìí tí a máa pàdé asiratul mustaqim kọ́lọ̀n kó ṣe nírọ̀nù oṣù tí ń bọ̀ ni oṣù tí ń bọ̀ wá june náà lápàdé níyà yìí kí oṣù june inshàlá ọlọ́run ṣe rọrùn. ẹ dákun ìbéèrè tí a fẹ́ béèrè òun náà ni pé ǹjẹ́ ní islam ǹjẹ́ ìyáálé ń bẹ ìyàwó ń bẹ ǹjẹ́ fẹ́ mi ni pé ìyáálé ni ọláwọn ẹ̀tọ́ kan ìyàwó rẹ̀ ọláwọn ẹ̀tọ́ kan ọwọ́ àbí àjọ afẹ́ ọkọ náà ni kò sí èyí ni. ọlọ́run bá aláà ti là fún ọ ní fáńkì matina ẹ̀kọ́ méjì méjì sọ́dọ̀ ẹ máa tọ́jú wọn wọ́tò lásà àbíkẹ́ ẹ̀kọ́ mẹ́ta mẹ́ta wọ́rọ̀ bá àbíkẹ́ ẹ̀kọ́ mẹ́rin mẹ́rin ẹni tó lọ́n wá kádà lá wọ́n fẹ́ yàwó lé àbí wọ́n fẹ́ léèyàn orí ibú kọ́ o oríire ni o ẹlòmíín náà wọn àtọkọ ẹ̀ náà ni wọ́n jọ ń bẹ látijọ́ yìí wọn ò gbádùn ara wọn ìyàwó kan ọkọ ọ̀kan náà nídìí bẹ́ẹ̀ ọlọ́run lọ́mọbi tó rè rẹ wà ìwọ ni kò sá máa béèrè lọ́dọ̀ ọlọ́run ó ti yé àwọn fún ṣẹ̀rí àmì ìyàwó lọ́lọ́run ọba pe àwọn méjèèjì àmẹ́nìkan ó dé ṣáájú ẹnìkan ẹni tó kọ́kọ́ dé yóò máa pọ́n àlejò ẹ̀ lé àlejò náà máa pọ́n ẹni tí ń tọ́jú ọkọ rẹ̀ tọkọ rẹ̀ fi sanra tí ó fi wá wù ú òun náà máa pọ́n lé pé àmọ́ kú sí àtijọ́ ọlọ́mọṣẹ́ ìbá ń san yín lẹ́sàn-án lẹ́tọ́jú àbúbá yìí kì í ṣe pé wàá múra yín ní orogún àti ẹ̀hẹ̀n orogún ìyàwó lẹ́yìn méjèèjì ìyálé ò gbọ́dọ̀ ìyálé kí ni tó bẹ̀rẹ̀ ẹni tó ṣáájú tó ti kọ́kọ́ wà nílé kò sí yàtọ̀ láàrin àwọn méjèèjì níbi ẹ̀tọ́ ọyẹ jọ méjì ń bí jọ méjì ń bí kò ní pé èmi láti jọ lèmi ọgbà rọ ráìsì ráìsì àti léèsì jọ méjì ń bí jọ méjì ń bí ọ̀sẹ̀ kan bí ọ̀sẹ̀ kan bí ah iṣẹ́ máa ń bẹ́ẹ̀ ó dùn àmọ́ ó ní wàhálà nù ó dọ́jà báyọ̀ ọ̀rà pólí bàgì méjì ni ọ̀yá ẹ̀jú ti bẹ̀ síbí sẹ̀mọ́sẹ̀mọ́ àwọn ọmọlé kí ó ti máa mo ní ọ̀yá ju ewédewédú ẹ̀fẹ́ ẹ̀fọ́ ọ̀yá lẹ́ẹ̀mejì ọ̀yá máa ju sí máa ju sí torí pé tẹ́ ẹ bá dà pọ̀ tọ́ bá délé tọ́ra ọ̀fẹ́ yẹn ju ẹ̀ yóò yíwọ́ àtọ́jà láti tó yóò yíwọ́ ẹnìkan ní ti ní kí lóun ó lóun fẹ́ jẹ òun fẹ́ jẹ bọ̀kọ̀tọ̀ tọ̀hún lóun fẹ́ jẹja lọ́ba dà pọ̀ nípa gbẹja lọ́dọ̀ ní bọ̀kọ̀tọ̀ tọ̀hún ti da bọ̀kọ̀tọ̀ sínú ọbẹ̀ ní ti ń bọ̀ lọ́wọ́ lọ́ba ní àwọn kò ní kó la wá sí ẹjọ́ bẹ̀rẹ̀ ọdíye nídìí bẹ́ẹ̀ ẹ̀yin ó ṣe dáadáa tẹwárí ìyàwó àti ìyálé tọ́wà ńlẹ̀ tẹ́lẹ̀ àwọn méjèèjì wọn ò jura wọn lọ lọ́dọ̀ ọkọ wọn lábẹ́ ṣẹ̀ríà nígbà náà gan ìyàwó máa ń dàgbà ju ìyálé lọ lágbà àgbà láfẹ́ fi tó àwọn méjèèjì ìyàwó ọkọ kan náà ni wọn tọ́lọ́ ní mọ́tínà mọ́tínà yẹn àwọn ni wọ́n ní ẹyọ kan àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn ni wọ́n ní ẹyọ kan yẹn àwọn mẹ́rẹ̀ẹ̀rin àwọn ni wọ́n ní ẹyọ kan wọ́n máa sọ pé wọ́n wá gbọ́ ọkọ ẹ̀ mọ́ sọkúsọ ni ìwọ́n náà máa sọ pé ẹlẹ́jà ń ṣe ni ẹ̀ ń bẹ́lẹ́jà yẹn ni ó ti yẹ ti lògbà ti yín ìgbà tòun lókù ìgbà rẹ̀ ó ìgbà rẹ̀ ó tó kù gbogbo yín lẹ́jọ́ nígbà ó di ẹ nídìí bẹ́ẹ̀ ẹ̀jọ̀ máa ṣẹ̀tọ́ àmọ́ tó mọ ìyàwó bá pọ̀ ju tìyálé lọ àbọ̀ mọ ìyálé pọ̀ ju ti ìyàwó lọ ẹ̀tọ́ ti ìyàwó nípa jíjẹ múmu àwọn ọlọ́mọ mẹ́fà wọ́n di méje eléyìí ọmọ kan àtòun wọ́n di méjì sẹ́mo ọ̀yẹ́ ọ̀sá ti mọ̀ bó ṣe ṣe five kg ń bí fifty kg ní. lọ́hùn yẹn àpò ráìsì kan dá sí mẹ́ta méjì ń bí ẹyọ kan bí òun ṣe déédéé ni o torí pé àwọn ọmọ pọ̀ ń bí ju ẹ̀hẹ̀n bọ́lá bá ti fẹ́ sànù rẹ̀ ó kún pín àwọn ọmọ yẹn káwọn kan máa gbọ́dọ̀ ìyàwó káwọn kan máa gbọ́dọ̀ ìyálé kẹ́ pín àwọn ọmọ ara yín sọ́dọ̀ ara yín ó lé lọ́wọ́ ọgbà ọmọ ní bí mẹ́sẹ̀ sínú kí kàfé lọ́mọdé gbọ́dọ̀ ìyàwó ẹ̀ àwọn kan gbogbo nídìí bẹ́ẹ̀ ní parí òun náà ni pé àwa tí a jẹ́ ìyàwó àti ìyálé kádàkùn torí tọ́ ọlọ́run bá wa ká fọwọ́sowọ́pọ̀ lérí dáadáa oye ọlọ́run bá aláwọ̀ san wá lẹ́sàn lérí ẹ̀ láyé ń bí àtijọ́ àlùkìyàmà wajazakumullahu khairal jaza. ọlọ́run bá san lẹ́sàn ada inshallah on seventeen june látún pàdé níyà yẹn ọlọ́run kò ṣe nírọ̀rùn sátidé sunday tí ń bọ̀ ayélujára lọ sí èkó the rat party lẹ́kọ̀ọ́ ọlọ́run kò ṣe nírọ̀rùn subhanakala